anabi wa muhammad ìkí àti gẹ̀ta ní kọ́ bá anabi ọlọ́njì ọba ara alẹ́ rẹ̀ kọ́ bá àwọn sahaba rẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ wọn bá kojú ọkàn àwa náà kọ́lọ̀ wọn sì àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ èyí tí èèyàn fi jẹ́ ni rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn. àmín.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 ọba àlekè ọlá lọ. abẹ ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó dára jùlọ àti àwọn àròyìn ẹ̀ èyí tó ga jùlọ ọlọ́mọba apá náà dẹ́bọ̀rẹ́ ọlọ́mọba apá ẹ̀bọ náà rẹ̀ kọlọ́wọ́ abá rẹ̀ bídíà ṣètáàní ńlẹ̀ kọ́ba wa gbé súnà anabiwa muhammadu gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi a bẹ̀rẹ̀ kéwù wa tafsiri wa níbi tí a dúró sí ní ìjẹ́jọ́. ìta dúró sí ìjẹ́jọ́ suratu Hud àbí. bẹ́ẹ̀ni. aya ta tún gbẹ̀yìn. aya seventeen. naam. aya seventeen. seventeen la ibẹ̀ láti gbé kí olóòní pẹ̀lú ògbó ọlọ́run peter bàmí ti sọ pé afamankana ala bayyinatin min rabbihi wa yatluhu shahidun min bismillah. أعوذ بالله من الشيطان الرجيم أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجاً ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك الذين خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون أفمن كان على بينة من ربه أفمن كان على بينة من ربه níjẹjọ mo ṣàlàyé tó kúnná lórí afaman kana ala bayyinatin min rabbih sẹ́ni tí ó wà lórí tí ó kílíà sí látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀. wayatluhu shahidun min. wayatluhu wayatba'uhu ẹni tí ń wá ń tẹ̀lé kí lẹ́yìn ọ̀rọ̀ tó kílíà sí un shahidun minhu ẹni tó jẹ́ ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ni talẹni tó jẹlẹri anabi muhammad látọ̀dọ̀ Ọlọ́hun òun ni jibiri anabi wà lórí ti ó kílíà ìyẹn ni wáàyí tí wọ́n fún gbogbo nta anabi ọba ṣe pátápátá orí wáàyí ní í ṣe wọ́yẹ̀ tẹ̀bá wòhò ẹni tí wọ́n ń tẹ̀lé e káàkiri tí ò fi ilẹ̀ ń gbà kankan ṣáàhídùn òun lẹni tí ń jẹ́rìí jìbìrì ìlú mínìwù látọ̀dọ̀ Ọlọ́hun òun yẹn ń padà sọ́dọ̀ ọ́ ọlọ́run ọba ni kó padà sọ́dọ̀ anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam wọ̀yẹ̀tìlúhù tá a bá ní tàlá ọ̀tẹ̀lẹ̀ ní jẹ́bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tìlẹ̀ túmọ̀ tàlá wípé ń kà fún un amátùmọ̀tọ́ bá mu ń bí ni pé wọ̀yẹ̀tìlúhù ìmọ̀ tẹ̀lé káàkiri ṣáàhídùn ẹni tó ṣe pé ní máa jẹ́rìí rẹ̀ mìíràn bìhì látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ sẹ́ẹ̀ mọ̀ pé gbogbo ń tà nàbí ọba sí ta ni wọ́n rán sí i jìbìrìlù ni anabi wà ní orin tó kílíà sí tọ́jẹ́ òdodo jìbìrìlù tí máa mú wá yìí wá fún òfin ilẹ̀ nígbà kankan ìtumọ̀ táyà ń wínú jìbìrìlù tí máa mú wá yìí fún kò fi ilẹ̀ ní ìgbà kankan ìtumọ̀ táyà ń wínú wà mí ó kọ́bẹ̀lìhì kìtàbù Musa ìmáàmá wa rahma. ṣáájú kí anabi ò tó wá dé kí jìbìrìlù tó máa tẹ̀lé kó máa jíṣẹ́ fún káàkiri kó máa tẹ̀lé káàkiri ṣebí tíra Musa ti ṣáájú tíra Musa yìí imaman wa udan wa rahama tíra Musa imaman wa ọgbàájú ti Muhammad ó sì jẹ́ ìkẹ́ fún gbogbo àwọn tó tẹ̀lé njọ́ náà ó sì jẹ́ mọ̀nà fún wọn tí gbìyànjú fi ń ṣe mọ̀nà njọ́ náà. ulaika yu'minuna bihi. wa man yakfur. wa man يكفر به من الأحزاب فالنار موعده gbogbo àwọn tọ́wọ́ tẹ̀lé Musa gbogbo wọn pátá ni wọ́n ní imani pẹ̀lú pé Muhammadu òjíṣẹ́ òdodo ni tọ́ lẹ́yìn àwọn tó ní imani wà máa ń yẹ kìfúrí bìí min al-ahzab gbogbo ẹni bá wà ní ìta nẹ́bí mú wa òun ọ̀gbá o. fannaru mawudu ìtumọ̀ ẹ̀sìnkú tọ́wọ́ ń bẹ̀ wọn min al nínú àwọn ẹ̀sìn tó bá ẹni bá ní tá nẹ́bí mú wá òun ọ̀gbà ọlọ́run ní ká sọ fún pé fanáàrú maw'iduhu ibi tí ó darí sí inú náà ni. fala taku fi miryatin minhu. ẹ má ṣe iyèméjì sí ní tọ́lọ̀ wọn bá sọ yẹn. innahu al-haqqu min òdodo ọ̀rọ̀ nù ní látọ̀dọ̀ ọlọ́run. walakinna akthara an-nasi la yu'minun. ṣùgbọ́n pọ̀lọpọ̀ èèyàn wọn àgbà ọ̀nà mẹ́ta ni mo gbà tó àyà yìí ní ìjẹjọ ọ̀nà tí mo tu pẹ̀lú anabi wa muhammad mo tún wá tu pẹ̀lú èèyàn tó wà lórí nature afaman kana ala bayyinatin min rabbihi kí n tún yẹn náà náà. afaman kana ala bayyinatin min rabbihi. séèyàn tí ọba wà lórí bọ́lọ̀ ti dá ni mo fi ń sọ jẹjọ pé béèyàn bá wà lórí bọ́lọ̀ ti dá yàn kò ní rọrùn fún un láti dẹrú èèyàn bíi tiẹ̀ àfi tó bá ní bùkátà lọ́dún èèyàn ni ó tó dẹrú èèyàn ẹni tí ó bá ní bùkátà yìí dẹrú bùkátà ní ń sọ èèyàn dẹrú èèyàn nísìnyí bí olówó kaba kọjá lọ nítorí kó nínú owó sẹ́rẹ́ àwọn jẹ́nsẹ́ báyìí yẹ sá bàbá o kìnnìkan wọ́n ní bùkátà sówó ọwọ́ rẹ̀ ni tọ́ba ti fún wọn lówó tọ́ da ó sì wọ́n sì yẹ mú wọ́n tún ṣe bẹ́ẹ̀ fún lọ́la wọ́n ṣe fún lọ́tún la tọ́ba kọjá lónìí tí wọ́n dá mọ́tò rẹ̀ mọ́ pọ́n rè tí wọ́n ṣe àbá yẹsà yẹsà yẹsà tí ó fún wọn lọ́wọ́ ètò ìdarí bọ̀ wọ́n ti yẹsà yẹsà wọn wáyé lọ́tún láwọn ní kò ní da fún olówó gbó wọ́n ti tú lóko ẹrú ńgbà tí bùkátà ò sí tí ò bí yá ètí ń dẹrú èèyàn bùkátà ni ẹni tá a gbọdọ̀ jẹ́rú ẹ̀ naturally ọlọ́run ni ọlọ́run ni lọ́lọ́run fi ń sọ pé dídá tá a dá yín a dá yín lórí fitra ìtumọ̀ ẹ̀ ni pé kẹ́ ẹ mọ̀ pẹ́ yín lẹ́yìn kẹ́ ẹ mọ̀ gbà fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ládàá yín lélẹ́rí lọ́lọ́run fi ní fitra tàlọ́hì. fa aqim wajhaka lid-dini hanifa. ọlọ́run lẹ́yìn èèyàn bẹ́ẹ̀ bá ṣẹ̀sìn ẹ ṣẹ̀sìn fọlọ́ nìkan ọlọ́run nìkan ló yẹ ẹ máa ṣèṣì fún ẹ máa gbọ́ o. fìtọ̀rọ̀tà lọ́ọ̀hì lẹ́tì. bọ́lọ̀ ti dọ́mọ èèyàn nù ní kọ́mọ ní kọ́mọ sọ̀rọ̀ ẹ̀dẹ́rú ẹ̀dẹ́ kankan lẹ́yìn tani. Allah. fìtọ̀rọ̀tà lọ́ọ̀hì lẹ́tì. kò sí ìtumọ̀ kankan fẹ́yàn o gbogbo wa ọ̀kan náà gbogbo wa bùkátà tá à ń bí yàrá ara wa ní sọ wá dẹrú ara wa nísìnyí tí a bá yẹ nìkan gómìnà lẹ́kọ̀ọ́ yìí gbogbo ẹni yẹn kí wọn ṣe yẹsà your excellence your excellence your excellence tí a bá dìbò tẹlomi bá wọlé tí a bá yọ your excellence nísinsìnyí tí a búra fẹlomi àwọn tí your excellence wò ní mr alágbájá wà yìí o torí bùkátà tí a ní ti tán ní àyíbó ti rí kọ́ ni torí bóun náà wà ní bùkátà fẹ́ni tí wọ́n gbé sẹ́ni oyè òun ló tún ṣe yọ ọ́ dídátọ́ lọ́n dá wa kọ̀ dá wa ní ká dẹrú ara wa o tí ọmọ kéwu bá ń pa àfa rẹ̀ lé bùkátà kéwu tó ṣe kí ni ọ̀gá mi ń bọ̀ ọ̀gá mi ń bọ̀ bùkátà kí a má gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ ni o èyí ṣe pé ọ̀gá òun nítumọ̀ kankan sí ju pé à mi bá rọ̀ ọ̀gá fi wọ́n lé mi o kí ni màá jẹ́ ọlọ́run fi sọ pé wà á kí mu wájú aka. wà á kí mu wájú aka lè dini hanifa. ẹni tó fojú gbolẹ̀ fún tó sì fún ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni. fitọrọ ta lọ ilẹ̀tì fatọrọ nasa alẹ́ ìhà. wọ́n èèyàn mọ̀ pé ọlọ́run nìkan lòun ó di ẹrú fún lòun ó máa sìn bá a ti dánu. látàbẹ̀dì lálẹ́ kọ́lkìlá. bọ́lá ń ti dá yẹn wọlé yí padà. dálíkà tí. muhammad níbi sọ pé kullu mauludin gbogbo ọmọ tí wọn bá bí pátá yuladu ala al-fitra èrè fitra ní òbí sí a pé àmì ah, sọdẹ mi lè dẹrú mi lè sin ẹnìkan lẹ́yìn Ọlọ́run òbí sí èrè àwọn bí yàn sí tẹ ẹ bá fi èèyàn lẹ tẹnìkan kò tírẹ́nì ẹ ti ń bẹ̀rẹ̀ ẹ wo kò ní tẹ́lí kankan yóò mọ sáyé lọ àmọ́ tó kan tẹ́ bí tí ń dàgbà tọ́wọ́ di kíkú àwọn èèyàn máa ń ṣe báyìí òun náà máa ṣe kí ni ẹ̀yin lẹ sọ́dà bẹ́ẹ̀ bọ́lọ̀ ti dakọ́ bí ọmọ tá a bá bí nísìnyí ẹ wà àwọn ọmọ wa táwa ń bí nísìnyí ẹ máa wo àwọn ọmọ wa táwa ń bí ń gbọ́ ọjà sí pé àwa táwa ń bí wọn agbádá làwa máa wọ̀ a sì ń dé fìlà àwọn ọ̀dà dógó mọ́là gbogbo aṣọ ló ń wọ̀ pátápátá kò wú àwọn ọmọ tiwa bí táwa náà ń wọ̀. ọmọ máa pé baba èmi náà fẹ́ràn agbada mo fẹ́ràn bùbá mo fẹ́ràn ṣòkòtò ṣe é mọ̀ pé iṣẹ́ táwa ń ṣe la fi sọ òun náà tàbí tí a bá bí máa ń lé o Ṣàngó nǹkan kan ò ní jọ lójú Ṣàngó lọ bí wọ́n bí máa ń lé nǹkan kan ò ní jọ lójú jù tí a bá bí máa ń lé ọmọ wọn máa wo pásítọ̀ bàbá rẹ̀ òun náà fẹ́ di pásítọ̀ àwa la sọ àwọn ọmọ dà bẹ́ẹ̀ la ń sọ ọ̀yàn dà bí ti rí yẹn tànà bíbí sọ pé gbogbo ọmọ tí a bá bí wọ́n ń bi lérí fitra ìtumọ̀ fitra ni pé kó rí rẹ̀ kóhun pé òun ò lè sẹ́rú ẹnìkan àfọlọ́hun fàbàwáwù bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yòówù ìdáni àná àsọ pé yahudi lọ́dà ìtumọ̀ ẹni pé ntọ́ bá lọ́wọ́ wá ti yá ni ọmọ ṣe kíni awo yudọ sira nìyí abíkẹ́ sọ di nasara ntọ́ bá lọ́wọ́ wá ti yá ni ọmọ ṣe awo yuma jìsá nìyí abíkẹ́ sọ di onísàgó àwọn tí a ń bọ nǹkan jẹgẹjẹgẹ ní jẹ́ màjúsí bí àwọn tí ń bọ náà ṣe nǹkan kan àtàwọn tí ń bọ sa àwọn ni wọ́n sọ dà bẹ́ẹ̀ lọ́lọ́mfin sọ láti kúrò àdìpé ẹ bẹ gbọ́ o afa man kana alaba yìí nà tí mi rọ́bì yìí sẹ́ni tó wà lórí nẹ́tọ̀ tọ́lọ̀ da ìtumọ̀ ẹni pé tó gbà pé wọn ò ní tẹríba fún kankan lẹ́yìn tani Allah. wàyà luhu ṣahidun mi. tó tún wá lẹ́lẹ́rìí lẹ́rìí tí ń ṣeun látọ̀dọ̀ ọlọ́run kí ẹlẹ́rìí tó ní Muhammad tí wọ́n rán sí tó o pe a ah, èyí ṣe nǹkan mi lẹ́yìn Ọlọ́run a òun gbé òun ní bẹ́ẹ̀ lálùkọ́ àní ipa gbọdọ̀ fi balẹ̀ fún nǹkan mi lẹ́yìn Ọlọ́run òun ní bẹ́ẹ̀ lálùkọ́ àní ipa gbọdọ̀ pe ẹlòmí lẹ́yìn Ọlọ́run òun ní bẹ́ẹ̀ lálùkọ́ àní ipa gbọdọ̀ ẹlòmí lẹ́yìn Ọlọ́run wàyẹ̀tìlúhù ṣáàhìdùn mínìwù ó tún wá lẹ́lẹ́rìí látọ̀dọ̀ Ọlọ́run tó dání ìdá fitra ẹ̀rí tó wà fún pé a ah, jìbìrì lùsọ̀kalẹ̀ ọ̀fà nẹ́bi débi kúránì ni wọ́n ní má sọ̀rọ̀ àmì dẹ́rù Ọlọ́run ni jẹ́rù fún un ọlọ́run nìkan ní kí n máa sin ó tún wá lé lẹ́rìí báwọn. wà mí ó kọ́bẹ̀lì hí kìtàbù Musa. wọ́n tún wá ń sọ fún pé irun sọ fún ọ yìí o tíra Musa ti ṣáájú tó sọ o. ìmọ̀ọ́mọ̀ wà hùdà tíra Musa sì ní aṣọ́wájú ni ìmọ̀lẹ̀ lòun náà wàràhàmà ìkẹ́tọ̀ ni hùdà ò sí bẹ́ẹ̀ ìmọ̀ọ́mọ̀ wàràhàmà abẹ́kọ̀. kìtàbù Musa ìmọ̀ọ́mọ̀ wàràhàmà. ìtíra Musa ti ṣáájú ìkẹ́ni àánú lòun náà. wùlá ìka yú mìínú náà bí. gbogbo ẹni bá rí báwọn pátápátá tó wà lérí nature tí kúránì ń bẹ lọ́wọ́ rẹ̀ tó tún gbọ́tàn Musa tó gbọ́tàn Injili tó gbọ́tàn Sẹ̀búrà gbogbo orúkọ báwọn yú mìínú náà bí kọ́ra àwọn ò ní dààmú tí wọ́n èdè mú mi ni wọn ní dààmú ara wọn tí wọ́n èdè mú mi ni. wa man yakfur bihi minal ahzabi. tọ́ ẹni bá wá gbọ́ ogun tá a wí hun tọ́ bá wá di kèfèrí ńgbà náà. fannaru maw'iduhu. iná ni ọwọ́ fàlàtàkù fi mírìyàtì mi. ìwà nẹ́bí má dààmú ara rẹ lé yọrọ àwọn eléyìí o àwọn tọ́ba ti rí bá tá a sọ gbà láyé fún tẹnu ọba ká má dààmú ara rẹ lérí wọn. innahul haqqu min rabbik. òdodo ọlọ́run ti bá wà nẹ́bí sọ̀hún. walakinna akthara nasi la yu'minun. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ní gbọ́ wọn nígbà náà. wàmán. tí a bá lọ wáyà yìí ọ̀nà mẹ́ta máa gbà tó ọ̀nà kejì náà àmọ́ kí ni mo ti bọ́ síbòmí naam tẹ́bà lọ wo àyà yìí mo yẹ ọ̀rọ̀ kan jẹjọ nínú àyà yìí wa man yakfur bihi. wa man yakfur bihi minal ahzabi fannaru maw'iduhu. mo dúró síbi ẹ̀ ń jẹjọ ẹ̀ tún dúró síbi ẹ̀ ń sìn gbogbo ẹni tó bá gbà pé níta nàbí mu wa kò rí bọ́ ẹ̀ tó ṣe kẹfẹ́rí pẹ̀lú ẹ̀ minal ahzabi nínú gbogbo ẹlẹ́sìnkẹ́sìn tó lè wù kọjẹ́ fannaru maw'iduhu iná ni ó darí sí ìyẹn ni ọmọ fi yẹ yín pé gbogbo ẹni tí ọba gba tànàbí wa Muhammad ẹ má dààmú lórí ẹ ọmọ kínní ọmọ náà ni àṣìláàdìsì tọjá ìdígbè tí ànábì sọ pé la yasma'u bi ahadun ẹnìkan kan ò ní gbọ́n pa mi min hadhihi umma nínú àwọn tí wọ́n ń bẹ láyé lọ́wọ́ lónìí yahudi lọ́jẹ́ ni nasara lọ́jẹ́ ni thumma la yu'minu bi kò wá ní mánì sí mi kò gbà mí gbọ́ illa dakhala nara àfi kẹ́ni wọ́n wọ́n náà àfi kọ́ wọ́n náà ìyẹn ló gbé mi jẹ́jọ́ tí mo fi ń sàlàyé pé gbogbo àwọn ànábì ọlọ́run bàbá kan ló bí wọn ìyá wọn lọ́tọ̀ọ̀tọ̀ bàbá kan ló ṣe kí ni ìyá wọn ni kí ni ọ̀tọ̀ọ̀tọ̀ kí n rẹ̀ ìtumọ̀ ẹni pé nǹkan ẹyọ kan ni gbogbo wọn mú wá àwọn tí wọ́n ń jíṣẹ́ fún lọ́ọ̀yà ọ̀tọ̀ọ̀tọ̀ iṣẹ́ òní ogun wọn mú amana rasulu bima unzila ilayhi wa amana ẹ kan ní ọkọ à ń o táàbà fi sún sí àyà méjì mẹ́ta nù súra yìí ọ̀rọ̀ Nuha lábọ̀sí ọ̀rọ̀ yẹn bí ọba àkọ́kọ́ sọrọ ṣe tọkọ fẹ́ jẹ́ ọ̀rọ̀ imani ní ọkọ̀ sọ gbogbo ntí gbogbo wọn mú wá ni pé ọlọ́run nìkan lè yẹn máa ṣe kíni yẹn máa sìn mo ti sọ́jà ẹ̀jọ́ pé ànábì ọlọ́run bá wá jẹ́ ọlọ́run lè yẹn ń ṣe tán yóò máa rán wàhálà tó bá bá ní àsìkò rẹ̀ wàhálà tá ànábì ọlọ́run kọ̀ọ̀kan rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni banka wa ila madiyana ahahum shu'aiban wa ila adin ahahum wáyìlá kínní kan ààhùn kínní kan ẹ lọ wo bí àwọn àyà kẹ máa kà ẹ máa rí pa nábì ọlọ́run kọ̀ọ̀kan iṣẹ́ ọ̀tọ̀ iṣẹ́ kan wọ́n jẹ àwọn tí wọ́n bá dìlì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn ni wọ́n ìdá kìlọ̀ bá ẹ máa rí pa nábì ọlọ́run iṣẹ́ kan ni wọ́n ń ṣe bọ̀tẹ̀ àwọn èèyàn tí wọ́n bá yí lọ́yà tọ̀tọ̀ nam. wà ilà màdìyànà àkọ́hùn ṣùáyìbá. ẹ máa gbọ́ o àwọn ará màdìyànà ẹni aná sí wọn ṣùáyìbù ni. kọ́lá yà ọlọ́run nìkan ni ẹ fún lẹ́sìn o tàwíìdì nu amana rasulu nu naam. malakum min ilahin ghayru. kò sẹ́nìkan tẹ́sí tọ́jọba náà lọ o tàwíìdì ní ràn o. wala tanqusul mikyala wal mizan. tọ wàhálà tó wà lásìkò tiẹ̀ ni pé àwọn èèyàn ń dín òṣùwọ̀n kù bó ti yanjú tàwíìdì tán pírọ́blẹ́mù àwùjọ ní sẹ́kínní mi yan pírọ́blẹ́mù àwùjọ ni pé wala tanqusul mikyala wal mizan náà ẹ má dùn kuma ẹ wọn nǹkan ma pé. inni arakum bi khayri. èèyàn dáadáa nìyí. ẹ wo ọsọlá ìfi wọn tán ó tún tù wọn kò láàlì wọn lẹ́yìn ìgbà tó fi láì fi wọn tán ó níyàn ní arakum bi khayri èèyàn dáadáa nìyí eléyàn dùn sún wọn kù ẹ tún pé eléyàn rí tí wọn bá pè léyìn rẹ wọn ní tẹ́tí gbọ́n tí mọ́díyà náà fẹ́ ṣe kínní tó fẹ́ sọ èyí máa bú ẹni tí ń ṣe dáwà fún un ìyẹn máa bú wọn wọ́n ti ṣe dáwà tí ń bú yàn dáwà àwọn ànábì Ọlọ́run kọ́ ẹni tí ń fi yẹn sí ẹ̀yẹ́ bí dáwà dáwà àwọn ànábì Ọlọ́run kọ́ odidi ànábì tọ́lọ́run rẹ́ nìyí ní nsọ́bà wọn yẹn pé ẹ̀sìn lọ́hùn ẹ má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run òun nìkan ni ẹ̀sìn problem ti àwọn aràn lu yẹn ni wọ́n dín ọwọ́ ni ẹ má dín oṣù wọn ìní àrà kún ìyẹn dáadáa mórí yín sí. وإني أخاف عليكم عذاب يوم محيط kọsọ fún wa pé ẹ wọ̀nà kọsọ inni akhafu aleikum ẹ̀rù ń bà mí fún yín adaba yawmi muhit ìyà ọjọ́ alikiyama ti máa kún kéèyàn kọsọ kún wọn wọ̀nà o ṣe ma pé ẹ wọ̀nà náà ní wí àmọ́ kò ṣe kíni kò lámọ́lẹ̀ ẹ̀yẹ́ mọ̀rọ̀ sọ ni ẹ̀rù ń bà mí kẹ́ ẹ má jìyà ìtì ń sọ fún wọn náà ni pé ẹ jẹ ìyà àmọ́ tó lọ fún ẹ pé ẹ awífun yẹn ní ọ̀gá yẹn ẹ jẹ ọ̀kẹ́ yòókù yá alọ́ ṣe kí ni alọ́ ta wọ́n ni wọ́n pè ní àkàfọ̀ àlékún àdáàbà yẹ́wò mẹ́ni ẹ̀rú ń bà mí ìjájọ́ àlìkí àmọ́ ń bọ̀ yìí kọ́ńkà àwọn èèyàn ni kí àyẹn má jẹ yín ẹ dákun téèyàn bá ń bá yẹn sọ̀rọ̀ báyìí ẹni yọ gbà bí ò ní gbọ́ yọ gbà ọ̀pọ̀lọpọ̀ wọn ní sáfà náà wọn ní sáfà wọn à sì mọ́sẹ́ dáwà yẹn wọn kàn fẹ́ ló kọ wọn fẹ́ ló wọn fẹ́ bàtà wọn kàn jẹ́ wọn fẹ́ máa ra yìí wọn ò dẹ̀ bẹ̀rù ọlọ́run wọn ò bẹ̀rù ọlọ́run anabi ọlọ́run wo ni wọn lálẹ́ àwọn èèyàn anabi ọlọ́run wo ni báyọ̀ ló kọjẹ́ anabi ọlọ́run wo ni ẹ bá àwọn anabi ọlọ́run tí wọ́n rán sánmà ní ẹ̀ ń sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yìí abẹ́ẹ̀kọ́ ni wọ́n sọ ní tí wọ́n fẹ́ sọ wọ́n sọ pẹ̀lú kíni gbogbo ẹni tẹ́ bá ti di ń ṣe báwọn dáwà tọ́lọ̀ ń ta nábì kọ́ wọ́n ran wọ́n ní ń ṣe kí mo ní ń ṣe wọ́n ran wọ́n ní. kò sì kùmọ̀sẹ̀ dáwà ọkàn jálù bí ẹni tí ń sòwò tí ọmọ òwò tó jálù yóò sọ ti bọ̀ ni èyí tí wọ́n ti ọkọ̀ sẹ́ wá sí wọn yóò jìyà bọ̀. kàtà nábì mi sẹ́mi àpò tí mo lọ sí ṣọ́ọ́yìnbó ó ti ṣe tàwíìdì tán ìwọ aná pírọ́blẹ́mù tó wà ní pírọ́blẹ́mù tiẹ̀ ní kíni. dà bọ́sibò mi wàlá máa já. Ah, bó síbò mi àti parí ti yín hùn. wàlá máa gíní sáré. yà á sùsùlù náà lù tán. ká ẹ. yà á sùsùlù náà lù tán. ọyọ kàti lù tù. wàlá máa já á sùsùlù náà tán sí abihim wọ́dọ̀ọ̀kọ̀ bihim zarua وقال هذا يوم عصيب وجاءه قومه يهرعون إليه ومن قبل كانوا يعملون السيئات lọ bí tí sọ pé wàyí láhàdì àhàhùn húdàn èyí ń kọ ibi tí mo ní òun wà kọ́ wáyé ibi tí ibi tí mo ń sọ ibi tí mo ń bí kó kankan mi lọ́lọ́ ká èmi yìí ṣe wá sí tèmi bẹ́ẹ̀. àwọn afáwa ta balẹ̀ yorùbá ẹ jẹ́ ń sọ àṣírí kan fún yín tí wọ́n máa ṣe wá sí káwa tó dé méjì ni wọ́n àwọn afá gbà ta balẹ̀ yorùbá tí wọ́n ń ṣe wáàsí káwa tó di ìpín méjì ìpín alákọ̀ọ́kọ́ táàfà abamẹ́nu lé wáàsí ajá náà sì ní ọmọ gbé ìyà káàkiri bájá náà sì bá máa wáyà yí wa àfọ ọ̀yà síbẹ̀ tọ́ba múrin yí wa àfọ ọ̀yà síbẹ̀ tọ́ba mú kẹ́nẹ́ka wa àfọ síbẹ̀ ìpín kanu gbogbo ayé sì ń gbádùn wáàsí wọn ọlọ́run sì fa àwọn yàmàlà lára wáàsí wọn ìpín kejì náà àwọn àfa wa ibi tí ń bá ń lọ ní ajá náà sì ọ̀tẹ̀ ntí ọba wí ajá náà sẹ́gbọ́dọ̀ sẹ́gi ni ìpín àwọn afọ àwọn akejì nu mo sì mọ afọ akíní mo mọ afọ akejì àmì mi ò ní dákọ sẹ́ẹ̀rí bíi tí èmi ń lọ lèmi ń lọ èmi ò sí mi gbájá náà sẹ́gbọ́dọ̀ ó gbé mi yà. <laughs> mo ti sọ pé wáyìlá adín wáyìlá kínní kan wáyìlá kínní kan àbí mo tọ́ka sí wọn mo ti mọ̀ pé gbogbo anabi kọ̀ọ̀kan ní ń dákọ yìí sì ń sọ sẹ́tìyàn wá sí lóòótọ́ iṣẹ́ sọ́ọ́lìwù náà ló ń sọ àmọ́ bí tó ń gbé lọ́hún ti jìn ìtàn tọ́lọ́hún pàmbẹ́ òun ìnídébi tí ń lọ bọ̀rọ̀ yóò sì bàtìkò jẹ́ kó ní yẹran kan mi ọ̀yà wà ìlà. wà ìlà àádín akọ́hùn hùdà. èyí tọ́ka wọn. wà ìlà samuda akọ́hùn sọ́ọ̀lìhà. tọ́ àwọn àjọ ọmọdé yẹn ń kan wà ìlà sàmúdà ọwọ́ àkàwọn ìjọ ti ń pè ní sàmúdà akhahum saliha. ẹni tá a wá rán sáwọn ní jẹ sọ́ọ́líù. qala ya qawmi. ẹ máa gbọ́ o ó ní qala ọba pé sọ́ọ́líù ni ya qawmi ẹ̀yìn yẹn mi ó bòdó láha ẹ̀sìn lọ́wọ́ kí ló kọ́kọ́ náà. tawhid ma lakum min ilahin. kò sọ́ba mi tẹ́ gbọ́dọ̀ sí tójú náà lọ kí ni sọ́ọ́líù náà. tawhid lẹ́yìn tàwíìdì kí lọ́nà. huwa ansha'akum minal ardi mhm. wasta'marakum fiha mhm. fastaghfiruhu thumma tubu ilayhi. tàwíìdì gbogbo eléyìí o. inna rabbi qaribun mujib. naam. qalu ya Salih qad kunta fina marjuwan qabla hadha. Mhm. atanhana an na'buda ma an na'buda ma ya'budu aba'una. àwọn abẹ́rẹ́ sí bá fa tàwíìdì yẹn ò tẹ́ wọn lọ́rùn wọn èyí tàwíìdì rán wọn wá ń fa tàwíìdì wọ́n wá pé o oh, ìwọ kọ́ sọ fún wa pé ntí baba náà baba wa ń ṣe ká má ṣe mọ́ jẹnba sálíù fanu. wàyà qawmi hadhihi naqatullah. àwọn tí wọn ìkà ni wọn kí ni mo gbé wọn. ìkà. bí bá a ti ń sọ̀rọ̀ yìí àwọn ìlú wa Yorùbá tó jẹ́ ìlú tó gbé ni wọn. tí wọ́n sọ pé tọ́ba wọ bẹ̀ májèlé oṣù bọ́ mbẹ́ náà ológun o. bọ́lọ̀ ti máa dá wọn àràn mí nu ìkà sali one kilo ẹ ma se kẹ ẹ ma se kẹ àwọn làwọn yìí se kẹ àwọn yìí se kẹ àwọn nìtọ ọdà. wàyà qawmi hadhihi naqatullah. ẹ ràkúnmí ni. lakum aya. ọlọ́run fi sàmì fún yín nígbà tẹ́ béèrè òun ni àmọ́ mo ti mọ̀ pé kà ní ẹ máa hanra yín lè mọ̀ ẹ máa se kà ní ìwà tí yín ní kà yìí táwọn aràn ni kí ni mo pè é ọwọ́ nípa là tẹ̀mọ́ suha bisu ẹ gbọ́dọ̀ ṣèkà fún ràkúnmí yìí o àmọ́ kí ni wọ́n padà ajásí pé lẹ́yìn tàwídì wọ́n rán ìwà tó wà ní ìwà àwọn màdìyánà àwọn ń kù ìwà àwọn àjọ sọ́ọ́lù àwọn ń segin ni wọ́n ń sèkà àmọ́ lọ́tà mi. wàlúùtàn if kọ́lá likọ́ wumihi ata túnà fàáhìṣà. tọrọ lùtù ìgbà tó wọn jẹ tàwídì tán ìtàwọn àjọ tiẹ̀ ń ṣe ni pé àwọn ń ṣe géè àbí géè náà kẹ́ ń náà ni. No kéèyàn máa báyàn sùn láti ibi títí ń yàgbẹ́ torí méjì ní kinní hun inú sẹ̀ríà àkọ́kọ́ ni liwaatu èkejì ń sèháàkù liwaatu òun ni kí èèyàn máa bá obìnrin tàbí ọkùnrin sùn obìnrin tàbí ọkùnrin sùn níbi tí ń yàgbẹ́ obìnrin náà ni o àmọ́ ọ̀lọ́bi tọ́lọ̀ ni ọ lọ ibi tí ń yàgbẹ́ lọ lọ ọkùnrin bíi tiẹ̀ náà ni o bíi tiẹ̀ náà ni o tó o lẹ́tọ̀ọ́ àti lọ́ọ́ súnmọ́ àmọ́ bíi títí ń yàgbẹ́ lọ lọ gbogbo ẹni tí ń bá ti ń lọ bí tí wọ́n ti ń yàgbé ọkùnrin àbí bí wọ́n ti ń yàgbé obìnrin lúùtù ni liwátù ni ń ṣe tọ ọmọ ìyá liwátù wa ni sehaku kí ni jẹ́ sehaku kóbìnrin àtobìnrin ọmọ lẹ̀dí mara wọn òun ni jẹ́ sehak obìnrin àtobìnrin ni wọn o àwọn méjì kò sí ìtọ́lọ́pàá ọkùnrin nù wọn ọ̀pá tọ́lọ́ fọkùnrin ò sí lára rẹ̀ wọ́n máa lẹ ìdí ara wọn náà mọ́ra wọn wọ́n máa gbádùn ara wọn bígbà tí ọkùnrin bá ń bá wọn sùn èyí ò ní jẹ́ sí àákù méjèèjì ṣe rí ibú ni amáwọn ìjọ sọ́ọ́líwù ìjọ kìnnì ìjọ lútù ìtàwọn ń ṣe lẹ́yìn ìgbà tàwídìí tiwọn àwọn ń bá obìnrin sùn látẹ̀yìn wọ́n bóbìnrin sùn láti bó tọ̀ ìtàwọn aràn lásìkò tiwọn nu lẹ́yìn tàwídìí nísìn ọ̀rọ̀ ẹ má ṣe gé e mọ́ làwọn ń ṣe kínní làwọn rán ẹ bọ́ mi ẹ bọ́ mi gbogbo ànábì kọ̀ọ̀kan báwọn lásìkò tí Ìsá ọmọ Mariama sẹ́mọ́dé wọn rán ẹ lásìkò Musa sẹ́mọ́dé rán òpìdán ni ológun lọ́pọ̀ ń ta àwọn mérekù mérekù yìí dán yìí dán yìí dán kọ́lá kò tán lè láyé Musa kò tán lè láyé Isa yìí dán ni torí àwọn fi fún pé ẹ má ṣe dán mọ́ ẹ lọ́ọ́ súnmọ́ lọ́nkọ́ tọ́lọ́ yín sí ni wọ́n fi fún Musa lọ́pàá láyé Isa náà idọ́ ọ̀tánlẹ̀ ni wọ́n fi ní kí Isa sọ fáwọn kó jẹ́ ọ̀sọ̀kalẹ̀ mẹ́lẹ́kù gbogbo ànábì Ọlọ́run pátá wọ́n rán tàwíìdì àti pírọ́blẹ́mù tó wá wà ní àsìkò wọn lásìkò tí wà yé nísìnyí owó pírọ́blẹ́mù ló pé àbí kan bẹ tí ọ sẹ́kù ẹ sọ yìí tó bá sẹ́kù ládùúgbò wa yìí gbogbo ẹ̀ ló pèsè àdúgbò yìí gan àdúgbò ta kò síbi tí wọ́n fẹ́ pèsè gbogbo olú yìí nìsí ẹ̀ kàn wí bẹ̀ náà ni tábà fi débi ẹni dégbò títí ń bẹ̀ òní sí àrẹ̀ tí ó dégbò kù ọwọ́ àmì àbí òsì mẹ́ẹ̀ gbàtí mo jòkó ló lé mi jẹ́jẹ́ mi tí n wo tẹlifíṣàn táwọn gé náà ń jà pé eh, ìjọba Lagos State kọ̀ fáwọn ní ráìtì àwọn ní ẹ lórí tẹlifíṣàn tani ọmọ rí wọn mọ́ níbo wọn ò sínú wọn ò sí ìkásìpọ̀ ẹ jẹ́ tìmọ̀ pé kàwọ́ iná tàbí ń sun lẹ́sídẹ̀ẹ́tì wa yìí gbogbo wa ń tan láti gan àwọn kan sì bọ́ síbẹ̀ kébù wáyà wọ́n sì kà lọ àdúgbò àbí ìkàkà àwọn eléyìí ń bí oṣù méje láàrin náà sọ ládùúgbò yìí oṣù méjì gbàgbó ẹnìkan kò rí àbí náà tó wá sí ń òní ìkàkọ́ òun ẹni ọ̀pá àràǹkúmọ̀ àtẹni ọ̀ká wáyà lọ. kí làwọn méjèèjì ẹ sọ yìí tó kù tí ó sì gbogbo ẹ̀ làáfọ̀ dáwọ́ ọmọ àṣẹ kínní yọ mọ́ra papọ̀ àmọ́ ní tí ó fi kọ́kọ́ ọ̀rọ̀ ni kínní ní tí ọkọ̀ ọ̀rọ̀ ni kínní jẹ́mọ́ tawhid ẹ̀ sọ àfa. ومن أظلم ممن أفمن كان على بينة أفمن كان على بينة من ربه ويتلوه شاهد gbogbo ẹni bá wà wà lórí bọ́lọ̀ ti da tó tún wá rẹ lẹ́ẹ̀dí tí ń sọ fún nínú tírà ọlọ́run nínú súnà nábì pítọ̀ bí ó ti rí lónìí o. wá mi ò kọbẹ̀ níhi. ṣáájú ẹlẹ́rìí tá fún yẹn náà Musa ti wà ṣáájú rẹ̀ imaman wa rahama tọ́jà sọ́jà tọ́jà ànúfà wo èèyàn. ulaika yu'minuna. gbogbo ẹni bá rẹ̀ rí báwọn yìí dúró ti ọ̀rọ̀ ọlọ́run ni. ومن يكفر به ẹni bá wá takọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ó ṣe kìbìrì gbẹ̀rọ̀ ọlọ́run fannaru maw'iduhu. ẹ jẹ́ n sọ fún yín o kò níbi tí ó darí sí jù náà lọ o. fala taku fi miryatin min. ìwọ ń gbọ́ mi má ṣeyè méjì síbi ń tàn sọ o. innahu alhaqqu min rabbik. òdodo ọlọ́run òdodo ọlọ́run ni. walakinna akthara nnasi la yu'minun. àbáwọn èèyàn ọgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọgbà ẹ̀ ògbà tó lọ́n bá fẹ́ sọ̀rọ̀ àwọn tí ì gba akthara nnas akthara nnas ọ̀pọ̀lọpọ̀ ní máa dákọ̀ lẹ́bi mọ̀ pé àwọn tí ó wọ̀ náà pọ̀jù àwọn tí ó lọ tó gbogbo ẹ̀yin yehudi ẹ̀yin nasara ẹ̀yin majusi ẹ̀yin tẹ́ bọ̀nkan mi gbogbo dáadáa tẹ́ bá ṣe láyé òun la kọ́ yanjú jù ní ibo lẹ́ẹ̀tì gbẹ̀san rẹ̀ tẹ́ ẹ bá fi lè gbà fún anabi níbo ni rìsọ́ọ̀tì yín àbẹ̀lọ̀ nkẹ́ wọ náà ọlọ́run bọ́ bá fi yín mọ̀nà tọ́ ayé àti màá fẹ́ bọ́ sílẹ̀ ní gangan ọlọ́run má fi wá sẹ̀sìn ẹ dákun kí n tó wọnú ayé àwọn yín kọ́kọ́ bá yín sọ̀rọ̀ sẹ́rí sẹ̀ríà ìsìlámù tá à ń ṣe yìí o nípìlẹ̀ ó wá láwọn tó kéré sí ìpìlẹ̀ gbogbo ntọ́ bàbá yín pátápátá ìpìlẹ̀ nípò gbọ́dọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹ gbìyànjú gbogbo ntẹ́ bá ń jẹbọ pátápátá ẹ jìnnà sí sẹ́ẹ̀rì kò sí ẹ̀ṣẹ̀ tó fúyẹ́ o ìyìn sọ pé ẹ̀ṣẹ̀ ńláńlá ò sí ẹ̀ṣẹ̀ kéékèèké ò sí àti ńlá àti kéékèé kò sí ìyí tó fúyẹ́ nínú méjèèjì sẹ́rí títà òyìnbí bá yanjú tí sètáni bá tan ọ̀tọ̀ bá wá ṣe lọ́hùn tí èyí sì pé ọ̀sẹ̀ bọ̀ tí èyí sì pọ̀ ọ̀sẹ̀ bọ̀ ọ̀rọ̀ rẹ̀ sì fúyẹ́ kí mo lọ́rọ̀ rẹ̀ sí ó fúyẹ́ ṣe rí inú tó lágbára jù tó lágbára jù tó lágbára jù téèyàn bá kọ lù ú tí ò lè bọ́jú àkìyàmà kò sí ń tọ́tẹ́ bọ̀. ló fi jẹ́ sípò àwọn afáàsùn náà láti pìlẹ̀ wọn débi wọn parí sí ntí wọn máa ń lọ tí máa kúnná ju ọ̀rọ̀ ẹbọ ni tọ́ra àwọn ni ọ̀fẹ́ kí mùsùlùmí ọwọ́ náà ọlọ́run gbogbo ntọ́ba jẹbọ pátápátá èèyàn jìnnà sí tẹfẹtẹfẹ ni àyà tí mo fẹ́ tú yìí àyà yìí ni pọ́lọ́n fẹ́ fà àwọn èèyàn sẹ̀sìn ju àlìkìyàmà wá àdìsí wá tí wọ́n pé bí o ti fà àwọn yẹn ṣẹ̀ṣẹ̀ tó gbogbo ẹni àkídà rẹ bá yẹn jù ọlọ́run tó wá bò láṣìírí gbogbo ẹni àkídà rẹ bá yẹn jù ọlọ́run ṣe kíni yóò bò láṣìírí tawhid ìmọ̀lọ́run lọ́kàn kí a má ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run fi òlu ìyàtìhí níbi tí fi ń jẹ́ ọlọ́run òun lẹ̀sìn ìtọ́lọ́run fi ń jẹ́ ọlọ́run kí ni mo pè é ẹ gbọ́dọ̀ ṣèsìn fẹ́ lómi lẹ́yìn tani gbogbo tí n bá ń jẹ́sìn pátápátá adẹ ti sọ sọ sọ sọ sọ láì má yé gbà bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ ṣe ṣíríkù fi tawhidi rububiya a gbọ́dọ̀ máa pẹ́ nìkan lọ́dà kan ẹni ọlọ́run lọ́dà gbogbo nǹkan a gbọ́dọ̀ wá ṣe ṣíríkù fi tawhidi asma'i wa sifat orúkọ kan ọjọ́ tọ́lọ́hún ìròyìn kan ọjọ́ tọ́lọ́hún orúkọ tọ́lọ́hún bá ń jẹ́ ẹnìkan ò lè jẹ́ ìròyìn tọ́lọ́hún bá ní ẹnìkan ò lè ṣe kínní kò lè ní mo summarize ẹ̀ sókè nù ṣé èyí téèyàn bá bọ́ níbi tàwhídì nù yóò bọ́jọ́ àlùkìyàmà ṣẹ̀wárí ìdíyẹ̀fi jẹ́ múmi ní orí tàwhídì tí mo sọ̀hún gbogbo ẹni tàwí ìdìbò bá yanjú kìí ṣe mú mi ní o ẹ sì jẹ́ máa sọ fún ẹ wò ó ẹ má tara yín o àwọn ẹlẹ́tàn kún ta o àwọn ẹlẹ́tàn wọ́n pọ̀ níta gidi wọ́n pọ̀ níta gidi ẹ wò ó gbogbo tí ọba jẹ́ sìn níjọ́ta níbẹ̀ táwọn sábẹ́ bẹ láyé kò lè dẹ̀sẹ̀ lónìí o kí mo ní o lè ṣe a ah, kò lè dẹ̀sìn ẹ wá dá àwọn ẹ̀sìn lẹ̀ ẹ wá fi ń bàtà òhídìí jẹ́ ẹ ń fẹsẹ̀ ń bàtà òhídìí jẹ́ ẹ wá ń pè ní Islam fáwọn èèyàn ẹ má kó síbẹ̀ o ngbẹ̀ntì gbólóhùn rọlọ́rọ́ rọlọ́ lára gi lára ìpè lára nkankan àwọn sábẹ́ wo lórí irú ẹ̀ nítorí ẹ wàá sọ yóò dẹ̀sìn tí mùsùlùmí ọmọ ṣe kí ni tí ọmọ ṣe nítorí àwọn sábẹ́ wa ń pè ànábì pé sànù wa tẹ́ sọ yóò dẹ̀sìn tí mùsùlùmí ọmọ ṣe. gbogbo wọn àwọn atáwọn yẹn ń bàjẹ́ mọ̀jẹ̀ wọn bá ti ń jẹ́ o àlìkíyàmá lẹ́bi ń ṣeré wọn kò sí ọ̀nà kankan ẹ jẹ́ n sọ̀rọ̀ dọ́ fún yín kò sí ọ̀nà kankan tó lálàáfíà téèyàn ó fi sin lọ́hùn nínú tàwíìdì tí ó bọ́lọ̀ dáadáa tọ́jọ́ náà àlìkìtáàbù wàsúnà lọ bẹ́ẹ̀ yẹn bá fi kọjá eyín wọn jáde bòmí nù. ní sálàfọ̀ ọba sì mà táwọn ẹni ìsọ́jú ọba mà nú ẹ̀sìn ẹ̀ lígbé wákẹ́ pé lẹ́sìn kẹ́ máa rọ bẹ́rẹ̀ o. torí àwọn èèyàn kan bẹ tí wọ́n mú mọ́ra wọn kí n bọ́ ni wọ́n ṣe yín ṣàpèjúwe fún yín yín ṣàpèjúwe fún yín ẹ yẹra àmúmọ́ra wọn tí n bá sọ ọ́ nísìn àmúmọ́ra wọn pọ̀ gan tó yẹ pápá ni wọ́n máa yanjú ẹ̀ pé eléyìí nípìnlẹ̀ eléyìí ni wọ́n fi ṣe kíni wọ́n fi kún eléyìí nípìnlẹ̀ wọ́n fi kún ibẹ̀ nù súnà nàbí wa Muhammad pa nàbí yastaghfirullah fi kulli yawmin mi'ata mara anabi ma ṣe ṣe kibaru kọlọ wọn sagafula sagafula ọdún náà lójúmọ́ àwọn kan wà fi kún pé wọn wà fi kún pé ah wọn là anabi sọgọrùn lójúmọ́ ẹjẹ a máa kó jọ ẹ máa wí lápapọ̀ ìpìlẹ̀ nípa anabi ṣégin ni ìkójọ máa sáré rí fún ìwí lápapọ̀ sáré njẹ́ o lànà bí àtàwọn abakari àtàwọn abagbọ́gbọ́ káwọn aisha jọ lé rẹ̀ wọ́n jọ wá ń ṣe kínní sáàgbọ́rí sẹ́ẹ̀rí pé wọ́n ti mú ẹ̀rí pẹ̀lú tí ọlẹ́rìí wọ́n ṣe kínní wọ́n dà papọ̀ irú ẹ̀ pọ̀ irú ẹ̀ pọ̀ tí wọ́n ní àwọn lẹ́rìí anábì nsọ́gọ́rùn lójúmọ́ kí ló burú bí kíyàwó àwọn àtàwọn àtàkájọ máa ṣe papọ̀ kí ló burú bí kákóyànjọ sí wọ́n ti mú dáadáa wọ́n fà ìdàkùn wọ́n wá ń fẹ̀rí dáadáa ṣe kínní wọ́n fi gbé wọlé irú ẹ̀ pọ̀ gan-an lóde òní ibi tí wọ́n lọ bẹ́ẹ̀ ẹ má jẹ́ wọn bà tàwídì yín jẹ́ tí wọn bá fi lé bà tàwídì jẹ́ àlìkíyàmọ́ oró fẹ́ni tàwídì ẹ bá bàjẹ́ àmọ́ tí wọn bá gbìyànjú tó mójútó tàwídì rẹ tí ó bàjẹ́ àwọn ẹ̀ṣẹ̀ yòókù tó o bá ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ni ńlá ẹ̀ṣẹ̀ ni kò sí ìtò fúyẹ́ nínú gbogbo ẹ̀ àánú ọlọ́run lè lépa bá ọkọ ọmọ ṣẹ̀ṣin jọ àlìkíyàmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi tí mùsùlùmí ò dé díẹ̀ sìnáwà ń bẹ bí sìnà ti tó ń ọtí mímu wà ńbẹ̀ bọ́tí ti tóun kò tẹ́bọ rìbá wà ńbẹ̀ bí rìbá ti tóun kò tẹ́bọ olè wà ńbẹ̀ bólè ti tóun kò tẹ́bọ ìṣèyàsẹ́ bàbá wà ńbẹ̀ bó ti tóun kò tẹ́bọ ọ̀dà ọ̀kan tó wà ńbẹ̀ tí fi kún fún yín tí ó yà yí lẹ́nu ṣòkòtò rẹ̀ kọ́kọ́já kókó ẹsẹ̀ ẹsẹ̀ ńlá ni gbogbo ṣòkòtò rẹ̀ tó bá wọ̀ wà lókè kókó ẹsẹ̀ rẹ̀ mọ́jọ́ sọ̀kalẹ̀ sísàlẹ̀ kókó ẹsẹ̀ tọ́lẹ́sẹ̀ ńlá ni bó ti wá tóun ọwọ́ à ń bẹ̀ kọ́tẹ́bọ́ kọ́tẹ́bọ́ gbogbo àwọn kaba yìí wọn yẹn tí mo ka díẹ̀ ń àwọn afa ka mi kan àwọn afa ka mi ní seventy àwọn afa mi kani ní one kìnnì kan àwọn afa mi ka ní two eighty kìnnì kan àwọn afa mi ka ní three hundred àmọ́ ní ti ń jẹ́ ẹsẹ̀ ńláńlá gbogbo ẹsẹ̀ tọ́ba ti ní bàwítọ́ lágbára lérí ẹsẹ̀ ńlá ni gbogbo ẹsẹ̀ tọ́ba ti ní bàwítọ́ lágbára lérí ẹsẹ̀ kí n mọ̀ pé báyà ọlọ́run lérí pé yóò jìyà báyà làwọn fi síná báyà làwọn bawí báyà làwọn ṣe kíní kan ìbáwí wà ń bẹ iná wà ń bẹ ìjìyà wà ń bẹ ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ kí n mọ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ tí ó bá ti ní báwí tí ò ní nǹkan kan nú àwọn là ń pè lẹ́ṣẹ̀ kéékèèké ìdẹ́fì máa yàtọ̀ ẹ̀ nù ni tọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti wá kà àwọn eléyìí tó fi sẹ̀sí wọn àwọn tó wá pọ̀jù nínú wọn tí ó fi sẹ̀sí jọ àlìkí àwọn àwọn kí n mọ̀ pé ẹlẹ́bọ ni ọlọ́run ó pèdélé wọn lérí ṣé ẹ mọ̀ pé tá a bá mú olè ládùúgbò kí ládùúgbò máa ń ṣe tó bá ti àwájọ ọmọ gbajúmọ̀ àwọn èèyàn wà bá fẹ́ lójú dáadáa pé ah, àwọn ọmọ chairman náà ń jalè àwọn ọmọ ìmáàmù àsáwọn náà máa bófin olóbìn sùn gbogbo ẹni bá jẹ́ múmìnì ọlọ́run ní fi sẹ̀sín gbogbo ẹni bá jẹ́ lẹ́bọ yóò sẹ̀sín níjọ́ kínní banka aya wọn aya tó fẹ́ ju ìpè ọ̀sẹ̀ sínú o mo fi ní kẹ́ ẹ má dédìí ẹ bọ̀ torí kẹ́ ẹ má sẹ̀ sí níjọ́ sẹ́ẹ̀rí yóò yẹ ẹni mẹ́rin rẹ bá wá dún tó bá yẹ dún ọlọ́wọ́ wa dà pé ìlàgbàjà súnmọ́ bí njọ́ tó ń ṣe o sotiri wọ́n lọ ń jalè yìí sórí wọ́n kí ló ń retí kí n ṣe fún ọ lónìí kó bomi láti náà ni má fi mí sẹ̀sìn mo sì wáá bọ̀ láti rí tọrọ ọ̀sẹ̀ bọ̀ pẹ̀lú mi. ọyá káyà wọn fa. wàmán abúlámù mi. ọba mi ní kò sẹ́nìkan tó ṣe àbòsí. mimman iftara ala Allahi kadiba. tú ẹni tó pa ọmọ lóhùn. irọ́ kí ni wọ́n ń sọ ń bẹ̀ ẹ bọ́ ni ntọ́lọ́hún ó ṣe kó tó lẹ́nìkan lè ṣe é ntọ́lọ́hún ó sì kó tó máa pẹ́ nìkan lè ṣe kí ni ó lè ṣe ntọ́yẹ kó bẹ́ẹ̀ lọ́lọ́hún kọ́ máa pẹ́ bàbá bi ògùn yọ̀ dáhùn tábà bàbá tálẹ̀ kọ́dẹ̀ lómi bíi pé tábà bi ṣéwù ṣéwù ó ṣe kí ni yóò ṣe bàbá ọ̀rọ̀ mi dọ́wọ́ yín ṣéwù ẹ̀ ṣe báyìí fún mi àwọn míì láwọn jẹ́ ń pè yàtọ̀ sọ́lọ́hún ẹ wá ń parọ́ mọ́lọ́hún kó tó ń fọ́lọ́hún iftara alalahi. wàmẹ́n abúlámù mi máa ní fitaarọ̀ alalahi kàdúrà. ọlọ́lá ẹni kan ọ̀sàbòsí tẹ́lẹ̀ tí ń parọ́ mọ́lọ́ ń bá wọn lọ. wùláìka yu'raduna ala rabbihim. tọ́ba níjọ́ ọlọ́ni wùláìka wọ́n wàá kó wọn wá wọ́n kó wọn wá pé kó wọn wọ́n máa dà wọ́n bí kàdí gàmbàdì bá ń dà wọn lù àwọn ẹlẹ́bọ̀rì ẹ̀ máa kó wọn ẹ̀ máa kó wọn ọlọ́run wà á dúró ẹ̀ kó wọn sọ́jú ọlọ́run báyìí. yu'raduna ala rabbihim. wọ́n wá kó àwọn ọjọ́ ọlọ́run báyìí wọ́n kó wọn jọ pé àwọn ẹlẹ́bọ̀rì ẹ̀ kó wọn jọ báyìí. wa yaqulul ashhadu ha'ula'i alladhina kadhabu ala rabbihim. tọ́ ala la'natullahi ala zalimin. abáwá abúlé kẹfìrì ń sàlàyé àyà yìí ó ní wọn kó wọn wá ń jọ náà aláàrùn wò sílẹ̀ kàlà ìkì gbogbo ẹ̀dá tó lọ́dún dá pátá ní ọmọ òwò báyìí fáwọn ẹlẹ́bọ̀ rè àwọn jẹ́ parọ́ wọlọ́run rè rùúsùn kàlà ìkì gbogbo ẹ̀dá tó lọ́dún dá pátá wọn ọmọ òwò báyìí mílíọ̀nù màláyíkà màláyíkà ọmọ òwò wọn wà rùúsùn àwọn anábì ọlọ́wọ́ ọmọ òwò wọn wal anbiya àwọn òjíṣẹ́ ọmọ òwò wọn wà wọ́n máa wò wọ́n báyìí wàlìjáàn àlìjáàn náà máa wò wọ́n gbogbo ntọ́ ló ń dápátọ́ máa wò wọ́n báyìí pé tó àwọn ẹtí wọn ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ni wọ́n kó dé yìí o ọlọ́mọdé ń sínbẹ̀ njọ́ náà o ọlọ́mọdé wọn náà ò sínbẹ̀ njọ́ náà o tí wọn bá wá kó wọn dé bá wọn ẹ̀dá kó jàmá kí wọn kó wọn bá wọn kí wọn wá fi wọn ṣe wọn kí wọn wá fi wọn ṣe ẹ̀sìn mo fi ní ẹ má ṣẹbọ o ẹ má o tí wọn bá wá kó wọn dé bẹ́ẹ̀ ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم àwọn tí wọ́n wò lọ́wọ́ máa sọ pé àwọn tí wọ́n ń parọ́ mọ́ Ọlọ́run rèé lápọ̀já náà wà ń bẹ̀ bàbá kínní rèé àsára wọn lòun náà aláàjì kínní kan àsára wọn ni mr kínní kan àsára wọn ni kínní kan àsára wọn ni. Ah àwọn rèé àwọn tí wọ́n ń parọ́ mọ́lọ́run rèé gbogbo ẹni tí ò ní tàwíìdì ẹ̀sìn tí wọ́n fi sinjú alikiyama nù ọlọ́mọdé ń sẹ̀sìn ju alikiyama. àmín. afayi. ala ala natu. ọlọ́run wa ni tọ́ ala. ala ala natu lọ́ọ̀ ala bọ́ọ̀lì. ní a bá sẹ̀sìn tán ibi dada ọlọ́run tó bá wọn. sẹ́wọ́n a lè fi hàn sẹ̀sìn bá ń kọ́ láti jẹ́ nàmá. afa bá ń ka di sí i. نعم كما روى الإمام أحمد في مسنده أوني ماما ودوري بهم bọ́bẹ́ ka àdìsí bọ́lọ́wọ́ ti wá bọ́ mọ́mìnì lásìrí ńjọ yẹn tọ́lọ́wọ́ segin ni mọ́mìnì tọ́jẹ́lẹ́sẹ̀ ńláńlá ọlọ́wọ́ segin ni ọlọ́wọ́ bọ́lá sí rí torí àìsè bọ́ pẹ̀lú tani ọ̀yá kàdísì ni. kama rawa al-imamu ahmad an safwan ibn muhawwiz qala kuntu akhidan biyadi ibn umar idh urida lahu rajulun qala kayfa sami'ta rasulallahi sallallahu alayhi wa sallama yaqulu fi an-najwa yawm al-qiyamah qala sami'tuhu yaqulu. olóhùn gbọ́tà sọ abdullahi ibn umar ló sọ olóńgbò tà nàbí ń sọ pé. inna allah azza ọba alikiola. yudnil mu'mina fayadawu alayhi kanafa. tọ ìjọ alikiyama mo ní tí a bá kọ ọjọ́ tán kí mo ní mọ̀mìnì kí mo lọ́wọ́ ṣe fún un ọlọ́run ní súnmọ́ bí yóò dín yóò súnmọ́ dọ̀. fayadawu alayhi kanafa. ọlọ́run wa gbé ọlá lé lérí báyìí súnmọ́ bí lágbájá mọ̀mìnì ni ó súnmọ́ nígbà wọn káwọn ìjọ dàmí ẹsẹ̀ ìwọ náà súnmọ́ bí wọn á súnmọ́ bí ọlọ́wọ́n gbọ́lá lè lérí. naam. wàyà stubuhu mina nas. ọlọ́wọ́n wa ní jẹ́ nìkan kún orí láì fi rẹ̀. ẹlẹ́sẹ̀ lòun náà o wọ́n wá pàṣẹ gbẹ kan pé múmìnir ni ọ súnmọ́ bí. ọlọ́wọ́n wa bọ́lá sí lọ́dọ̀ àwọn èèyàn. naam. wàyà kọ̀wéhu bizunubihi. ọlọ́wọ́n wa kẹsẹ̀ rẹ̀ súnmọ́. ẹsẹ̀ tọ́sẹ̀ gbogbo sinna rẹ̀ olè tọ́jà jìbìtì tó ṣe nǹkan kan àmọ́ la pé tàwídìí rẹ̀ da ọlọ́run ní túnà sí rẹ̀ ọlọ́wọ́n wa nítọ́ ẹ bá ń kẹsẹ̀ rẹ̀ wá wọ́n wá kẹsẹ̀ rẹ̀ di tiẹ̀ bá wa kó di. wàyẹ̀ kó lò la. ọlọ́wọ́n máa sọ fún pé. àtàrífù dánbà kádà àtàrífù dánbà kádà. sọ ma pé wọ́n lọ sèṣì náà yìí. àtàrífù dánbà kádà. sọ ma pé wọ́n lọ jalè. àtàrífù dánbà kádà. sọ ma pé wọ́n lọ ṣe jìbìtì. hata ìdá kọ̀ọ̀rọ̀hù bìdùnúbì. bọ́lọ̀ ń bá wa fẹsẹ̀ rẹ̀ hàn torí gbogbo ẹ̀ tán torí gbogbo ẹ̀ tán. wàrọ̀ àfi nafsihi annahu qad halaka qala. yóò wá rí i pé haa òun ò lè bọ́ o nítorí dánwò rè òun ò lè bọ́ torí òdodo ti ṣe kíni ó ti kílíà sí pé ah, òun ò lè bọ́ náà Paul ọlọ́wọ́n wa sọ pé. fa inni qad satawtuha alayka fi dunya. ó ní sọ̀rọ̀ pé jọ́tò ń ṣe láyé ó bu ọlá sí ìdíjà sí ìdí òtún ó ṣèṣì náà yóò mú jà sí ìdí òtún ó mutí ó mú jà sí ìdí òtún ó lu jìbìtì ó mú sí àti ìdí òtún sàtárì ha lákàfi dúnìyà mo lágbára kí n fi ọ̀sẹ̀ sí láyé gan yìí fi ọ̀sẹ̀ sí mo bu ọ lásì àwọn ẹ̀ṣẹ̀ yìí gan gbàtọ̀ wà láyé náà. wà á ní aghfiruha laka al-yawm. lónìí ọlá tàwíìdì tó ní ìmánì tó ní àkídà yìí tó yanjú lónìí ìwà àfìrí ẹ̀ jẹ́ ọ́ thumma yu'ta kitaba hasanatihi. ọlọ́run wa ni tọ́ ẹ bá ń gbèsè rí rẹ̀ wá. wa amma al-kuffar wal-munafiqun. tọ́ ṣé wàá ara wọn tí ò ní bọ́njọ́ náà ṣe é pé eléyìí nìsín kí ló fà tó fi bọ́ kí ló fà tó fi bọ́ kì í ṣe pé kọ̀ṣẹ́ ló fa kọ́lẹ̀ wọn fẹsẹ̀ rẹ̀ hàn pé ìwọ rí ìwọ rí ìwọ rí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ṣírí kò sí kíni kò sí bẹ́ẹ̀ nígbà wọn àfihàn tán wọ́n wá nítọ̀ ọlọ́run wá nítọ̀ kí lọ́ọ́ lédi gínze yóò ní ah, èmi náà mọ̀ pé mo ti parun lé ní ọlọ́run wá nítọ̀ áá ah, ah, mo láǹfààní kí n fi ọ̀sẹ̀ sí láyé gan mo bò ọ́ láṣìírí lónìí náà mo wá fi rí ẹ̀ṣẹ̀ rẹ jìn ọ́ ẹ lọ́ọ́ bá ń gbèsè rẹ rí wá kọ́ ọmọ làdìjẹ́ náà iṣẹ́ rere òun àfi gbé lọ sí wọ́n lọ́ọ́ bá ti lóun fèrè jiyàn ẹ̀ṣẹ̀ tán àbí ọ̀tán wọn àgbèsè rẹ wọ́n máa làdìjẹ́ náà torí tàwíìdì rẹ̀ tó ní fa amal káfíru ẹ̀rẹ́ ni tí o níta o yìí di ẹlẹ́bọ. wal munafiqun. tọ èyí tó tún burú sí kejì ní munafiki sẹ́mi ọ̀pẹ́ ní tá à ń pè munafiki ẹlẹ́bọ kọ̀rọ̀ ìmánì gbangba ní jẹ́ munafiki. abẹ́ ẹ̀kọ́ ni ó kọ́ rẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ kí kilo kọ́ rẹ̀ gẹ́gẹ́. kí ló kọ́ tiẹ̀ náà kèfèrí ni ẹlẹ́bọ ni ọ̀dà gbogbo yín nísìnyí tí a bá pa yìí la kíláàsì ẹ̀ tọ́ ń gbà wá kírun tán àwọn akóńbi alásàdì tó ẹlòmíì tó kírun ńgbà jẹ́bi dọ́wọ́ ìṣáyè lálẹ́ ọgbà bì kan lọ wọ́n ní wàá fìdí kalẹ̀ fóòsà yìí ó sì lọ bẹ̀ ọ́ lọ́ọ́ fìdí kalẹ̀ ó ní kí bùkátà sá sí kínní kọ́sà bí ya ẹlòmíì nífa ńlé ẹlòmíì lọ́pẹ̀lẹ̀ ńlé àmọ́ gbogbo àwa rẹ̀ náà jọ pàdé lálùkọ́ náà ni àjọ pàdé mọ́sálásí ni <laughs> ẹ̀yin dẹ́ ń wá lùkọ́ níta bá ń wí fún yẹn máa gbọ́ o àwọn ìfún yẹn máa gbọ́ o gbígbọ́ nìkan sì kọ́ ẹ máa lò ọ̀rọ̀ tí mo rẹ́rìí sí wọn mo sọ̀rọ̀ yìí bàbá kan jẹ̀rì àbíjà àrùn bàbá tó jókòó yìí ọkùnrin kan wá lọ́kọ̀ mi yọtọ̀ mi wà tètè wa níjọ́ kan tí ó sọ̀rọ̀ mo káwọ́ mọ́rí ni kí lọ́wọ́ ń ṣe yà yìí gan kí lọ́wọ́ á ṣe ń di gan ìyá yóò sí fúnpẹ́ wa ń gbọ́ ọ̀rọ̀ mi lásán kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lónìí mo gbé jókòó yìí kalẹ̀ kẹ́ ẹ má dọ́mọ náà ni ìbáàdà káwọ̀ yọmọ wọ náà làbìjókòó yìí sí kí kálukú orí sí àlìjẹ́nà kó ṣe kọ́ dọ́mọ́ ìtàlùkọ́ wà fún nìyẹn kálukọ́ àfẹ́sìn tọ́ wà fún nù tọ́ wà fún nìyẹn kẹdẹ́sìmà kẹsì òye yín ntí ó mú yín wọ àlìjẹ́nà kẹsẹ́ tọ́ba àdìjọ́ àlìkìyàmà bọ́lọ̀mbà wà fẹ́rú mara yóò máa sọ fún gbàtà òhídìí rẹ̀ bá yẹn jú pé sọmọ bí yóò sọmọ lọ ọlọ́run ó sọmọ dọ̀ kò ní pèsè àárín àwọn èèyàn o yóò sùn mú dùn rẹ̀ àbí kí lọ́wọ́ àná àdìsí mu. yuqawwimuhu ala dhunubihi. bífọ̀ yẹn fàyòdì níyì. wayastumuhu minan nar. ọlọ́run ó dànà rẹ̀ yóò sùn mọ́dọ̀ yóò tún wá kọ́ fa ẹ̀ kò ní jáwé yẹn orí tí ọba bá sọ̀rọ̀. ọlọ́run ó kọ́ fa ẹ̀ kò ní jáwé yẹn orí múmi ní tí ọba bá sọ̀rọ̀ ọ̀rọ̀ wo ló fẹ́ bá sọ yóò wá ní ẹ bá ń ká ìdá rẹ̀ wá wọ́n máa fa ìdá rẹ̀ hàn ìwọ náà ní ìmánì rẹ̀ dààmú ìwọ ló ń ṣe náà yìí ìwọ ní ìwọ ní ìwọ ní ìwọ ní ìwọ ní tọ́bọ̀ wá rí tán ọlọ́run wa ní tọ̀ kí ló rò báyìí yóò ní mo ti mọ̀ pé ó ti tán fún mi lénìí ọlọ́run wa ní kọ̀ tán fún ọ níjọ́ tó ń ṣe láyé mo láǹfààní kí n yẹ̀yẹ́ rẹ mo bù ọ́ láṣìírí òní gan mo fi rí jìn ọ́ yóò wá ní kí n lọ gbé tíra sẹ́ẹ̀rẹ̀ wá ń wá gbé tíra sẹ́ẹ̀rẹ̀ dé yóò wá ní kó máa lọ sí àlìjẹ́ náà kí ló là níjọ́ yẹn kí ló là níjọ́ yẹn eléyìí ibú jésù ibi ni àwọn akida, akida, akida àkìdá àwọn ọlọ́wà ń jọ àlìkìyàmù wíwẹ̀ yín tẹ́ ń bá wa alákìdá sí ẹ̀yẹ àkìdá àwọn oṣù kínní níjọ kínní ọlọ́wà ìwọ́tọ̀ lákìdá ó rí ó rí àyè lákìdá rẹ ni wọ́n fi ọ́ sẹ̀sìn jọ àlìkìyàmù wọ́n fi ọ́ sí gbẹ́gẹ́dé ẹ̀sìn jọ àlìkìyàmù. àwọn méjì ni wọn ò ní bọ́jọ́ àlìkìyàmù alikafiru walimunafiku kèfèrí ẹni tí ń ṣe jẹ́ ń gbangba tọ́lá àwọn ọgbà àwọn ọgbà àwọn ọgbà nánu tẹ́bálẹ̀ ẹlẹ́bọ̀ làwọn ẹlẹ́bọ̀ lòun ẹlẹ́bọ̀ lòun ee eh, ẹlẹ́bọ̀ lòun ẹ nínà tẹ́ fi hùn sí òdodo ni à nínà kankan tá fi hùn sí àmọ́ lọ́wọ́ fi hùn sí bẹ́ẹ̀ tọ́balá wò nínà àwa náà mọ̀ pé èyí ò níjà yàn á ní àmọ́ fi hùn sí ọlọ́run ní yóò fi hùn sí ọba sílẹ̀ aláàdì náà bẹ́ẹ̀ ni à ní tòótọ́ àmọ́ lọ́run ní yóò máa wá síbẹ̀ àti munafiki munafiki lẹni tí a jọ ń ṣe bá a ti jọ ń ṣe pẹ̀lú yín yìí pẹ̀lú ara wa yìí tọ́wá ní nǹkan míì tí ń fún lẹ́sìn lẹ́yìn ta Allah tí ó bá wá fún lẹ́sìn yẹn ibi tọ́rọ̀ yé dé ọmọ pa àgbọ̀dọ̀ káwọn mọ́ yóò fún ní kọ̀rọ̀ ẹ dákun ṣé ẹ mọ̀ pé níta fi ń jẹ́ mọ́mì nínú ká má ṣe nǹkan mi ká má fẹ́ lómi lẹ́sìn lẹ́yìn ta ni ẹni tí bá ń fẹ́ lómi lẹ́sìn lẹ́yìn ọlọ́run kí ló kọ rẹ̀ kí ló kọ rẹ̀ kèfèrí abẹ́kọ̀ tọ́ba wa fi ìsìlámù bojú kíni wá ń jẹ́ mùnàfìkì ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ kíni kèfèrí lòun náà ìtò fi bojú lọ́sọ̀ di mùnàfìkì àwọn méjèèjì kèfèrí ni wọ́n o wala wa láwọn méjèèjì wàá mọ̀lẹ́ káfíru wal mùnàfìkù fàyẹ̀kúlù aṣahad. gbogbo èèyàn wàá péré wọn lérí báyìí wọn máa sọ fún wọn pé. ha ula ilẹ̀dí na kẹ́dàbù ala rabbihim. Ah, ha ula àwọn tá a fi ń sẹ̀sìn yìí kẹ́dàbù ala rabbihim àwọn ni wọ́n purọ́ mọ́lọ́hún. ala la'natullahi ala zalimin. ibi ní dọ́lọ́hún kọ́mọ bá gbogbo èèyàn alábòsí wọ̀nyí. jọ́ọ̀lì kìyàmá kí ni wọ́n ṣe yìí jọ́ọ̀lì kìyàmá kí ni wọ́n ṣe jọ́ọ̀lì kìyàmá yìí ọlọ́mọ fi wá sẹ̀sìn o. Amen ẹ̀sìn ayé ọlọ́mọdé á sí ẹ̀sìn ìjọ àlùkìyàmọ̀ ọlọ́mọdé á sí gbogbo ẹni tí ó bá jẹ́ onítàwọ̀hídì yóò ṣẹ̀sìn níjọ́ àlùkìyàmọ̀ ayaba nǹkan àyà mi àfa apari àyà ni àwọn àwọn oníyóò tó ṣẹ̀sìn kì í sọ àwọn yìí nìkan ni ó ṣẹ̀sìn o ẹ jẹ́ ní sọ àwọn míì tí ó ṣẹ̀sìn fún yín. alladhina yasudduna an sabilillah. àwọn àkànnà àwọn àfa wọ́n tú àyà yìí tí wọ́n fẹ́ tú yìí wọ́n tú mọ́ aya tá n bá bọ̀ nínú àwọn tí wọ́n fi sẹ̀sìnjọ́ alikiyama alẹ́dínà yẹ̀sùdúnà ansabilillah gbogbo àwọn tí máa gbógun ti sí ọlọ́run tí wọ́n máa di sí ọlọ́run lọ́nà àwọn tí gbógun ti ọlọ́run ti sí lọ́nà wáyà bùgúnà ha ẹ̀wájàn tí wọ́n ń darí ẹ̀ lọ bí tọ́lọ́run darí ẹ̀ lọ ìgbógun ti sọ̀tọ̀tọ̀ ẹ wò ẹ ẹ kí là ń sẹ́ ń bí. níbi la wà yìí níbo la wà bi, kí la ṣe ń bí kí la ṣe yìí ansalukọ àbí tọ́ba di gbami àtún kírun abẹ́kọ́ bàdínú àwẹ̀ àtún bẹ̀rẹ̀ wá sí àwẹ̀ abẹ́kọ́ jọ́mẹ̀jọ jọ́mẹ̀jọ alukọ̀ ń wáyé njọ́jọ́ sálùkọ̀ ti jẹ̀mọ́ báyìí àwọn àdánilẹ́kọ̀ọ́ wáyé abe lọ gbósẹ́ lọ káwọn káwọn dìde pé ah, ibẹ̀ yẹn wà ní kinu be masalasi yẹn gbọ́dọ̀ kó nẹsítẹẹtì yẹn ah wáyé nẹsítẹẹtì káwọn yẹn kà máa pààkì mọ́tò jojúmọ́ jojúmọ́ máa dààmú wa lẹsítẹẹtì ẹsítẹẹtì la bíbí náà kò sí di kan tí fi wá ń ṣe bẹ́ẹ̀ ju pé inú sí Ọlọ́run bí lọ kò sí di tí fi ṣe bẹ́ẹ̀ ju pé ń bá sàlámù ń bá sàlámù jà lọ ń bá mùsùlùmí jà lọ irú wọn yẹsí dúnà ah. asabilillah ń dí sí Ọlọ́run ọba ní ọwọ́ ìpín kanu ẹgbẹ́ tí mo bí o ìpín kan nù ìpín mi wá wà tó yẹ pé yẹsùn dúnà ansẹ̀bílẹ̀ wáyà bùgùn nà ha ìwàjà ni àwọn àwọn làwọn eléyìí hùn kò ní ẹ má gbọ́ o gbogbo ń tà ń sọ pátá yóò ní à ẹ gbọ́ ẹ ti gbọ́ tán ẹ ti gbọ́ ó ti wá rí i ń lò yóò máa tọ̀nù ẹ̀ bá mi pé wọ́n ń sì yín lọ́nà ni síbi tá a bá mi rán nílẹ̀ à ń sọ sọ̀rọ̀ lélẹ́yìí ni kò yẹ yín ni tí ń wí ni ntí ń wí ọ̀tọ̀ ntí ń wí ọ̀tọ̀ ntí ń wí ọ̀tọ̀ ntí ń wí ọ̀tọ̀ yóò máa da ọ̀rọ̀ òun rú káwọn yẹn má ṣe kíni kí a má gbọ́ ara wọn náà yẹsu dúnà ansẹ wáyé bùkún náà ha ìwàjà ni àwọn yìí ń lọ́pọ̀ lẹ́nìí sẹ́ẹ̀rì ìjọba ó ti kánṣu ọ̀kan èwọ̀n ìjọba kánṣu ìjọba kánṣu pé kálukú ní àǹfààní kọ́sẹ́sì ẹ̀ abẹ́kọ̀ọ́ ní ni ní mo fẹ́ ṣe wá sí ìta gbangba ní tv ṣèjọba láriwo tí ń pa tí ìjára tí ìjára àdúgbò ní àmọ́ tí bá ti lọ rẹ́ àbí ọ̀tá wọn bí ẹnìkan dákọ́ ni mo ṣe ṣe wá sínú họ́ọ̀lù nísìn ní tá a fi ṣèjọba níbi tá a wà yìí òun ni ká máa pariwo sí gbogbo ará àdúgbò kí wọ́n máa nísinmi ká tan ko síbí ká ìta gbangba kalẹ̀ kọ́ máa hó ká máa pariwo àbẹ́ẹ̀kọ́ àmọ́ tá a bá tan síbí ká masalasi wa táwọn yẹn ń gbọ́ tó sọ. So ìjọba ò ségin ni kò yà sí wa ma ọ̀yà ìbùkún náà ayé wàjá kankan ò sí bẹ̀ wọn ẹ̀dúndà síbi láyé ẹnìkan ò lè sọ́dà síbi láyé kankan èyí ò ti tán ìjọba ti pẹ́sẹ̀ lélẹ̀ yìí òun ó ti fẹ́ ségin ni báwa ti ti ń ṣe tiwa náà wọn bí wọn náà dáa kọ́lẹ́ nìkan ṣe ń pariwo ń sọ́ọ̀sì pé nìkan ti ń ṣe ìjọsìn sọ́ọ̀sì ìtẹ́ ẹ̀ sọ fún ni pé má fariwo di wa lọ́wọ́ ìsìjà bó ṣe bàjá sí ni pé ọ̀ fariwo dí. ẹ sì wo ẹni tí ó gbégun ìjọba onígbé ọmọ gbégun o má ná yàn má ṣe wọn lè ṣe wọn bàjá sí o torí ti gbà pé kó tó gbé òun ẹ̀sìn ó fìrì láti ṣẹ̀ṣẹ̀ àmọ́ má ná yàn eégún ò ráìtì láti nà yàn torí kò sí tẹ́ni tó ń nà ṣe fún ọ bẹ́ẹ̀ bá méjì eégún lọ kóòtù pọ́n náà yíyọ́ jẹ̀bi o àmọ́ wọṣọ ń gbókìtì láàrin títì òun ló ní rẹ̀ àkídà tó tẹ́ lọ́rùn ní lóbi jásí pé kò sí nínú òfin kí wọ́n máa tì wá mọ́lé pé ẹnìkan fẹ́ ṣe ọdún kan ẹnìkan ó jáde lọ́sàn gẹ́gẹ́ ẹ má lọ bí iṣẹ́ bí wọ́n bá ń ṣe wọ́n ń dá ṣe ní ìjọba òṣèkínní torí kò sí ní human rights ẹni wọn bá sì chance tí wọn bá di chance tí ọba fẹjọ ìjọba náà máa wòran ìgbà míì ìjọba yìí dá sí nǹkan míì tẹ́ ẹ bá sọ pé kó wá wò ó àmọ́ ẹ bá níjọba wá wò ó tíjọba bá fi lè kọ́kọ́ lòfin ìjọba wà á rí ìwọ̀tọ̀ wa fẹjọ́ sùn wọn pé ẹlẹ́rìí wa ni àwọn ni wọ́n ború ẹ̀jà òfin wo yé yín bá ẹnìkan ṣẹ̀ sófin ìlú ó wá lọ sọ fún ìjọba pé lágbájá o bí kẹ́nìkan wò sùnsùn nísìn kógun ọlọ́bẹ nínú òfin ìlú ni pé ẹnìkan ò gbọdọ̀ gún ẹnìkan ní ọ̀bẹ sórí wọn tọ́ lọ́bẹ jọ́sìn gbọ́n gómi lọ́bẹ ọ̀hún kéèsì yẹn automatically ti kú ní tiẹ̀ ìjọba ní ọ̀bẹ ni tó gún ọlọ́bẹ jà ìwọ tí wọ́n wá gún lọ́bẹ ń wá dà gẹ́gẹ́ bí ẹlẹ́rìí bọ́ bá lọ́ọ́ jà mọ́ ìjọba ọmọ ìjà lọ kọ́ wálé mi ọ̀jà mọ́ ìjọba ò ní àhá ní ọjà tẹ̀tẹ̀lẹ̀ náà sọ́sàgbà kó gún ọlọ́bẹ ó gún mi tọ̀tọ̀ àmì mi ọ̀jà ń hà ní ọjà sàgbà kó gún ọlọ́bẹ sọ́ọ́ ló gún ọ ìjọba bolú ẹja o ìjọba bolú ẹja ọ̀rọ̀ tí ń sọ yìí ibi tí ń lọ bẹ́ẹ̀ ìjọba ti ṣètò pé kálukú lè ṣẹ̀ṣẹ̀ wá sí kínní ó bá ti wù ú ẹnìkan ò lè gbégi dé ẹnìkan pé má ṣe yẹ̀sù dúnà ánsẹ̀bí lìláyì wọ́n ní ọmọ ṣẹ̀ṣì kò sí yìí o àmọ́ mi tí wọ́n ń lò sí ni pé wọ́n bùkún nà á wọ́n máa darí ntọ́ nsọ síbòmí ọ̀tọ̀ ni ntọ́ máa sọ ọ̀tọ̀ ni tí wọ́n lọ nsọ ṣẹ́ra àwọn jẹ́ ń ṣe yìí náà. tẹ́ sòdodo tẹ́ sọ̀rọ̀ tí ó à tí wọ́n wà bá yín yí ọ̀rọ̀ yín ní síbi tí ẹ sọ sí ibi tẹ́yìn ọgbọ gbọ́ lọ táwọn tí wọ́n ń yín gan lọ wọ́n wà bá yín gbọ́ yé lọ bẹ wọ́n wá sàlàyé ẹ̀ fáwọn èèyàn yóò wá chẹ́ǹjì tẹ́yìn gẹ́gẹ́ ṣe sójú mi ara àwọn tí wọ́n dínà ọlọ́run ni wọ́n o. ìbẹ́ nu àwọn bídíà ti ń ṣe bẹ́ẹ̀ ìbẹ́ nu sunna ti ń ṣe lónìí tá a wà yìí ìbẹ́ bídíà ti ń ṣe tó ń ṣe fún bínú erí tí ò ní túmọ̀ mi èèyàn lèyìn ó sì máa jẹ èèyàn lèyìn ó máa ṣe ni sẹ́ẹ̀rì àwọn jẹ́ ń ṣe báwọn náà ọlọ́ni alladhina yasudduna an sabilillah àwọn àfa kan tu nínú àwọn tọ́lọ́wọ́n fi ṣẹ̀sìnjọ́ àlìkìyàmà àwọn tí wọ́n ń gbé gidi sí ọlọ́run wáyé bùkú nà á ìwàjà tí wọ́n ń darí ẹ̀ síbi tẹ́sí òṣèkínní tí ò darí ẹ̀ sí. wàhùn bil akhirati hum kafirun. tọ́ba díjọ́ àlìkìyàmà ara tẹ̀bírí lásán àwọn náà mọ́ ààbò wọn láti wọn mọ́ tòmẹ́dì wọ́n sì wọn mọ́ náà. Ulaika lam yakunu mu'jizina fil ard. Àwọn yẹn àwọn àwọn afá mi wá tu wọ́n ní alladhina yasunu wọ́n ní ọ̀rọ̀ ti àwọn tọ́lọ́wọ́n fi ṣẹ̀ṣẹ̀ ti parí ọ̀rọ̀ mi lélẹ̀ alladhina yasuduna an sabilillah gbogbo àwọn tí ń ti ṣe ọlọ́run wáyé bùkún náà ha ìwàjàn tí wọ́n di lọ́wọ́ tí wọ́n sì ń tọ̀nù síbi tọ́lọ́wọ́n sí kínní tí ọ̀sọ́ lọ tí ń dá ibi tọ́lọ́wọ́ ọ̀sọ́ lọ. wọ́n bil akhirati hum kafirun. tó bá àlìkìyàmà ìyà tí kèfèrí ọjẹ làwọn náà jẹ àmẹ́yìí tó lálàáfíà jù tó dáa jù òun ni pé ara àwọn kèfèrí làwọn náà tó ní níparí ayé àwọn wùláyì kàkínní. wùláyì kàlám yakunu mu'jizin. Ah, ah, ah, tòkè ní sọ. wàhùn bil akhirati hum kafirun. tọ́ba dijọ́ àdìkíyàmà ara àwọn kẹfìrí láti kíni láti wọn mọ́ ní abá sí àmọ́ kẹfìrí sẹ́yìn mọ́ pé túmọ̀ ẹni pé irú ìyá kẹfìrí ọjà làwọn náà ó ṣe kíni nínú àwọn tí wọ́n fi sẹ̀sìn jọ́ àdìkíyàmà làwọn náà ó ṣe kíni ni wọn wá owó ẹyin tẹ̀ ń serú ẹ ẹ lọ tú bá fa wọ́n sì lóko tẹ́ ń pè yín bá blọ́gà bí kíni ń pè wọ́n ẹlòmíín blọ́gà lóko ẹ̀sìn ẹlòmíín blọ́gì lóko ẹ̀sìn ẹlòmíín blọ́gì lóko súnà ẹ̀ẹ́ ẹ lọ túbá kí a má kú fún yín sẹ̀sìn jọ àlè gbogbo yín lẹ́sẹ̀sìn jọ àlè kí a mọ̀ ẹ̀ níbọ̀ náà. أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون أولئك gbogbo àwọn tá a sì kalẹ̀ yìí kèfèrí àkọ́kọ́ tí mùnàfíkì tẹ̀lé táwọn tí wọ́n ń ṣe yẹ̀bùgú nà á ìwàjàn tí wọ́n jẹ wọ́n di ìran mélòó ìran mẹ́ta àwọn mẹ́ta ẹ̀ tán àwọn mẹ́ta ẹ̀ tán. ulaika lam yakunu mu'jizina fil ard. kí ni tuma mu'jizina fil ard ìtumọ̀ yẹn ni pé lam yakunu fa'itina fil ard ìtumọ̀ kejì lam yakunu fa'itina minallah wọn ò ní bọ́ lọ́wọ́ ọlọ́run lérí ilẹ̀ wùláyíkà gbẹ̀ntì bá hùwà ni lam yakunu mu'jizina fil ard wọn ò lè bọ́ mọ́lọ́run lọ́wọ́ lérí ilẹ̀ gangan ìtumọ̀ yẹn ni pé yà á tẹ̀rí ilẹ̀ ó ṣe kí ni yóò jẹ wọn wùláyíkà gbẹ̀ntì bá wà náà mẹ́ta dáadáa kan lamu yakunu mu'jizina fil ard wọn ò lè bọ́ lọ́wọ́ ọlọ́run lórí ilẹ̀ ìtumọ̀ ẹni pé láti ilẹ̀ àti ayé lọ́run ṣe kíni ní o ti fi àjẹ wọn. wa ma kana lahum min dunillahi min awliya. kò wá sẹ́ni kankan min awliya min ansor. sẹ́ni mi tọ́wọ́ abẹ́ wọn zaida ni mi yẹn lé kí ni tuma sáyidà ọlọ́nkà fi ṣàlàyé ọ̀rọ̀ ni lọ́dọ̀ afa wa àgbà nínú àwọn afa tó jẹ́ mọ́ àṣírùn afa àgbà tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí tó lépa bá àwọn sálàf fi ilmihi wa rawayihi wa warayihi wa ta'amuqihi wa zuudihi ibn Uthaymin. torí tafsiri wọn ọlọ́ni kojúbọ̀ díẹ̀ gbogbo àwọn afọ́ntẹ́fìsìrì tí wọ́n bá sọ̀rọ̀ mi tọ́wà ń bí yìí ìrìbìtọ́lọ̀ ń sọ pé òláyíká. wa ma kana lahum min dunillahi min awliya. wa ma kana lahum kò sí fún wọn min dunillah lẹ́yìn ọlọ́run min awliya nínú. min dunila lẹ́yìn ọlọ́run min awliya nínú àwọn tí wọn ò fi ṣọ̀rẹ́ ìtumọ̀ ẹni pé wọn lè lọ́rẹ̀ẹ́ lẹ́yìn tani ọlọ́run sẹ́rí mi tọ́wọ́ mẹ́wọ́n majority àwọn àfọwọ́rí tafsir wọn ni mí yẹn lé wọn ni arfu zaida ni ó ìtumọ̀ ẹni pé ó fún wa pé wa ma kana lahum min dunillahi awliya sẹ àpè tá a bá ní wàmà kàlà mi dùn láì àwòlìyà àti wàmà kàlà mi dùn láì mi ní àwòlìyà kí ni yàtọ̀ kò sí tuma mí yẹ ká wà ń bẹ ni ibùdó fèmí ni ní a kẹ́ ẹ máa gbọ́dọ̀ ń sọ̀rọ̀ yìí kan ni gbọ́dọ̀ wọn ọmọ kò gbé dénú àbí kò mọ ti ń sọ sọlọ́ wọn ọmọ yàtọ̀ tí ń bẹ láàrin wàmà kàlà mi dùn ní awuliya àti wà má kánà làwọn min dúnilá min awuliya sọlọ wọn mọtò méjèèjì ni sheikh bunu fèmí ní látàlùkọ látòkè tó fi délé rẹ kò sí nǹkan kan tó lé ń bẹ ó látòkè látòkè tó fi délé rẹ kò sí ntọ́jà arákùn kínní sayida ó nínú kọjá harfun láàánà àrífù màánàhù illallah láàyè àrífù màánàhù illallah àmọ́ ntọ́lọ́ ń gbà lólu ọlọ́ọ̀nìkan lọ́mọ tó gbà lólu àwọn kan lọ́n sọ̀rọ̀ ó lé àwa làgbọ́ yé ọlábì káwọn tí wọ́n ń pólé ọ̀gbọ́n tí àyà ń wíyé onírúurú mi ń tọ́wà ń bí oní tí ń túmọ̀ ni pé tí ẹ bá lọ lè wà níyàn mi yẹn nínú tọ́lọ̀ ń dá má níyàn mi yẹn nìfà kú wa nínú tọ́lọ̀ ń dá má yẹn nìfà kú ń bá ní wà má kánà làwọn mi ń dún níláyìí min awliya bọ́lọ̀ ń bá ń fìyà jẹ wọ́n lọ́wọ́ ẹni tí ó tiẹ̀ wá ní lọ́kàn pé mo fẹ́ bìtì kò ní sí ó ní mí yẹn ń túmọ̀ pé ẹni tí ó ní lọ́kàn pé mo fẹ́ ṣe kí ni nínú àwọn tó fẹ́ràn àwọn tó wà pé ah jẹ́ ń bìtì wọn kálukú ọmọ rí wọn nídìí àwọn tó jẹ́ rẹ̀ wọ́n mọ̀ rí wọn àwọn tó jẹ́ rẹ̀ wọ́n mọ̀ rí wọn pé ó yẹ kó jìyà jù bẹ́ẹ̀ lọ ẹnìkan ò ní ní pìtì fún wọn ó ní tí túmọ̀ mi náà ó lè yá àná ẹnìkan ò ní ní pìtì fún wọn ó ní mí lahum min dunillahi min awliya. kò ní sọ̀rọ̀ kan bí a bá ń jẹ wọ́n tí ó ní pété fún wọn. naam. yudaa'afu lahumul adhab. tọ́ ọlọ́wọ́n wa dọ́gbù yà wọ́n jọ alikiyama ọlọ́wọ́n ma fi yà jẹ wa. ma kanu yastati'una as-sam'a wa ma kanu yubsiru. àmọ́ tuma kanu yastati'una as-sam'a tu. wọn ò ní ní kápá àti gbọ́rọ̀ òun ní ní kápá àti gbọ́rọ̀ rẹ̀ dọ̀hún. so ọ̀rọ̀ ń bá ní bọ̀ kọ́ bá mu. ìwọ́dún. tààjùbù. ah àwọn ọ̀gbọ́lárọ̀ wa tún Yorùbá. ìtumọ̀ ni pé ọlọ́run fi exclamation ni ọlọ́run fi sọ yí pé tó bá dìgbà tó bá di ọjọ́ náà lọ́hùn. Ipe, ẹnìkan ò ní gbọ́ ọ̀rọ̀ tó wọn ẹnìkan ò sì ní rí tó wọn tájú. níbi ìyá tí ń jẹ àbí ọlọ́run ní yòdó afọ alukora ní sọ̀rọ̀ tó gan ni ọlọ́run ní yòdó afọ kí ni káfa. yòdó afọ lahumul adab. ẹ máa gbọ́ dáadáa o èyí tẹ́ ń gbọ́ mi tó ní mo fẹ́ wọ́nà tí gbà sọ̀kalẹ̀ tí sàlàyé ẹ̀ tí ó kú tẹ́ni tó kéwú tí yòówù ẹ ti ń gbọ́ mi ni mo fi ní kí a máa tù ó sì yé mi pé ntọ́lọ́hún yóò yé wọn ó yé mi pé ò lè yá wọn méjèèjì ni mo fi ní wọn kọ́kọ́ tù ọba mi ní. yudha'afu lahumul adhab. ẹ máa gbọ́ o á dọ́bù ìyà fún wọn á sàdìpele máa kánú tún yìí tí wọ́n tún lẹ̀ kan máa kánú. wọn ò ní ní kápá àti gbọ́ọ̀rọ̀ ní ọjọ́ náà. á dàdí pèlè ìyà fún wọn ẹ máa gbọ́ o wọn ò wá ní ní kápá àti gbọ́ọ̀rọ̀ níjọ́ náà sọ́bàrà wọn mú. sẹ́ẹ̀bà pé ní túbọ̀ ni pé ibi tí yọ jẹ́wọ́ dé etí wọn ò ní segin ni àbí sọ́jọ́ra wọn ó lè jọra wọn àmọ́ kò jọra wọn ìwọ tún tiẹ̀. Hmm? tún yìí tó túlẹ̀ kan náà ni. pé pé kò sí ìgbà tí ìjọba bẹ̀rẹ̀ sí ń jẹ wọn gbogbo tọ́lọ̀ ti sọ fún wọn nígbà yẹn gbogbo tọ́lọ̀ ti sọ fún wọn nígbà yẹn ìgbà yẹn ni wọ́n máa rántí jù ni wọ́n sì máa gbọ́ jù. ó jẹ̀nà díẹ̀ ìgbà tí yàrá ń jẹ wọn wọ́n máa rántí wọ́n máa gbọ́ sọ́jọ́ra wọn hmm? tọ́lọ̀ ń sọ ń bẹ̀ wọ́n sẹ́rí tọ́lọ̀ ń sọ ń bẹ̀ wọ́n ni pé ọlọ́run mórí zin tí ìyá fi ń jẹ wọ́n wá. bí kíni ẹ nà ẹ máa gbọ́ wọn nà mọ́tò wá nítọ̀ sọ gbọ́n tá wí fún ọ. sẹ́ ẹ̀ mọ̀ pé ntọ́ bíyà ni pé ntá a wí fún kò sí kíni. ẹ fi bá a kún mọ́ ọ́n ntẹ́ fi kún bá a tẹ́ fi rí túnú. bìmọ̀ kánú ẹ o ti yí ọ o ìyẹn nínú ọba yìí ní ti para para para ngbé ẹ dákun ẹ dákun àwọn ni sọ gbọ́ tá a wí fún ọ sẹ́ẹ̀ pé tá wí fún ni pé àyè gbọ́rọ̀ ló jẹ́ àṣẹ kí ni ntọ́lọ̀ ń wí bẹ́ẹ̀ nù o yìí tọ́ wá ń wúlẹ̀ àdáàbò á yà fún wa bìmọ̀ kánú torí pé wọ́n àṣẹ ni wọn ò gbóǹtarú fún wọn gbà wọn wà láyé bá a sọ fún àwọn òṣèkí ni wọn gbọ́ bìmọ́ǹkà ló yẹ́sítẹ̀tì ọ̀nà sámúà wọn gbọ́ ẹ̀rí pé sámúà lọ́lọ́run ló sẹ́yìn mọ́tò mọ́tò bẹ́ẹ̀ láàrin ìsìtìmáwò ti Samoa ọlọ́run tó kí bìmọ́ǹkà nù yẹ́sítẹ̀tì ọ̀nà ìsìtìmáwò ẹ wà mí abẹ́ ìsìn bí ẹ dá mi lóhùn ẹ wà mí abẹ́ ìsìn bí ìdí ń sọ ẹ̀ ń gbọ́ abẹ́ gbọ́ ìgbà tí ń sọ̀rọ̀ ẹ̀dá kàbẹ́ ẹ̀dá kẹ́ ìsìtì máa wù lẹ́ ń sẹ́wọ̀n kí mo lẹ́ ń sẹ́wọ̀n ẹ̀tẹ́ tí ẹ gbọ́n tí ń segin ni ẹnìkan wá jáde ń bí ẹ máa gbọ́n tí ń sọ yìí o ó tún wá lọlé aṣẹ́wó lé nìí ọgbọ́n tá a sọ sọgbọ́ tá a bá sọ fún wa ní aláìgbọ́rọ̀ ni ọ sí ọgbọ́n tá sọ ni. Yorùbá mi ò yé yín principal ọkà àwọn ọmọjọ onílé tìyí ti pọ̀ ju lọ́la o. ẹ gbọ́dọ̀ dé láì láago méje àwọn kan ní fifteen to eighty yóò kí ni ó pè ṣé wọn ò lánàá ṣe rí gbọ́ tí wọn gbọ́ lórí láì lánàá òní ń jẹ́ stimawu àìtẹ́lé tí wọn ò òní ń jẹ́ pé ọmọ ni ṣé wọn ò tó tọ́ ni ṣé ẹ mọ̀ pé àyè gbọ́ tí wọ́n gbọ́ ìtumọ̀ ẹni pé wọ́n gbọ́ ṣe kí ọlọ́run fi níbi máa kánú yẹ́sítẹ̀ tí òun samuwa torí pé wọ́n láǹfààní àti gbọ́ kí wọ́n tẹ̀lé wọn wá tẹ̀lé wọ́n láǹfààní àti gbọ́ wọ́n gbọ́ tán wá ṣe kíní ni wọ́n fi ṣe kíní ni wọ́n fi ń jìyà kéèyàn tẹ́tí gbọ́ nǹkan ní jẹ́ stimáhùn kọ́ wa gbọ́ kólò ní jẹ́ sámú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi yí pátá ìstimáhùn lẹ́ ṣe nígbà tó lọ fẹ́ sọ̀rọ̀ Al-Kùránì ló fi jásí pé bá ń ká Al-Kùránì yìí sọ̀rọ̀ kódà kó ọmọ gbọ̀ntì ẹ̀wí ọ̀dà kẹ́ gbọ́dọ̀ fẹ́ pàṣẹ tẹ́ bá ń ká olúwa yìí dá kàrà tó mọ́lẹ́ Kùránì pàṣẹ tẹ́mi wú ẹ ká fara. ọ̀yìnbá kúrì Al-Kùránì. ọlọ́run ti báyìí ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tọ́lọ́ wí mẹ́ o kò pé fásí máa wú o ọlọ́ni wa ìdá kúrì alukuraanu ní a bá ń ká alukuraani fún yín fásitẹ́mi wúlà ẹ tẹ́tí kẹ́ ẹ segin ni ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tí ń gbọ́rọ̀ kí wúlò fún ságbọ́ ni mo fi ìyàtọ̀ tí ń bẹ láàrin istimawu àti kínní dákẹ́kọ̀ọ́ máa gbọ́ ní istimawu ọwọ́ agbọ́tọ̀ ọwọ́ àlò ní jẹ́ kínní samu bẹ́ẹ̀ bá wà ń kálù kúránì fásitẹ́mì wù istimawu ni ó ṣe wàhálà tiẹ̀ ní yókù ọjọ́ pé bá ń kálù kúránì ọgbọ́n tí ń kà ó ó yí ọ o kò yí ọ o ṣé kúránì sani ó sì kí ìsìmáwò ló ṣe kọ́dà náà jẹ́ òṣè ìsìmáwò ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pé ìsìmáwò ní í ṣe ó sì gbọ́n tí ẹ ń wúyé kò tún ní ṣe kò ní ṣe kíni kò ní ṣe sámú. alhamdulillah yaadikumulawo silobaala. sẹ́ẹ̀ tí ma túmọ̀ ìsìmáwò àti kíni ìsìmáwò ni kéèyàn ṣe kíni. jáde kún lásìkò ìbálòpọ̀ sámù wà ní kínní tí a bá ń sọ fún yàn yìí pé ọmọ aláìgbọ̀rọ̀ ni kí ni wọ́n ń wí fún un. ó ti gbọ́kọ̀ wá sí kínní. ọ̀rọ̀ téèyàn gbọ́ tí ó lò ni wọ́n ń pè ní kínní sámù ọ̀rọ̀ tó tájí tó gbọ́ lásán ní ń jẹ́ kínní ọlọ́run wá ní yìí tọ́ àfù lahumul adab. a fìyà jẹ wọ́n bìmá kánú. máa kánú yasitati ayuna samu. torí pé wọ́n gbọ́ owó òsèkínní wọ́n ló wọ́n sì láǹfààní àti ló wọ́n ló wọ́n ló wọ́n gbọ́ wọ́n ló. ṣé ẹ mọ̀ pé yẹn ni ó máa yọ ọ̀rọ̀ pẹ̀lú àyàtọ̀ lọ́n sọ yìí ni ó máa yọ ọ̀rọ̀ kó lọ́dọ̀ ẹni tí ò gbọ́ rárá ọ̀dọ̀ ẹni tí ò ségin ni kò gbọ́ rárá àwọn tí ò gbọ́ rárá là ń pèlè láì màkàn àyà yìí ń túmọ̀ pé béèyàn ọba gbọ́ rárá tí ò mọ̀ tí ò já láì màkàn tí ò gbọ́ rárá rárá wọ́n ti dá sí pé mọ́sálà ti ń sọ yìí náà àwọn afọ alákìdájà sí mọ́sálà ti ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí mọ́sálà àwọn làwọn afọ alákìdájà ń pè ní eh, alẹ́ òun dúró bìlì bìlì jáàlì pé àwọn nǹkan kan bẹ táyé màkàn wà bí ọwọ́ àwọn táyé màkàn wọ pọ̀ ní táyé màkàn wọ segin ni ọ̀pọ̀ gan ni. ìlú kan bẹ ń tòsí wa ń bí ní táyé màkàn táyé màkàn wọ pọ̀ ìlú kan bẹ ń tòsí wa ń bí wa tòsí bí nàní o kọ́dà ò lè rìn ní wákàtí méjì àbọ̀ tó fi débẹ̀ àṣà àlù yẹn ìnídàkọ̀ ìlú kẹ́mọ́kẹ́ ń bá wọn ìlú àwọn ló kọjẹ́ tọ́lọ́ ti ń tó bẹ̀ náà ṣe nísìnyí àṣàlù yẹn ní ọmọ fẹ́ yàwó ìyàwó ọmọ fẹ́ o yóò máa wọ wálé ìyá rẹ orí bàbá rẹ orí àǹtí rẹ orí wọ́n mọ̀ ọ́ nílé wọn kọ́dà ó lè débi pé yóò máa bọ̀ fọṣọ yóò máa sunrọ̀ ọ̀sẹ̀ méjì kó lè débi pé gbogbo tí ń sèwọn pátápátá kì í dìyàwó wọ́n kàǹtì ẹ̀ sí pé wọ́n So yóò ma kọ́dọ̀ olè lórí oṣù mẹ́fà lọ́dọ̀ rẹ̀ wọ́n ń ni ó dijọ́ tọ́ba lóyún báyìí ni wọ́n tó lọ tọrọ oyún yẹn ni ó jẹ́ ọ sọ fún wa pé wọ́n fẹ́ra wọn débi pé tọ́mọ wọn bá ń sùn dọ̀rẹ́ tí ń sùn tí ń jí tẹ̀ ń gbé bọ́kọ àtìyàwó tí ń gbé tọ́ba lọlé wọn lọ tọrọ àwọn apámi yẹn sọ fún wa pé kí lọ́ọ́ kan àwọn sọ́tì lóyún ni àwọn òbí obìnrin sọ fún wa pé kí lọ́ọ́ kan àwọn sọ́tì ṣe kí ni sótì lóyún ni wo mọ́ padà wá bímọ o wo wá lé ọ wo lé ọ mọ́ padà wá bímọ ẹ dákun ẹni tó sẹ̀mí nílùú bẹ́ẹ̀ tí ọ̀ wá gbọ́ tá à ń pè ní sìnà kó yé e báwọn bó ti yé àwa yìí kó yé òun ṣé gbogbo ti ń ṣe sórí sìnà ẹ dá mi lóhùn torí pé kọ́tọ̀ yẹn júwe ẹ̀ṣẹ̀ fún pé dáadáa ni ìtumọ̀ ẹ̀ ni pé ó ṣe àyèmọ̀ kan pẹ̀lú kọ́tọ̀ yẹn nípa tá à ń pè ní. irú wọn yẹn nísìnyí wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula kò yé kò yé kankan ò yé àwọn nàìjíríà ń lajú nísìnyí wọn ti ká ti ń yé wọn nísìnyí o àmọ́ mo lè ka mí yẹn mẹ́jọ mi jẹ́lá láàrin wọn tó yẹ kí mo ti fẹ́ yàwó rẹ̀ níjọ́ tí n ṣe wà sí tó ní à ẹ má sọ̀rọ̀ eléyìí nílẹ̀ yìí o mo ní à bọ́lá ti à ó ní à irú yẹn ò wọlé níbi tá a wà yìí ìyàwó mẹ́ta mo nílé ọdún méjì nìlá kọ́kọ́ ṣe kó tó lóyún ni mo tó fẹ́ mo ní tí ọba wa lóyún kọ́ ó ní àwọn ọ̀fẹ́ nánú àwọn ìzọkọ àtìyàwó àwọn kan jọ ń gbé náà ni àmọ́ wà láwọn òbí rẹ̀ ń kọ́ ó lóun ò lè débẹ̀ lọ́tọ́rọ́ gan wọ́n léwu ni oníyàwó kìíní kejì mẹ́ẹ̀ẹ́ta bóun ti ó dẹ̀ di ó ti di culture mutaarafu bẹ́yìn náà tí gbogbo wọn ti mọ̀ ọ̀rẹ́ mi kan bẹ lọ́ọ̀yà ni náà ti dàgbà nísìn ọlọ́ọ̀sáfù ń bì kan ní àwọn ìlú kan lẹ̀ yíbo ọlọ́ọ̀sáfù ń àwọn wájú àwọn ẹ̀mẹ̀sẹ̀ tí wọ́n ti brothers nǹkan kan táwọn ẹ̀mẹ̀sẹ̀ sí wọ́n ti á ṣe ní kámbó pé tó àwọn táwọn jẹ́ muslim brother and sister pẹ̀lú ìlú táwọn wà yìí àwọn ilẹ̀ yíbo ni ọ̀rọ̀ ẹ̀sìn àwọn nǹkan kan wọ́n fẹ́ mẹ̀sẹ̀ sí yẹn ju gbogbo ẹ̀ tí àwọn brothers bá wá bí wọ́n wá pín wọn sí táwọn bá lọ bí iṣẹ́ làárọ̀ tí wọ́n bá darí táwọn sisters náà bá darí àwọn sisters yẹn wá sọ́dọ̀ àwọn brothers yẹn tí wọ́n bá láwọn sẹ́kọ̀ọ́ kan tí wọ́n bá wọn ṣe wọ́n jọ jòkó wọ́n jọ ṣe wá sí wọ́n ṣe usera àbí kí ni wọ́n máa ṣe usera náà jẹ́ ń pè <laughs> ìkójọpọ̀ náà kà sí wá sí náà ní ń pè ní usera alukọ náà ni wọ́n ń pè ní usera ó kọ́ lọ́ọ́ ya àwọn náà ó ṣe dánilẹ́kọ̀ọ́ ara wọn kankan igbá o ah. jọ́kìnní jọ́kejì ń gbòdì jọ́kẹta wàá jẹjọ sátidé bàbá yẹn wàá sọ fún ọjọ́ friday pé ẹjọ o ẹ̀yin kọpàsì tẹ ń gbé bi ọkùnrin làwọn yẹn jẹ ń gbójú kan yẹn wọ́n gba ilé kan fáwọn obìnrin náà bàbá yẹn wàá pè wọ́n pé láàárọ̀ ọjọ́ kejì pé ẹjọ mo fẹ́ rí lọ́yà láwọn wa lọ́dọ̀ láìlọ́dọ̀ ẹjọ kólẹ̀ tóun kàfẹ́ bí yín ni pé ẹ̀ṣẹ̀ wo lòun fi sẹ́yìn ẹ̀ṣẹ̀ wo lòun fi sẹ́yìn wọ́n làwọn ni àdádi ẹ̀ṣẹ̀ àwọn onínú òun sẹ́yìn òun sẹ́yìn sẹ́yìn ntòun bá ṣe ni kẹ́ ẹ jẹ́ kí kẹ́ ẹ máa hàn lé mọ́nú léwu nínú léwu ẹ wàá sọ òun dẹni ẹ̀sìn ládùúgbò dádì kí làwọn ṣe nǹkan kan lọ́wọ́ ni à ẹ máa ń tẹ́sẹ̀ ẹ ti fi wọn sínú ìtìjú láti jó ní ojú ti òun ládùúgbò ẹ fi wọn sínú ìbànújẹ́ nínú léwu. àwọn òwúyà ah, kí làwọn ṣe lọ́wọ́ nítọ̀ lọ́dún àwọn ìlú àwọn bíi embarrassment ńlá ni ìtìjú ńlá ni ọmọbìnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ọlọ́mọge lòun nílé kóbìnrin kan máa wọlé wá báyìí ṣé ẹ fẹ́ báwọn tòun sùn wọn ọ̀dáhùn ni abẹ́ ìkíní kan bẹ́tẹ̀ tí wọ́n ṣe tí wọ́n dá lóhùn àwọn ọmọ yẹn ń sin bẹ́nu lédè ń kán lọ́pọ̀ àwọn ọmọ òun jáde wọ́n bá kọjá ìlànà ọmọ náà wà rọ dúndún báyìí tó ti dìbànújẹ́ nu lé pé ah, àwọn táwọn jó mi wà lé omi mi wà ń ṣe kíni ìwọlé wa kíni wọ́n ní ìdí táwọn ò ṣe gan-an ṣé wọ́n fẹ́ bá wọn sọ àwọn ọ̀gbá ni abẹ́ni káwọn dáná àwọn ọ̀dáná ẹ parasímẹ́ǹtì ńlá ni kọkùnrin wà nulẹ̀ kó mi mi máa wọlé wa obìnrin ló lè lọ́gbọ̀dọ̀ máa bá sùn làbúrò àti àwọn ògbé à kíni. abúlé ṣe ṣàlàyé pé àwọn tí wọ́n wáyé gan àwọn ọba wọn sùn àwọn ò nígi lérí wọn àwọn ń bọ muslim sisters ní wọ́n bèrè pé kí ni mí ni muslim sisters wọ́n láwọn ọmọbìnrin tó jẹ́ mùsùlùmí gangan lọ́wọ́ ní òkè wọ́n kàn máa wá báwọn ẹni máa bá wọn sùn kílẹ̀ wọ́n jọ ń ṣe gan kílẹ̀ jọ ń ṣe gan sẹ́mi pé nísìn lọ́dọ̀ àwọn eléyìí nísìn èèyàn bá lọ́mọ sùn dáadáa ni abẹ́ẹ̀kọ́ ni tí fi ń bínú pa àwọn ọmọ òun wà nínú ilé wọn ò bá wọn sùn àwọn míì wá ń wá láti nítorí ẹ̀ pé mítìnì àárọ̀ sátidé sí ti ń jà sínú ni táwọn ọmọ náà wá rọ dúdú táwọn ọmọ náà wà ní ìbànújẹ́ pé a ah, kóbìnrin míì máa chance àwọn ní. ẹ dákun ní tẹ́rìtìrì wọn sẹ́fọ̀ <laughs> pé bẹ̀rù nísìn sínú ẹrú bá ti ń sọ yìí nísìn ẹnìkan kan nú àwọn kọ́tù ọ̀hún ò rí ní kíni àwọn ah, adébẹ̀ kọ́ ni ẹ wọ náà nkankan sáfìsẹ́ ní àwọn ìmọ̀ ndé wí gan níbi tí wọ́n wọ náà. gbogbo orúbẹ̀ ń nísìn àyèmọ̀kàntà ń sọ sí wà ń bẹ̀ abọ́lọ̀ mi ò yé yí fa ngbàtọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àwọn tí ó fìyà jẹ ń bí ó ní bìmọ́ ó ní máa kánú. yastati aruna samu awa. torí wọn gbọ́ wọn láǹfààní àti tẹ̀lé wọn wá tẹ̀lé torí ẹ̀ láàfin ṣe yùdọ́ afúláhùnmọ́. àdáàbẹ̀. láàfin dọ́bù ìyà fún wọn sẹ́mi pé tùmọ̀ ẹnikẹ́ni tí ò gbọ́ débi tí ó tẹ̀lé ìyá rẹ̀ ó ṣe kíni ìtajà yìí ń wínú ìdọ́ àfúláhùnmọ́lá adab á dọ́bù ìyà fún wọn mẹ́kánú torí wọ́n láǹfààní láti gbọ́ wọ́n gbọ́ táwọn wá ṣe kíni wọ́n tẹ̀lé torí ẹ̀ láti dọ́bù ìyá wọn ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ ni tí ọba tiẹ̀ jìyà lérí pé kò gbọ́ rárá ìyá rẹ̀ ò ní jẹ́ kínní amẹ́lẹ́ yìí gbọ́ lẹ́yìn ìgbà tó ṣe é sì máa wù tán kọ́ wá ṣe sámú ọgbọ́n tán kọ́ tẹ̀lé ntí ọgbọ́n torí ẹ̀ láàfin dọ́bù ìtumọ̀ ẹ̀ ni tí ò gbọ́ rárá bí ọba tiẹ̀ jẹ́ kò ní ṣe kínní ó ṣe é ṣe kí àtọmọ jẹ́ o èyí ò ní masala alọ́dúró bìrìjáhàn naam wàmà kánú. wàmà kánú yubesirun. Ah, ah. wọ́n láǹfààní àti rí wọ́n rí wọn ò sí ló torí ẹ̀ láti fìyà jẹ wọ́n ẹ dákun jẹ̀ mọ́ ẹni tó bá ní òun ọ̀gbọ́ sí yóò tún òun ò rí bí wọ́n ń ṣe ni ọgbẹ́ ah, alukurani lọ́wọ́ wọ́n translate ẹ̀ sí English wọ́n translate ẹ̀ sí yorùbá òǹkà oríkà ọ̀wá tẹ̀lé ó o torí tí ó jìyà ó jìyà nípa láǹfààní àti kíni àti rí lẹ́yìn ìgbà tó rí tán ó ṣe kíni òòló ọ̀rọ̀ àwọn èèyàn jẹ́ ń wọ mọ́sálásí tí a ń kírun tí a ń jáde ò kírun ọ̀rọ̀ àwọn tí a ń kírun náà ntí ó jẹ́ ó jìyà tí yàrá òfin pọ̀ ni pé ọ̀rọ̀ àwọn tí ń sin lọ́wọ́ ò ṣe kíni ọlọ́run ó fìyà jẹ̀yẹ̀ nítorí gbígbọ́ tọ́gbọ́ tí ò ṣe kíni àti rírí tó rí tí ò ṣe kíni نعم لا جرم أنه أولئك الذين خسروا sẹ́rí gbogbo àwọn tó gbọ́ tí wọ́n tẹ́tí tí wọ́n gbọ́ ní táwọn wí tí wọ́n ò lò tí wọ́n rí ní táwọn wí fún wọn tí wọ́n ò tẹ́lẹ̀ أولئك gbogbo àwọn eléyìí ń pátá wọn ṣera wọn ìtumọ̀ ẹni pọ́ ọmọ tí ń ṣe kó tó kágbá kò bá ara rẹ̀ ọmọ tí ń ṣe ẹ̀rí pé akásàrú kọ́ kásìrú ni kọ̀ wá rùbáì kí ló wá tọ́wọ́ wá sùlásì kí ni túmọ̀ ẹ́ ń túmọ̀ pẹ́ nìyẹn ló ṣe nǹkan yẹn fún khasiru àfúsàhùn àwọn yẹn kó fòbára wọn torí wọ́n gbọ́ wọ́n ṣe bí aláìsẹ́kíní aláìgbọ́ wọ́n rí wọ́n ṣe bí aláìsẹ́kíní sẹ́rẹ́ àwọn tí ń gbọ́ tí wọ́n ṣe bí aláìgbọ́ yẹn tí wọ́n rí tí wọ́n ṣe bí aláìrí wọn náà mò ń gbọ́dọ̀ rẹ. wàdọ́lá anhum ma kanu yaftaru. wàdọ́lá anhum mákàánú gbogbo ọ̀rọ̀ tí ń pa pátá èèyàn tó gbọ́ tó ṣe gbígbà tí ò gbọ́ tó ṣe pé mi mákàánú yẹ́sítẹ̀ tí wọ́n náà samuel atúbẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ọgbọ́ wá síwà tó wò sí kínní ẹ dákun ẹnì yẹn kínní ń ṣe fún rẹ̀ ẹnì yẹn ìfẹ́ inú ìfẹ́ inú ìfẹ́ inú yẹn ló mú ṣe ń tó fẹ́ ṣe fún rẹ̀ ìwà ń parọ́ bí ẹni pé kò yé wa ni kò ṣe kíní kan ni kò ṣe kíní kan ni ó sì gbọ́ ó sì yé ọlọ́ni ìfùtẹ́rà irọ́ tí ń pa fún rẹ̀ pẹ̀lú ìfẹ́nu rẹ̀ òun ni ó torí ẹ̀ sí kíní níjó jìyà bímọ kánú bá ń káfà. wàdọ́lá anhum ma kánú yaftaru. gbogbo irọ́ tí ń pa wọn ò ní wúlò fún jọ́ àlìkìyàmà irọ́ tí ń pa pé àmọ́ kí báyìí ni ó rí kò yé wa ní ha kíní gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa pa àwọn ìjọ àlìkíyàmá kò ní wúlò fún irọ́ yẹn ò ní ra padà lọ́wọ́ ìyà ọlọ́run náà. la jarama annahum fil akhirati humul akhsarun. la jarama ọ̀nà mbánu lọ́wọ́ náà Al-Qur'ani ọ̀nà mélòó mo gbé la jarama kí ni mo gbé mo jòkó tàfà wa gbà kánjọ kan. afa kan wa kí afa wa gbà nítorí ẹran ti lájàrá ma dáadáa nù tó mímí gan ṣiṣẹ́ lérí lájàrá ma <laughs> ngbà tá afa gbà kan wa ká afa wa gbà afa gbà tó wa ká afa wa gbà wa ní òun máa ka Al-Kùránì àfọ̀ǹtẹ̀fìsírì lòun àmọ́ gbogbo inú bóyá ti tóun ìtọ́ dàrú mọ́ òun lọ́wọ́ ń bẹ̀ ní lájàrá ma bí lájàrá ma òun sì. òun sì mọ̀túnmọ̀ pé jẹ̀rìímà ẹ̀ṣẹ̀ ní ń jẹ́ jẹ̀rìímà kí á nìtúmọ̀ alájàrámà ọwọ́ ni tó ń fi gbà fáàgbà mú láàfáàgbà ni pé òun wá wá àwọn délé jọkọ̀ òun wá béèrè ìtumọ̀ lájàrámà wọn láàfáà ń ṣàdúrà lọ́wọ́ òun wá tó kó tó wákàtí márùn kẹ́tọ́ jáde sóhun ó ní wọn mọ wọn wọn mọ wọn lọ́n wá ní ọlọ́njẹ́ mi yógun agbóró yìí lánàá káwá kí nǹkan kan ìwà àwọn akẹ́ àwọn sàn lálejò ń tàn ètò òun fẹ́ béèrè tó ń bá wà nítumọ̀ lájàrá mọ́ ó ní àwa tu fóun ọwọ́ ayé òun níjọ náà wọ́n tu fóun yìí lòun fi gbà wọ́n ní àfa kí ni lájàrá mọ́ ọ̀rọ̀ mẹ́rin ló wà lórí ẹ̀ ọ̀rọ̀ mélòó gbogbo mo ti sọ kọjá náà o yín kàn ń da padà ní o mo ti sọ kọjá o kàn ń da padà ní. ẹ wo gbogbo ẹni tí ó bá ta pátápátá ọ̀làjú ló dé tó sọ̀mọ̀dí yẹlẹyẹlẹ ọ̀làjú ló dé lọ́sọ̀mọ̀dí kínní. sẹ́ẹ̀rí ní àná àná gbogbo àwọn àfáà tí ń jà fún àwọn náà làá fún tafsir àwọn làá fún àwọn náà làá ní kiraat àwọn náà làá fún ní tajwid tí a bá ń pè sí ìbàwé Khalil Farahidi kìnìkan gbó Alkisai ara wọn náà ń bún kẹfìr gbogbo wọn náà làá fún àwọn náà làbó ń tẹ̀ sílù àwọn náà làbó ní kìrààtì àwọn náà làbó ń tẹ̀ yìídì. nígbà tí wọ́n fọ́ màmá wa lọ́wọ́ lọ́wọ́ adébí kálukú wa specialize wọ́n wá ní lóga lélẹ́yìí ṣe eléyìí takasusu ẹ̀ alikiraati níbo wọ́n ti yọ kìrààtì sínú lóga kan alasi àwọn lóga wíyú náà kìrààtì wa gbogbo kìrààtì pátápátá àwọn lóga lónìí wọ́n lọ yọ láti inú kìrààtì wa dà fún lóòkọ ní ọ̀tọ̀ wọ́n lọ yọ kìrààtì inú lóga wọ́n wá dà fún lóòkọ ní ọ̀tọ̀ gbogbo àwọn àfáà tó ṣe lóga pátá àwọn náà là fún kìrààtì. nígbà tá à ń sọ̀rọ̀ rẹ̀ wáyà ti tọ́jà lójú ni àwọn tá a gba rẹ̀ wáyà jẹ́ àdìsí náà ká gba rẹ̀ wáyà àlùkùránì ẹlòmíràn mọ̀ kùránì gan ní ni pé àsìkò yé bíbọn àwọn ẹ̀mọ̀ yẹn ti rí nu àwọn àfáà tí ó yanjú láti aramọ̀ yìí náà àwọn àfọ̀ ńlógà náà ni lọ́dọ̀ Khalil àti Sibawe lájàrámà kẹlímọ̀tún wàhídà wọ́n gbà pé wọ́ọ̀dù kan ní sẹ́yìn gbọ́dọ̀ tí wọ́ọ̀dù mi ló lè yẹn gbé ẹni la la nafiya jarama ismu laabi lọ́dọ̀ Sibawe àti Khalil lájàrámà kẹlímọ̀ kan kí ni túmọ̀ ẹ̀ haqqan òdodo ni ẹ̀yìn eh, ìtumọ̀ lọ́dọ̀ síbàwẹ́yì ó ní gbólóhùn la jarama òun àti Khalil alfarahidi wọ́n sọ pé la jarama àti la àti jarima jarama méjèèjì gbólóhùn kí ni wọ́n pè é ẹ̀yọ̀kan yín wá ń túmọ̀ kí ni haqqan òdodo ni ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní jarama ń túmọ̀ kọ́tí u kọ́tí ẹ̀yìn kọ́tí ù gígé ntẹni tí ń gé nǹkan bá gé ẹni tí ń gé nǹkan tó bá gé báyìí gbáwó ó ti gé ẹni tí ń gé nǹkan ti gé ìtumọ̀ ẹni lá kọ́tí àkọ́tí ẹ̀yìn kò sẹ́ni tó lè pé ọmọ rí bẹ́ẹ̀ ìtumọ̀ pé kò sẹ́ni tó lè pé kí ni ọ̀rọ̀ tó sọ yìí ń rí sí kẹ́límà mélòó kẹ́límà méjì wọ́n rí láásí láà náà fíà wọ́n wá rí jarama sí kọ́tíù kàtẹ́ẹ̀n ìwà ń tún ọlọ́ọ̀tì wọn pé kò sẹ́ni tó lè pé ọmọ rí bẹ́ẹ̀ nítumọ̀ lájàrámà ìtumọ̀ di mélòó ọdún méjì ìtumọ̀ alájàrámà ẹlẹ́kẹta ìtumọ̀ ẹni pé lámàhálà kò síbúyèsí lámàhálà kò síbúyèsí láǹtúmọ̀ lánàfíà. La jarama ntuma ibuyezi ìtumọ̀ di mélòó ìtumọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni wọ́n ní jarama wá láti bi jẹ̀rìmà ìta ń pè ní jẹ̀rìmà ní ẹ̀ṣẹ̀ la ìjẹ̀lá náà fíà jarama ntuma pé kò sẹ́sẹ̀ mbẹ́ àwọn èyí wá ní tẹ́ẹ̀bà ń lò báwọn ẹ̀ lè wá kà sí méjì ele jarama ati àti jarima bisukuni ara yóò jẹ́ láàjárìmà àbí kí a pè ní láàjàrámà ìtumọ̀ ẹni mélòó tó tuma fún ìtumọ̀ mẹ́rin àmọ́ kókó ìtumọ̀ yẹn ni pé kò sí búyẹ̀sí kókó ìtumọ̀ ní kíní mú pé àti kíní àti kejì àti kẹta hakan ìtumọ̀ àkọ́kọ́ pé òdodo ni ìtumọ̀ kẹ́tì ni láàkọ́tì á kọ́tì ẹ̀ kò sẹ́ni tó lè fi kọ́mọ́lì bẹ́ẹ̀ láàmà hálàtà kò sí wúyẹ̀sí láàjàrámà kò sí láì fi bẹ́ẹ̀ ẹ̀rí kúmọ̀ ẹ̀ta ìtumọ̀ kankan ṣoṣo ìtì ìtumọ̀ ni pé kò sí bá ti yẹjú ẹ̀ ju bá ti yẹjú ẹ̀ yìí lọ wọn náà bá ní lájàrámà ìtumọ̀ ẹni pé òdodo ni o lájàrámà kò sẹ́ni tó lè bí ọmọ rí lájàrámà kò sí búyẹ̀ fún tí mo fẹ́ sọ yìí o lájàrámà kò sẹ́ni tó lè pé ìmọ̀sẹ̀ anahum páwọn tí mo wí. anahum fil akhirati humul akhsarun. àwọn tí mo wí ni Yusuf tún jọ alikiyama sẹ́ni gbọ́dọ̀ yẹn lágbára ìtumọ̀ yẹn ni pé òdodo ni páwọn Yusuf tún jọ alikiyama lájàrámà kò sẹ́ni tó lè sọ pé wọ́n mọ̀ jọ alikiyama lájàrámà kò síbi tí wọ́n sàṣíjú àlìkíyàmà tí wọ́n fi ní sòfò lájàrámà kò sẹ́sẹ̀ ń bi kí n kó fọba wọn jọ àlìkíyàmà ìtumọ̀ mẹ́rẹ̀ẹ̀rin nu àti ìtumọ̀ kíní àti kejì àti kẹjà ìtumọ̀ kí wọ́n jìyà níjọ́ ìyàwó ò sí ní síbi tí wọ́n segin ní ọlọmọsí alẹ́ ní ìyàwó àwọn wọn ni wọ́n jìyà níjọ́ àlìkíyàmà àwọn tó gbọ́ tí wọ́n ò segin ní tí wọ́n gbà àwọn tó rí tí wọ́n segin ní tí wọ́n lò lóbi jásí pé wàásù tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ nílọ́rùn yín kẹ́ lò ọ̀rọ̀ pé ẹnu àfẹ́ ilé adùn kan sọ́kọ́ bọ́ bá lò lájàrá mọ̀ ń bẹ rẹ o bọ́ bá lò lájàrá mọ̀ wà lédi rẹ o ọ̀rọ̀ pọ́ mọ̀ gbọ́ ò nílò kọ́ lájàrá mọ̀ bọ́ bá fi lè lo o lè bọ́jú àlùkìyàmà o anahun pẹ́nitọ́ gbọ́ tí ó lò òun mú aksarin àbí aksarun náà ni. la jarama annahum fil akhirati humul aksarun. àwọn ni ó ṣòfò níjọ́ àlùkìyàmà ẹnitọ́ gbọ́ tí ó lò ni ó ṣòfò níjọ́ àlùkìyàmà ọlọ́mọdé aṣòfò ọlọ́mọdé ló jásí pé bọ́lá bá fẹ́ sọ ọlọ́run ni alladhina yastami'una al-qawla. fayattabi'una alladhina yastami'una al-qawla fayattabi'una ahsana. àwọn ẹni rẹ làwọn tí ń gbọ́rọ̀ tí ń bá gbọ́rọ̀ tán wọ́n wàá tẹ èyí tó dáa nínú ọ̀rọ̀ yẹn àwọn yẹn ní jẹ́ ẹni rí àwọn tọ́lọ̀ ń fọ́ nàmánú ni. wàhùlà ìkà hum ulul àwọn galọ́wà nílà ká yìí bọ́lá wọn bá tó sọ̀rọ̀ àwọn tí ń gbọ́rọ̀ tí wọn ò gbọ́ tí wọn ń gbọ́ tí wọn ò lò ọlọ́run ní wọn ní ojú wọn ò fi rí na wọn létí wọn ò fi gbọ́rọ̀. kéèyàn máa gbọ́rọ̀ kọ́ máa gbọ́ wá sí kọ́ máa wà á lò eré ibú ńlá ni o. lahum qulubun la yafqahuna biha ọlọ́run ẹ mà pín gbà mọ́ fẹ́ tú máa kánú yẹ́sítẹ̀tì una samoa ní tí mo tú ni pé ní tí ó mú wọn jìyà ni pé wọ́n ń gbọ́ wọ́n wá ń ṣe bí ẹni tí ò ṣe kí ni wọ́n gbọ́ wọn ò ṣe kí ni wọn ò lò wọ́n sì rí i wọn ò fi ṣiṣẹ́ abẹ́kọ́ ìtumọ̀ ẹni pé àwọn tá a wá wì í lájàrá mà kò sí dáwùtú ń bẹ̀. anahun báwọn tí wọn gbọ́ tí wọn ò lóhun níjọ́ àlìkìyàmà àwọn ni ó ṣòfò níjọ́ àlìkìyàmà ẹ máa gbọ́n tọ́lọ̀ wí bí káyàtọ̀ kàyé nísìnyí wọlọkọlì dara ana kẹ́ẹ̀ lè pé kéèyàn gbọ́ wá sí kọ́mọ́ lò wàhálà ńlá ni kéèyàn gbọ́ wá sí kọ́mọ́ lò wàhálà ńlá ni o wàhálà ńlá ni o ọlọ́ni wọlọkọlì dara ana níta anama àti tọ́jú kalẹ̀ apalẹ̀mọ́ kalẹ̀ fún jànàmà. kathiran minal jinni wal is. ọ̀pọ̀lọpọ̀ èèyàn àtàlìjẹ̀nu àti ṣètò wọn kalẹ̀ fún àwọn tí jànàmà ọ̀jẹ̀ ni. lahum kulubu la yafqahuna biha. torí pé wọn ta wí wọn ní ọkàn ṣùgbọ́n kan yẹn wọn ò fi gbọ́n tá à ń wíyé. wọ́n ń gbọ́ ṣùgbọ́n kan wọn ò jẹ́ wọn gbà wọn gbọ́ kọ́ wọn ti gbọ́ la yafqahuna biha ọkàn tí wọ́n níyẹn wọn ò fi understand tá à ń wàláhùn àyùnú láyùbẹ̀ sírù nàbí ha. wọ́n lójú ṣùgbọ́n wò fi rí ń tàn sọ. wàláhùn àdánù láyàsmáìlú nàbí ha. wọ́n létí ṣùgbọ́n wọ́n fi gbọ́n tàn wí. wùlá ìgbà sẹ́wọ̀n pé tùmọ̀ ẹ̀ ni pé wọ́n rí wá sí wọn tẹ́lẹ̀ wọn alukurani wọn àfọlò dín wí wọn aládìsí wọn àfọlò dín wí ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n ń gbọ́ wá sí wọn àṣẹ́kíní wọn àlò ọ̀rọ̀ sì wọnú ọkàn wọn wọn àṣẹ́kíní ìtumọ̀ pé ti ń gbọ́ wá sí ti ń kalu kurani ti ń ka súnà tá à ń wí fún tí ọba lo wàhálà ni o bọ́ ọba gbọ́ ọbọ̀ o kọ́ wa gbọ́ kọ́ ọmọ lò ọbọ̀ o wọ́n palẹ̀ rẹ mọ́ fún jàǹnàmà láàjàrá mà sí ni má dáwùtò ẹ̀ láàjàrá mà kò sí iyèméjì ń bẹ́ẹ̀ láàjàrá mà kọ́sẹ́ nílé pẹ́ọ́mà rí bẹ́ẹ̀ láàjàrá mà kọ́sẹ́ nílé bọ́ńbẹ́ẹ̀ láàjàrá mà kọ́sẹ́ ní tí ó gbà ọ́ náà. ẹni tó gbọ́ wá sí tó gbọ́ nta àwọn ìjọ tẹ̀lé tó rí nta sọ tí ó gbà á tó lọ́kàn tó gbọ́ nta wí anáhùn àwọn wọn nì. fil ìyàtọ̀ wà láàrin khasiruna òfò khasiruna kéré sí al-akhsarun ni ṣe bí sìnkú lè bá ìlélẹ́yìí ìsìnkú lè lẹ́yìí tafdili ṣé dàbídì lè jẹ ẹgbẹ́ báyìí ni inú sálùmù dẹ́nke. ẹni tí ó sọ fọjọ́ pọ̀jù jọ àlìkíyàmà tó fọwọ́ oníjọ tẹ̀ lẹ́ni tó bọ̀ wá sí tí ó lò. ọlọ́ndọ́rọ̀ ọmọ náà dúró síbẹ̀ tọ́mọ̀ jẹ́ni ó wá fẹ́ bọ́ sọ́rọ̀ ànábì Nuhu alayhi salatu wa salam naam. innal ladhina amanu wa amilu salihat ọ̀rọ̀ tọ́lọ́hún sọ̀bọ̀ látẹ̀ kan ọ̀rọ̀ ọmọ náà ní abẹ́ẹ̀kọ́ ọlọ́hún yìí báyẹn nu jẹ́ kọ́mọ́fì dùnú sí i gbẹ̀yìn afáàtẹ̀sí wà sí náà ìwọ orí wà sí àlìjẹ́nà rí ẹ gbogbo yẹn ọwọ náà ọwọ náà gbogbo wà sí tẹjọjúmọ iná iná iná iná Ọlọ́run sọ̀rọ̀ àwọn tí ó fìyà jẹ tán ó wà ní iná lẹdínà àmànù ẹ láwọn tó bá jẹ mú mi ní. lẹdínà àmànù wà mí lọ sọọlẹ ha. tí àwọn àṣìṣe eré imani ọ̀dàrú àkídà ní jẹ́ imani imani ọ̀dàrú tàwídì ní jẹ́ imani wà mí lọ sọọlẹ ha ti tí àwọn àṣìṣe eré iṣẹ́ eré sẹ́rí gbogbo iṣẹ́ eré ní ń jẹ́sẹ̀ ìmánì gbogbo iṣẹ́ eré ní ń jẹ́sẹ̀ kínní mi rò pé yorùbá mi yé yín ọ̀dà kéèyàn máa ní sùúrù iṣẹ́ eré nàbí iṣẹ́ eré kọ́ iṣẹ́ ìmánì ni ká máa rùkú ká máa mérí kalẹ̀ ká máa nàró ká máa rùkú kí là ń sehun à ń kírun àbí iṣẹ́ nàbí iṣẹ́ kọ́ iṣẹ́ ìmánì ni kéèyàn á lọ bí sàfà kọ́ mọ́ sáré jàn jàn jàn jàn tí ń sáré sàfà sáré kí ni ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń hajj àbí iṣẹ́ imani ni kéèyàn máa kọjá lọ kọkàn rígò tí ó gún yàn kọkàn mú pé ìgò ọgọ́rùn máa gán mi yàn kọ́dẹ̀ sọ sínú gbó kọ́ sọ sí bí o ti ní gún yàn ó sì sí àbí ó sì sẹ́ iṣẹ́ yìí máa nínú iṣẹ́ ń wá pín sí méjì mi ò lò ló pín sí iṣẹ́ eríkè àti iṣẹ́ ọkàn iṣẹ́ kí mo gbé àti iṣẹ́ kí ni gbogbo tí n kábàlá tẹ̀ kan kí ni jẹ́ eríkè ni àfọwọ́mù nǹkan arùkù àfẹríkanlẹ̀ alọ́ paríjà láàrin àwọn méjì tí ń jà àparíjà láàrin wọn eré tó fẹ́ dàrú alọ́ tó ọmọ tí orí nǹkan já fún ní nǹkan alọ́ gbẹ́ kànga fáwọn kan tí ń mú mi alọ́ kọ́ mọ́sálásí fáwọn kan tí ń nídìí mọ́sálásí alọ́ gbẹ́ bọ́ òrùsí bìkan tí ló mímú àwọn ọmọ òrùka lọ fún ọ lóúnjẹ gbogbo ẹ̀ pátápátá iṣẹ́ ni kí ni mo gbé gbogbo sẹ́ẹ̀rì òun pátápátá iṣẹ́ kí ni mo gbé sẹ́ẹ̀mẹ́ni ọwọ́ àkúṣẹ́ tinú ọkàn iṣẹ́ tinú ọkàn ni pé ah èmi ni kí n ṣẹbọ tí wọ́n bá ṣe wọn ò ní ṣe nígbà kò sí ní ẹlẹ́wì níbi ní kalẹ̀ bósa kọkànlẹ́ wa létí iṣẹ́ kí léyìn iṣẹ́ ọkàn nù kí àwọn ànìmọ́ tọ́jú yá mi kò sí ẹni bó lè bá mi sọ kẹ́nìkan máa pè yá mi lájẹ ntọ́bárí owó wọn tọ́jú yá iṣẹ́ kí léyìn iṣẹ́ ọkàn àti iṣẹ́ ọkàn yẹn àti iṣẹ́ ara yẹn méjèèjì ní ń jẹ́ wá àmì sọ́ọ̀lẹ̀ heart wá àmì sọ́ọ̀lẹ̀ heart òun ni wá ń jẹ́sẹ̀ imani. imani ló fi jásí pé ìmọ̀ẹ́nì nǹkan mẹ́ta ni àyà yìí kó mẹ́tẹ̀ẹ̀ta sínú qawlun bil lisan ká sọ pẹ̀lú ahọ́n innal ladhina amanu ọwọ́ àkú wa amalun bil arkan ká fi eré kẹsíṣẹ́ ìtumọ̀ wa amilu ọwọ́ àkú wa àtìkọ́dún bil janan àbí kíni ẹ̀hìn káwá ṣiṣẹ́ inú ọkàn náà ìtumọ̀ wa amilu asọ́lẹ̀ àti àyà yìí kó mẹ́tẹ̀ẹ̀ta sí inú iná lẹ́bínà amanu wa amilu asalihat ọkù wa akhbatu. wa akhbatu ila rabbihim. kí ni ìtumọ̀ wa akhbatu ìtumọ̀ yẹn ni wa anabu kí mo pè túmọ̀ yẹ ẹ kí ni gbogbo tọ́ba sí ọkọ̀ padà sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ yìí náà bá nù látara náà bá ló ti wá di. Anaba, tó bá ti di ànábà o ti lọ fọ̀rọ̀ tì síbi kan bí dáadáa bá ṣe ọ́ ànábà ilallah ọlọ́run ló ṣe bá burú bá ṣe ọ́ ànábà ọlọ́run ló ṣe tó ṣe lọ́hùn ọ̀dọ̀ ọlọ́run ló ṣe kí ni gbogbo tó bá fẹ́ ṣe fún ìpadà sọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ wà ákàbà tú ila rabbihim àwọn tí wọ́n máa padà sọ́dọ̀ ọlọ́run níbi gbogbo nǹkan kò sí kíní kan tó ṣe wọ́n ibo ni wọ́n padà sí ọ̀dọ̀ ọlọ́run ẹ dákun sẹ́ni tí nǹkan ṣe tó lọ́ọ́ yá kan sàṣóhun sọ́ sọwọ àlọ dọdọ ẹdín pé ẹnìkan ní ń sehun ẹnìkan ní ń sàsihun ẹnìkan ní ń segin nìkan yóò gbà pé á ọlọlọrọ pé ọmọ ṣe àbúrú sí mi Ọlọ́run ló ń sábà bí ni ọ̀dọ̀ Ọlọ́run ní ó segin ni ní ó padà sí kò ní padà sọ́dọ̀ èèyàn kankan ó lè rí èèyàn ń ó lè rí ní bí sábà bí àmọ́ yóò mọ pọlọ ń lo tọyìn tafsiri alimami Bagawi àti kúrútàbí àwọn méjèèjì pàdé níbi àyà wà á kábàtú ila rabbihim wọ́n ní túmọ̀ ẹ̀ ni pé ìtumọ̀ al-ikhbatu ila Allah òun ní túmọ̀ ẹ̀ ni pé al-istighfaru ila Allahi mina dunub pé tí a bá ti ṣẹ̀ kí a sá máa túbà kí a máa túbà kí a máa túbà wọ́n wá ní sódìgbà téèyàn bá ṣẹ̀ kó túbà ni kéèyàn sọ pé wàá kábàtú ilallahi tọ́ba ti sẹ̀ yóò túbá yóò túbá yóò túbá ìtumọ̀ ẹni pé àyà yẹn ẹ̀ńkọ́rẹ́jì ẹsẹ̀ ní wọn ni rárá ìtumọ̀ wàá kábàtú ilallahi ni pé yastaghfiru rabbahu sawaban ẹ̀ sawa'an adinaba amlam yudinib yóò sá màá sẹ́sẹ́ kìfàrù ọ̀sẹ̀ o kọ̀sẹ̀ o ǹjẹ́ kílẹ̀ ní lórí ẹ̀ wọn là nabi wa muhammad yastaghfiru rabbahu mi'ata marra kulla yawm ìmọ̀ sọ pé kọ́lọ̀ wọn fèrè jẹ́ onígbà ọgọ́rùn lójúmọ́ sáà nabi ń sẹ́ni sẹ́jọ́ ojúmọ́ ní ń sẹ́ni bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ní ń sẹ́ ọlọ́run ti pa ogun tó ṣe kí ni tó ṣe rẹ́ síbẹ̀ bẹ́ẹ̀ ń ṣe ṣe kìfàrù wọ́n ní tùmọ̀ wá kábàtú aláyé ni pé inú O dẹ́ni o mọ̀ ọ̀sẹ̀ o kọ̀sẹ̀ se yóò mọ̀ ṣe ṣe kìfàrù jojúmọ́ ìtumọ̀ wà ákábàtú Ituma ẹni mélòó ti mú fún òdìmẹ ìtumọ̀ àkọ́kọ́ ni pé gbogbo ntọ́ba kan pátá yóò padà sọ́dọ̀ ta ni ìtumọ̀ kejì ni pé yóò mọ ṣe sìkìfàrù ọ̀sẹ̀ o kọ̀sẹ̀ yóò mọ ṣe sìkìfàrù ìtumọ̀ méjì táwọn afa ṣe kínní táwọn afa fún wa akabatu ila rabbihim ìtumọ̀ ẹ̀ nùní iná lẹ́dí iná kínní. iná lẹ́dí iná amẹ́nu wa amilu sọ̀lẹ̀hàtì wa akabatu ila rabbihim. ọlọ́run wá ṣe hasru nǹkan mẹ́rin ọlọ́run sọ pé nǹkan mẹ́rin ni ó sọ ọdọ́ nǹkan alákọ̀ọ́kọ́ iná lẹ̀dí iná ìmánì tó yanjú mo ti sọ kọjá nǹkan ẹlẹ́ẹ̀kejì wà àmínú sọ́ọ̀lẹ̀hàd mo wá sọ sọ́ọ̀lẹ̀hàd nǹkan mélòó mo sọ sí alákọ̀ọ́kọ́ iṣẹ́ eríkì àti iṣẹ́ ọkàn abẹ́ẹ̀kọ́ pẹ̀lú iná lẹ̀dí iná àmánù mélòó ó mẹ́ta wà á kábàtú iṣẹ́ mélòó ó mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin iṣẹ́ àlìjẹ́nà nù iṣẹ́ àlìjẹ́nà nù èèyàn wá ní ṣe mẹ́rẹ̀ẹ̀rin òun náà kó pé kó jẹ́ èèyàn bú ṣé èèyàn ọmọ ní wàá mìlú sọ́ọ̀lì àti ìyá ọmọ ṣe sì ná wàá mìlú sọ́ọ̀lì àti sí ọmọ pànújẹ́ wàá mìlú sọ́ọ̀lì àti sí ọmọ jẹ wàá mìlú sọ́ọ̀lì àti sí ọmọ mọ́kànmọ́kàn wàá mìlú sọ́ọ̀lì àti sí ọmọ gbélé sèké wàá mìlú sọ́ọ̀lì àti sí ọmọ mutí ẹ mọ̀ pé wàá mi lu sọ́ọ̀lì àtìyẹn ti ń ṣe gbogbo sẹ́ẹ̀rẹ́ tá a wá tu sí tẹ́ríkì àtọkàn kọ́dà ọkàn yòó ní nídọ̀tí sọmọ ìyá rẹ̀ torí inú kọ́kàn máa nídọ̀tí ni wàá mi lu ọlọ́run fi lẹ́ni tọ́ bá pé mẹ́rẹ̀ẹ̀rin yìí lẹ́yìn gbogbo tá a wá kà yìí ìmánì àti àmàlù kùlúbí wà àmàlù àlìjàwárì iṣẹ́ ọkàn àti iṣẹ́ ara ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ wa ni wàá kábàtú ìlà rọ́bì gbogbo ntọ́ bá ṣe pátá ọ̀dọ́ ọlọ́ọ̀ni ń kó ti wá ọwọ́ asẹ́kọ̀ọ́sẹ̀ yọ̀ọ́ máa ṣe é istighfaru ọlọ́run ni gbogbo ẹni tó bá kó tí mo sọ yìí sínú ulaika ẹ bá ń sọ fún wọn pé àwọn ọmọ àdìjẹ́ náà nù àwọn ọmọ àdìjẹ́ náà nù nígbà tó ka àwọn tí ó wọ náà tá àti ẹtí ó fi wọ náà ọwọ́ abọ́ síbẹ̀ wà kọ́ bàjẹ́ àti ẹtí yóò sì yóò fi segin tí ó fi wọ àdìjẹ́ náà èyàn sì ní semẹ́rẹ̀ẹ́rin yẹn kódà kò dàrú yọ wà àdìjẹ́ náà iṣẹ́ ọlọ́run wa bìkan sí kẹrin torí èyí tí ò ní mọ̀ tí ó jásí ló fi ní wà ákábàtú ọsẹ kọsẹ yọmọ tó bá torí yẹn ń sẹ́ ń gbà mí tí ò ní mọ̀ pé òun sẹ àìmọ̀ká máa ń lídìí yẹn débi ẹ̀sẹ̀ ń gbà mí àìmọ̀ká máa yé yẹn ọsẹ̀ ń gbà mí kọ́lẹ̀ yẹn máa ro sẹ́mi ní sẹ́ni tí ó jẹ sẹ́sẹ̀ sẹ́mọ̀ bẹ́ẹ̀ àbí nsọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣé nsọ díẹ̀ fún yín ṣé nsọ ẹ̀yin náà ń ṣe iṣẹ́ ẹ̀sẹ̀ ní kẹ́ máa ṣe rú ẹ̀ kéèyàn ọsẹ̀ kẹ́ wá fẹ́ bá wí kẹ́ máa bẹ̀bẹ̀ sẹ́ẹ̀ máa pẹ́sẹ̀ ni. sẹ́yìn máa pẹ́sẹ̀ ni. níta ẹ̀ lè ṣe ni ẹ dí ìyá rẹ̀ kù ẹ má jẹ́ ojú ìyá kọ́. níta ẹ̀ fi máa ẹ lọ́ka ayà sí ẹ lọ́ka. azaniyatu wazani. ó sì ní lọ́kàn àti ó sì ní lóbi. fajelidu kulla wahidin minhuma mi'ata jalda. ẹ nà wọn lọ́kàn ọgọ́rùn-ún bulala àti kìnnà àti kejì. wala ta'khudhkum bihima ra'fatun fi dinillah. tí a bá wá ń nà wọn lọ́wọ́ nínà tí wọ́n ń nà wọn wọ̀n ẹ̀sìn ni wọ́n ń ṣe ẹ̀ gbọ́dọ̀ ṣàánú wọn. kí ni wọ́n ṣe tí wọ́n fi ní wọ́n gbọ́dọ̀ ṣàánú wọn wọ́n ṣe tẹ́ bá ń gbà bá wí lọ ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ sánú wọn. kuntum tu'minuna billahi. ọlọ kẹ ẹ máa wá sànú ẹlẹ́ṣẹ̀ ń Ọlọ́run sọmọ yìí máa nì. kání mọ́mì ní bá ní yíò ẹ gbọ́dọ̀ bẹ̀bẹ̀ fẹ́ni tí wọn bá ń bá wíńbí ẹ̀ṣẹ̀ sí náà lọ́wọ́. bẹ́ẹ̀ bá gbọ́lọ́ngbọ́ àtijọ́ gbẹ̀yìn ẹ gbọ́dọ̀ bẹ̀bẹ̀ fún. wal yashhad adhabahuma ta'ifatun minal mu'minin. Ah, àwọn kan gbọ́dọ̀ wà ń bẹnu mọ́mìnì tí wọ́n máa rí gbẹ́ntì nà wọ́n pé ẹ máa nà wọ́n káwọn kan wò wọ́n. èèyàn wá sẹ̀ wọ́n wá ń ba wílérí ẹsẹ̀ wọ́n wá ń pè ẹ máa nà mọ́ ẹ jìn ìkànnì ní nǹkan bí tó burú dé gbogbo ẹlẹ́sẹ̀ wa ti gbójúlé pẹ́pẹ́ ẹ̀bẹ̀rẹ̀ wọn bẹ̀ gbogbo ẹlẹ́sẹ̀ ti gbójúlé pẹ́ ẹ̀bẹ̀ wọn ní sẹ́pọ̀ ti apologize ẹni tí ó bá wa gba apology yóò wá dàbí. èmi máa ń sọ̀kan dáadáa tí ò yẹ kẹ́ ẹ máa mójú kò èyàn gbé mọ́tò tuntun tọ́lọ̀ fowó ńlá lára ń gbé lọ èyí ọlọ́kadà àbónáfọ̀ wọlé yóò wá ní tó o bá kó máa bẹ̀gbẹ́ jẹ deliberately ó sì bàjẹ́ ó bàjẹ́ ntọ́tọ́ sí gbogbo yín tẹ́ bá wà ń bẹ̀ ní kí ọ ya lọ tún mọ́tò ẹ̀ sí tọ́ba tí a ba mọ́tò jẹ́ báwọn nǹkan méjì ni wọ́n gbójúlé bírèkì ọ̀yìn àti ìdọ̀bálẹ̀ sẹ́ni tọ́ba bọ́ lẹ́nu dáàbò rẹ̀ báyìí ó ti níbi tó gbé bírèkì yọkàn gbé jáde yóò sì mú ìkísà yọkọ̀ nù binu tọ́ba wa ń bínú yọ wá dúró báyìí àgbẹ̀ bàbá ẹ̀ má bínú bàbá ẹ̀ má bínú tọ́ba tí bínú bá bọ̀ yọ ọ̀nà kò sọ dọ̀bálẹ̀ gbogbo àwọn tó wà ní mọ́tò náà wà jáde wọ́n máa bẹ̀ ọ́ tí wọ́n bá bẹ̀ tó tún sí ń bẹ̀ kì o kí ní kì í ṣe rẹ ni kò fara mọ́ gbèsè kọ́ máa lọ tọ́ ọ bá lọ́wọ́ ni a ah, ẹ má bẹ̀rẹ̀ mẹ́rin tí wọ́n bá ṣe kó ṣe ní olówó gbó ẹ tiẹ̀ láàánú lójú ìyẹn ń kó mọ́ríwá ẹ̀yìn ń gbadúrú mọ́tò yẹ̀ tó láàánú ẹ̀ sẹ́mi mọ́ra èmi mo ní mọ́ríwá ń kádàrá rẹ̀ nìyí. èèyàn dédé ń sọ pé yín bẹ̀gbẹ́ jẹ́ tó sì bàjẹ́ nínú déédéé làwọn tó wà ní mọ́tò rẹ̀ gangan ni kí wọ́n mú pé tọ́mọ́tò ṣìfù jẹ́ torí o ti ìkànnì o ti ń kọ́ bàjẹ́ àfìgbà tí àwọn gangan ló yẹ wọ́n mú pé ọ̀gá ẹ mẹ́jọ lọ à ń sọ fún wọn tí ń pọ̀ wọ́n ba mọ́tò jẹ́ àní bàjẹ́ ẹjẹ́ ó tún ṣe tí wọ́n bá fi tó mẹ́jọ méjì mẹ́ta ṣe bẹ́ẹ̀ àláfíà ọjọba sẹ́ẹ̀dì ogun ẹ̀yin tẹ́ ẹ máa bẹ̀bẹ̀ fún wọn báwọn ẹlẹ́sẹ̀ lẹ́yìn náà bí ìgbà tí èèyàn máa ma tọ́lọ̀ kóbi olómi mọ́lẹ̀ tọ́lọ̀ ńlẹ̀ gbọ́dọ̀ láàánú ẹ̀ èèyàn máa ma ọba mọ́tò mọ́tò jẹ́ kọ́ yẹ kẹ́ ẹ ṣe kí ni kẹ́ láàánú ẹ̀ kọ́ yẹ kẹ́ láàánú ẹ̀ àwọn kan wà dúndùn pé èèyàn rí làwọn iṣẹ́ rí tí ọ̀wá ṣe ni pé èèyàn tó bá máa ba nǹkan jẹ́ kẹ́ ẹjọ́ máa lọ ní iṣẹ́ rí tí ó ṣe ẹlòmínú ṣe sì náà wọ́n mọ̀ ni wọ́n bá obìnrin sùn ni wọ́n bá yàwó ẹ̀ sùn bí yẹn bá wà ń jakuru yẹn tún máa da lẹ́bi ìkàlẹ̀ yín tẹ̀ ń da lẹ́bi alábòsí nìyí alábòsí èèyàn nìyí alábòsí èèyàn ìkà alábòsí nìyí ẹ ẹ sì dúnbi tọ́lọ̀ ní ẹ ẹ sì kínni kẹ dúró sí kàkí wà bá. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم. إن الذين آمنوا àwọn tó wọ́n àmìlù sọ́ọ̀lì àti tí wọ́n ń ṣiṣẹ́ rí wàá kábàtú ilà arábìhìm tí wọ́n ṣẹ̀ wọ́n ò ṣẹ̀ wọ́n sá máa tọrọ àbẹ́jì lọ́dọ̀ lọ́wọ́ ọba. Ulaika ashabul janna. Àwọn èyí ni ọmọ àlìjẹ́nà ni wọ́n iṣẹ́ mẹ́rin ọlọ́run kà nísìn iṣẹ́ mẹ́rin ni wọ́n fi wà àlìjẹ́nà naam. Hum fiha khalidun. Tí a bá wà àlìjẹ́nà ibẹ̀ ni wọ́n máa bẹ lọ́kàn ní kí n ṣe wọn àníjáde ń bẹ̀ mọ́. مثل الفريقين كالأعمى والأصم. tọ́ àyà tá à ń túbọ̀ láti jẹjọ tá a wá parí ẹ̀ lẹ́nu yìí. ẹni ìyẹn mélòó la ń sọ̀rọ̀ rẹ̀ ìran ọmọ náà àti kínní sẹ́pẹ́ ìta ń bá bọ̀ ká tó bá síbi ọmọ àlìjẹ́nà nísìn ọmọ àwọn owó la ń sọ bọ̀ àwọn kèfèrí àti mùnàfìkì ṣe é rántí nígbà ọlọ́run wá parí ẹ̀ ọwọ́ àfitọ́mọ àlìjẹ́nà ṣe kínní iná lẹ̀ bí wọ́n wà mí. ọlọ́run ti wá ọ̀rọ̀ tọ́lọ́run sọ nísìnyí ọ̀rọ̀ yẹn mélòó ni ọwọ́ afẹ́ ju àwọn méjèèjì fún yín kẹ́ ẹ lè mọ ibi tẹ́ ẹ tò sí kẹ́ ọlọ́run wá sọ bẹ́ẹ̀. masalul fariqayni. ọlọ́run àwọn méjì ẹ bá wo fariqayni yẹn alifu alamu wa mbẹ alifu alamu kí ni n túmọ̀ n túmọ̀ àwọn tá a ti ń bọ̀rọ̀ wọn bọ̀ láti ẹ̀yìn ìtumọ̀ yẹn pé àwọn ìjọ méjì ti ń sọ bọ̀ láti ẹ̀yìn yìí o ìjọ méjèèjì kálí àmọ́ wal basiri ọ̀dà bíi ẹni tó ṣe kí ni tọ́fọ́jú ta lọ́fọ́jú náà méjèèjì ẹ́ ẹ́ ta lórí náà munabi yìí àti kẹfẹ́rí afọ́jú ni wọ́n walbasiri ni mọ́mìnì tó dúró déédéé pẹ̀lú kọ́ndíṣàn bẹ́ẹ̀ ni tá a sọ àwọn méjèèjì tá a sọ̀rọ̀ wọn láti jẹ́ wọn kálí àmọ́ walbasiri gẹ́gẹ́ bí afọ́jú àti àmọ́ lọ́n ti ṣáájú afọ́jú torí pé àwọn ọmọ náà lọ́kọ́ sọ. So wàlùbásírì ló fi sẹ́yìn torí pọ́ bàjẹ́ ọ̀rọ̀ bàjẹ́ lọ sí kí ni èyí ò ní ọmọ fi eyín pé ákíbà tó da ẹ̀yìn ní ti wá ákíbà tó bá da ibo ní ti wá ìtumọ̀ ẹni pé bóni rẹ bá ń dùn ákíbà láwọn wò gbogbo ẹni òní rẹ bá dùn tọ́lá rẹ bá burú onígan ọ̀dà fún un tán ni sẹ́yìn ọmọ pé ayé kásárábìn bìkẹ́ àtin yasabuhu dọ́mọ̀ ànùmá ayé ò ní tuma kankan afa kaya ohun tó bá fẹ́ kà. hatta idha wajada. bẹ́ẹ̀ láti bẹ̀ tó ibi táyà ohun ti bẹ̀rẹ̀. àwọn dhulumatin fi bahrin lujijin. lujijin yaghshahu mawjun min fawqihi. ìwọ lọ wó pèlè àyà o. min fawqihi sahab. naam. dhulumatun ba'duha fawqa ba'din idha akhraja yadahu lam yakad yaraha. Mm. ومن لم يجعل الله له لم يجعل الله له نورا فما له من نور كسراب بكيئة يحسبه الظمآن ماء أي ah wọ́n ní ma tíráfù dáadáa nù yín wọ́n ma tíráfù dáadáa tíráfù orí òkè abẹ́rẹ́ omi abilẹ̀lẹ̀ ẹ̀ ẹ̀yin dẹ̀ bá ń tíráfù eré ilẹ̀ ẹ̀ lẹ̀ dáadáa ẹ̀ bá ń lọ ọ̀nà lọ́rin ọ̀dà mọ́dọ̀ lọ́rin gbé láti express ìbàdàn máa lọ ọ̀nà ìbàdàn ó rí i pé tó bá ń lọ tó ń lọ tó ń lọ tó ń lọ tóòrùn bá mú dáadáa títí tó máa wo wájú rẹ bíi kí lọ́ọ́ máa rí sí ẹ̀ sàlábù nu ó ń pè ń nánu ó ń pè ń ná kí ni mo gbé yorùbá rẹ̀ àbọ̀bàbà pé yá máa ń tà sáńnà kíní kan sára àbà máa hàn ẹ̀yin ò gé màkà máa rí rí ẹ̀ kí wọ́n lárúbáwá lẹ́ ẹ̀ kí wọ́n Sara ni ó ń pè ná kílà ń pè ló ń pè ná téèyàn ọmọ wo wájú ọkàn tó dàbí ẹni pé omi ṣe kí ni ẹ dákun ṣé tọ́ba ní mi tó ń gbé bá ń gbé tọ́ba rómi kini lọ́kankan kí ni ọmọ afọkàn sí àfi ẹ̀ débi tí tọ́ba débẹ̀ ni òní ṣe mọ́ báyé ti nu o báyé ti rí nu o. ọmọ ògùn bí ó ti máa dá lọ nìyí kò ní í dá ojú ọtọ bá bó níbi tó ti lọ́kọ̀ọ́ mi o ayé máa wá tán yẹn ni tí ọmọ rò pé òun bomi tí ò ní bomi tí ọba sí lọ ni mo fi sọ pé ńgbà tó lọ fẹ́ sọ̀rọ̀ yẹn méjì ó ti àmọ́ síwájú afọ́jú síwájú kó tó sọ̀rọ̀ torí báyìí àti bọ̀tán ló dáa jù àti bọ̀tán ló dáa jù ló fi jásí gbogbo téèyàn bá ń ṣe tí ọba ti jíṣẹ́ ṣe tí ọba kalẹ̀ èèbọ̀ bẹ́ẹ̀ o kí ṣe eré ọ̀kalẹ̀ ní jẹ́sẹ̀ eré gbogbo sẹ́rẹ́ tó se ṣe pátá tó bá ṣe lọ́jọ́ alẹ́ sàrà àpè lásán wípé ná lásán ni tẹ́ẹ̀fì mọ̀ bẹ́ẹ̀ ń sọ ń pe ná fún yín náà olówó olówó tó ti lówó ti ń kọ́ńtúrò mílíọ̀nù tó bá dodo sí kí ni ọmọ ṣe ó sì rán ó ń pe ná owó lónìí tó dùn mọ́ pé àwọn ah, ah, ah, òwúfẹ́ dé ìlànà tí ó ṣe tí ó pa torí gbogbo tó ní ìdíwọ́ ní ìsàlámù lásán owó pé ńlá lásán lówó rẹ̀ yìí sọ owó kékeré bẹ́ẹ̀ ni bẹ̀rù ọlọ́run rẹ̀ ní ẹni ó bẹ̀rẹ̀ dáadáa àfa dáadáa ni bẹ̀rù ọlọ́run kò sì sí náà bọ́lọ̀ ti sí náà yé fún ọ lọ́wọ́ bẹ̀rù sí náà làwọn náà bá ń jayé bá bẹ̀rẹ̀ fàájì kí a ti dá bá wọn ṣe kìíní sí ìmọ̀ tó ní ìdíwọ́ ní òpin náà ni ìmọ̀ sàrábù lásán ká sàrábì ní. بقطعة يحسبه الظمآن والذين بخلوا أعمالهم كسراب بقيعة ولما سيسيوانين kakudijuale kakudijuale kakuta kama basema a ah! olokuru ju ọlọmọ sètò abẹ ọlọmọ sètò abẹ naam. kasarọ bi n bẹ kéèyàn. mọtàlú nípa yìí káyé ni mo ti parí àwọn ọ̀rọ̀ ni mọtàlú nípa yìí káyé ni èmi ọlọ́run sọ̀rọ̀ ikọ̀ méjì ikọ̀ àkọ́kọ́ ọmọ ẹ̀ná ikọ̀ kejì ọmọ ṣe é ráwọn méjèèjì wọn ò jọra wọn o kálá àmọ́ wá ní basiri ni gẹ́gẹ́ bí ẹni tọ́fọ́jú àtẹni tó rí náà ṣé é jọra wọn ṣé ó jọra wọn wọn ní agbègbè olùsíbẹ̀ wọn àwọn ẹni abọ́dún ìwọ́dún adínà ìwọ́dún ẹ̀ẹ́mẹ́jẹ lọ́mú gbòdùwà tálẹ́ wọn nani gbóòrò la jẹ́nà kẹfẹ́rí labọ́jú mùsùlùmí la rí nà tani wà jẹ́nà náà wéyé ẹ ẹ mẹ wábọ́jú ibi ti lọ gbóòrò nà ibi tó balabala kí yọ kọ́kọ́ fẹ́rí nà ó bóyè ẹni tó lọ ti dé ti mú ọsẹ kínní yóò tó ti ń fún kọ́ńkọ́ lọ́wọ́ àti ẹ̀gbẹ́ ọmọ gbé sí lọ́mọ sí aláfọ́jú gbogbo kẹfẹ́rí gbogbo náà wọn iye wọn kún sí ni wọn mùsùlùmí nìkan la rí na ní sìlámù bá wà balansi náà ìyẹnà méjì tá à ń sọ ní ẹtí ọ̀wọ́n náà kan ìyẹnà mélòó la sọ lẹ́kan ìyẹnà alákọ̀ọ́kọ́ ìyẹnà lẹ́ẹ̀kejì gbogbo ẹtí sìlámù rẹ balansi mùnáfíkì afọ́jú lòun náà. naam. مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع. طب زي ما نقول يا صمم ما نقول يا صمم أديتي etí wa ń bẹ dáadáa ṣùgbọ́n kẹ́ ẹ sọ̀rọ̀ lọ́la kò ní segin ni. aláyí aláyí aláyí ẹ̀mọ́ lọ́mọ́sọ̀wá dàbẹ́ lọ́mọ́sọ̀wá dàbẹ́ lọ́mọ́sọ̀wá dàbẹ́ lọ́mọ́sọ̀wá dàbẹ́ wọ́n ní bàtú yìí wọ́n sẹ̀rẹ̀ ẹ̀ ní fọwọ́jọ̀ dà títí ẹ̀ ní fi wí arínà àti agbọ́rọ̀ alẹ́ sẹ́wìn yàrá ní bàtàlá ọlọ́run ti ń rí jọra wọn ṣé wọ́n lè jọra wọn. aliyasawi ani masala. ntakọjú òní ntakọjú òní ni arinori ntari tí ọ̀pọ̀ ẹni tí ẹlẹ́wọ̀n ṣe kí ni ọmọ àlìjẹ́nà larina ọmọ àlìjẹ́nà lèrí ọgbọ́rọ̀ ọmọ aná lafọ́jú ọmọ aná lariti sẹ́wà kí wọ́n jọra wọn. bí àlìjẹ́nà àti iṣẹ́ àlìjẹ́nà àti iṣẹ́ tí ọba yẹ yín sẹ́yìn ọ̀làkọ́jú àtẹ̀tẹ̀rí náà ni síbàkan náà wọ́n rí nù. àbẹ̀wò ti sáfọ́jú sí díẹ̀ ni wọ́n máa kó bíyẹn sílẹ̀ lórí ọdún ọgbẹ́ ẹgbẹ̀lẹ́ o wọ́n bá yàwó sílẹ̀ gbẹ̀rẹ̀ nínú ọgbẹ́ ẹgbẹ̀lẹ́ madam ṣe kọ́rẹ̀ ọ̀rẹ́ ní fọyín lẹ́nu ní àwọn ìlú náà ní fọmi débi ń gbé wọ́n fi ń bá sọ òwúrẹ́ ní báyọ̀ ọ̀sán àbí èdè bẹ́ẹ̀ ni ọbẹ̀ mi kan kún lábáyé ẹ̀sìn gan ẹ̀sìn gan àánú ọ̀wá sí wọn ní òfin ní kúnlé nǹkan mọ́ ọ̀sá burúkú dáwọ́ ibi tí o ṣe torí orí bọ́mọ náà ti máa jìyà náà nù bí o ti máa wọ náà lọ́gbẹ́ wọn jìyà náà nù ọ̀sá burúkú tí o ṣe nù tí o ní sí ẹ̀ lórí náà wọ́n àti ẹnìkan bá wọ́yàwó rẹ̀ ní o alẹ́ tó ń wọlé ẹ̀kọ́ nípa fún mi àbí wọlé bẹ́ẹ̀ torórí ojú tó wà tí àwọn ẹ̀lú wọ́n ìhọ́ kan wa pé o kọ́lá àwọn ìbá sọ̀rọ̀ ọ̀sán ìgbẹ́ ni yẹ́wò yẹ́wò yẹ́wò nù ani wò sí kọ́lá kò ní ní owó wá wá wá wá lọ́wọ́ kí má yẹ kí ló ń wọ̀ àlùbáríkà kó sí kí ni ẹ wo àǹfààní tẹ́ni tó ní ìrìn rí afọ́jú ẹ wà lẹ́wọ̀n tó kù sí tí wọ́n jọra ẹ ìyàwó adi tí ó dùn kó báyìí ọkọ ló yọ kóòtù yìí alẹ́ kóòtù máa sọ pé kó láyé pàdé yóò lè sọ gbọ́ pàṣẹ ọkọ̀ gbọ́ èyí tí bá fẹ́ gbèmí náà mọ́mọ́ bí ti sọ fún máa sọ̀rọ̀ ẹ lọ kọ́kọ́ bá ń sọ ẹ̀yà ẹ̀yà ni wọ́n kì í yé ni wọ́n tún di. àbí ẹ̀kọ́ ni ẹ wà lówó ọlọ́gbọ́n wọn fọ̀ pé èyí jẹ́ bí sùkọ́ ọbẹ̀ wájú gẹ́gẹ́ ni wọ́n fi jẹ sùúrù ọlọ́ni sígbà tí ayé rí báwọn tí afọ́jú ń jí erú ìyàwó láyé tábí tí ń jẹ erú ìyàwó láyé díẹ̀ mo sì sọ àbí ẹbí ẹ̀kọ́ ìyá tí ń jẹ wọn kọjá báwọn ìyá tí ń jẹ wọn gbàgbà tí kọjá báwọn. tóbi jásí pé gbọdọ̀ wọn lánàá wọn o ní ẹ̀ lánàá lánàá méjì wa o ẹ̀ lánàá wọn ni o ìyá ti ń jẹ bọ̀ ó lè bí ma mẹ́wàá tí o ní sí jẹ́ bẹ́ẹ̀ yẹ́sì ó tún máa tọ́jú wọn tí wọ́n kún nínú tiẹ̀ lọ́mọ láyé ọ̀dá tiẹ̀ mà òwe àwọn ọmọ ìlú ní wọ́n rí kọ́ mà ọmọ rẹ orin àlọ́bí sọ fún sídìí ẹni ìgbà tó ń pọ́ mọ̀ ọ̀dọ́ owó tiẹ̀ mọ̀ wọ́n náà rí yìí tábà jọ́ lè ní àtìyá rẹ̀ lójú lójú gan-an òun ò jẹ́ kúkú yìí nígbà tó lóko náà bí ó jẹ́ pé òun bàbá ṣé wàá fi ń jọra wọn ìbàdàn náà ọlọ́run náà méjèèjì ọ̀jọ́ra wọn ò ṣé ẹni bí ò ti jọra wọn òun náà ni ọ̀jọ́ra wọn lọ́dọ̀ ọlọ́run kálí ẹsẹ̀ mi yára ni ṣé wàá fọwọ́ ti wá nà ní ìyá pípọ̀ yẹ ọmọ náà pọ̀ ṣé wàá fi adití tí wọ́n ń ta tí wọ́n ń gbowó ẹ̀ tí wọ́n ń jẹ fún pẹ̀lú máa tẹ̀lé wọn lọ́wọ́ ẹ wàá fi wẹ́ni tó gbọ́n tí a ṣe kí ni afàlà. afàlà tadhakkarun. ẹ wàá rántí ọlọ́run ní eléyìí náà tó rántí fún yín kẹ́ ẹ fi ṣiṣẹ́ àlùjànnà náà ọlọ́run jáde ṣiṣẹ́ àlùjànnà náà. ولقد أرسلنا نوحا إلى ولقد أرسلنا نوحا إلى قومه ọba mi náà wà lọ́nà Nóà wọ́n fẹ́ bọ́ sí sẹ́mi mo ti parí eléyìí o wọ́n fẹ́ bọ́ sí sẹ́mi ọlọ́run parí àwọn ọ̀rọ̀ kíní mọ́nà ọmọ àdìjẹ́ náà kankan mo ti parí ọba mọ́ afẹ́ bọ́ sọ̀rọ̀ náà hà áyà yìí àti sọ́kọjá ó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì ọlọ́run táwọn ànábì àwọn eléyà ní máa dára dú ọ̀rọ̀ náà náà àìsè máa sọ ní akọ́ àti sọ́kọ̀ ti pé a máa tu ní tuntun tí ọmọ ṣe kíní tí ọmọ yíyá tó ní tẹ́tí máa tẹ́tẹ́lẹ̀ ní ìsọ́fà inni lakum nadhirun mubin. inni lakum nadhirun mubin wa ka anni lakum nadhirun mubin. walaqad awsalna nuhan ila qawmi. ọlọ́lá wa lára nuha sí àwọn ìjọ rẹ̀ anni. anni lakum nadhirun mubin. èmi ìmọ̀jọ́ ló kìlọ̀ fún yín inni lakum nadhirun mubin ìmọ̀jọ́ ló kìlọ̀ fún yín méjìlá wọn àbá sẹ́kẹ́ni ẹgbẹ́ mi ta sọ kọjá lè pa gbogbo àwọn ànábì ọlọ́run iṣẹ́ kí wọ́n ní wọ́n kọ́ ń ṣe kí ló fi gbájú nìsín alatabudu ẹ eh, gbọ́dọ̀ fẹlẹ mi sẹ wa ala. inni akhafu alaykum àdáyàwó. àfa àti ọ̀sẹ̀ dá wa kò ní máa yàn ná ẹgbẹ́ tí inú wí pọ̀ bẹ́ẹ̀ wọ̀ ná ó ní inni akhafu alaykum ẹ̀rù ń bà mí fún yín àdáàbà yìí kí ìyá ẹ̀jẹ̀ lérò má jẹ yín ọmọ rẹ̀ sọ ọ́ ní wàá lè fún wa wo ẹ wọ náà kọsọ bẹ́ẹ̀ ó ń bẹ̀rù kí ìyá ẹ̀jẹ̀ lérò má ṣe kí ń dà so náà ní pé ẹ má dọ̀ọ́ má náà ní wí àmọ́ kọ́ là á wàkúrú nẹ́ẹ̀sì kọ́sìnà ọ̀rọ̀ dá nípa àwọn ẹ̀jẹ̀ náà. فقال الملأ الذين كفروا من قومه mana ọ̀dà ilá bá. fẹ́ẹ̀ bá wọn ní jẹ́ màláwù ẹ máa ní àwọn oníjẹ́ màláwù ẹ ẹnì kéye láwọn àfáàfin láyé àwọn màláwù olóyè lọ́wọ́lọ́wọ́ àwọn kí n bọ́ pé wọ́n àwọn màláwù àwọn oní màláwù àwọn tó nira wọn láwùjọ náà nira wọn lè lówó kí wọn gbé kí wọn sọ kí ló ń sọ ilé ìwọ̀n kún àti fèmí ìyá jẹun náà ara màláwù ìró làwọn ọlọ́ba tí ó wà fún àbẹ́tí ìró làwọn onípò nínú ẹ̀jẹ̀ gómìnà nínú ẹ̀jẹ̀ chairman lomi sẹ́nitọ̀ mi àmọ́ náà nínú dáadáa fọwọ́ lẹ̀ Yorùbá tí wọ́n fẹ́ parí tọ́lọ̀ òní jẹ́ wọ́n rí parí gbogbo àwọn ọmọláwù máa ń sábà fàfà lọ́wọ́ ọ̀pọ̀ lẹ̀ Yorùbá àmọ́ wọ́n ti yẹ ọkùnrin sí o gbàtà wà fún àná ti ń lu ọmọláwù jìbìtì. àwọn apá àdúgbò àwọn màláwù ní ibi tí wọ́n bá wọn ló bèè sùn gbàgbà kan bá ti ẹnìkan lè mọ̀ ojú náà ní ìwo gbogbo wàkí ní àfa ẹ̀ mọ́tò wọn ọ̀fẹ́ ní ìfẹ́ sí pẹ̀lú àfa wọn ọba yàwó àbúrò wọn sùn àfa kan bá yàwó àbúrò wọn sùn lórí ẹ ẹ ẹ yọ̀dá ẹ mọ́tò wọlé ọba kojú kan yàwó rẹ̀ ó sàbá kú. àwọn ànábì ọlọ́run tó dúró déédéé àwọn tí jáde wọ wọn ni màláwù àwọn màláwù àwọn yẹn ńláńlá ní jẹ́ màláwù àwọn àbàáfin wàkọ́lá mẹlẹ́wù mi kọ́ mi fìrẹ́ àwọn àwọn abàfi fèrè wọn àwọn yẹn lánàá lójó fèrè wọn wàkọ́lá mẹlẹ́wù mi kọ́ mi yìí àwọn yẹn lánàá lójó nùhà náà wọ́n fèsì nùhà. mẹ́rin wọn kẹ́ ilé abẹ́sọ̀rọ̀ mi fìlànà. wọ́n ní kí ni ọ́ èèyàn bíi ti á ní ọkùnrin wàhálà rẹ̀. وما نراك اتبعك إلا الذين هم أراذلنا والله العظيم tó bá jiyàn ńlá láyé rẹ̀ tọ́lọ̀ ń bá tóbi láyè tó bá gbà fáwọn afákóso yìí irú wọn sì kéré kí mo nínú wọn ṣe hmm. gbogbo àwọn tó yarí mọ́kà ní oní ẹ̀lọ́wọ́ wọn ìyẹn ńlá láwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní àwọn eléyìí gúnlá tó yarí ọdún ọ̀rùn gbéra owó lójó lójú tó fi yarí abúlábì gbajúmọ̀ ni lóògbé ní kí gbajúmọ̀ ni mo èmi ò ní jẹ́ gbajúmọ̀ kẹ́kẹ́ jẹ́ gbajúmọ̀ ni wa abusufu yá ni akẹ́ àrẹ akẹ́ àrẹ ọ̀dẹ́ àrẹ ọ̀dọ́ lọ́wọ́ pé a ẹnì kó tó máa yẹn kíkà wá ti ń ni tá a ti ń yẹn gbogbo wọn ni wọ́n ní rísì kan yàtọ̀ sẹ́sìn kan fi jà rísì wà nínú ni pé ìní ìjọlówó tó wà ní màkà níbi òtún segin ni olówó tó wà ní wọn bá bàjẹ́ torí ọ̀wá ni báwọn yẹn ń tẹ̀lé wọn ọ̀fẹ́ tẹ̀lé ní gbajúmọ̀ kìkì bí olóṣèlú ńláńlá bí ọba ńláńlá tó ní tùmọ̀ tá a bá bá ní tùmọ̀ bí tó wà yẹn gbàjà torí yóò sọ fún kọfẹ́ sọ̀bàdé méjì láàfin yóò sọ fún pé yóò segin ni yóò sọ̀bàdé méjì ní yóò gbàjà ló wá káàkiri kò sí tíjà sí ẹ̀sìn mọ́ ọba bẹ́ẹ̀ di méjì láàfin àwọn màláwù ní ìtì máa bí ẹ̀sìn kì sábà bí tiwọn ọ̀ bí mi bọ́ mi ọfẹ máa jẹ yẹn bí tèmi náà ti ń jẹ ọfẹ káráyé ó gbọ́rọ̀ sí mi ní ẹbí dídíjà tiwọn nù àwọn mọláwù inú òjò náà hà wọn ní mọ. mọ̀nà wọn kẹ́ ilà bàṣọ mẹ́sìlánà. kí ló máa bí rẹ gbé kí ló fẹ́ ẹ̀yìn lẹ́gbẹ́ jọ ní ẹ̀rú sọ́wọ́ ẹ̀sìn nu ẹ̀sìn ni mọ̀nà alága yìí lábàdàn rẹ mẹ́sìlánà ẹ̀sìn lélẹ́yìn kí ló kí ni ọmọ èèyàn bí ti àná wọn kí ló fẹ́ máa èèyàn bí ti àná wọn wọ́n lẹ́nu kò ní tẹ̀lé àwọn olùsí tẹ́ bí pa náà ní ọ̀tẹ̀lé ọ. àwọn tẹ̀lé wò pé àwọn kúndí ní ọ̀tẹ̀lé ọ. sẹ́wà kó ń sọ fún wa pé àwọn táwọn bá dá pé tí wọ́n náà fẹ́ dàbí tiwa sẹ́wà kó wọ́n jẹ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn ní. àwọn tẹ̀lé ní ọ̀tẹ̀lé ọ̀dọ̀ àwọn olùsí tẹ́ bí pa máa nàrà àlékún àlélá mi fọdílé ààrí tẹ́ẹ̀rí jù wá lọ sẹ́sìn nù sẹ́sìn nù. bàtà nnọkùn ká bìbí. òpùrọ̀ gani lẹ́ẹ̀ máa fi rọ́ọ̀kú yẹ̀ kó lẹ́yìn wa ẹ fi rọ ẹ fi wìdúrà àwọn èèyàn ẹ fi rọ ẹ fi wìdúrà àwọn èèyàn lẹ́yìn wa ṣé gbogbo tí ń jà sí ní sìn sẹ́sìn ni ṣé ẹni bí wọn ti jà sẹ́sìn náà bó ti rí òun náà làwọn láwọn ìjà lọ sí ìdíjọ́ àdìjọ́ àmọ́ ẹ bẹ́ẹ̀ ló gbogbo ẹni tí ń bá yẹ jà sẹ́sìn o ẹlòmíì ń bọ ọjà sókè kí tó ní ẹlòmíì ń bọ ọjà sí kó lówó ẹlòmíì ń bọ ọjà sí kó nígbàdúmọ̀ yọ wà bọ sábẹ́ gíní ẹsìn ẹlòmíì ń bọ ọjà sí kó wọn náà jẹyẹ yọ bọ sábẹ́ sí. gbogbo ẹni tó bá ti jẹyẹ tí bá pẹ tó jẹyẹ já yìí lára lọ́pọ̀lọpọ̀ yìí ẹgbọ́ kọ́ yìí làkúrò fún yín ẹgbọ́ ẹgbọ́ tí wọ́n ẹgbọ́ kí lè pè ní kọ́ yìí là pírísípò tí mo fún yín ẹgbọ́ gbogbo ẹni tó bá jẹyẹ ó ti jẹyẹ bóyá mi owó bóyá mi òkìkí bóyá mi ìmọ̀ bóyá mi gbajúmọ̀ bóyá mi sẹ́ni ṣe tí bá ń bẹ́ lómi tó bẹ́ẹ̀ jẹ́ ìyànjà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ìlara ni kì í ṣe tó gbélé mi. ó lè yọ wà kíní kan tí ó fi ṣe kíní ó lè fẹsẹ̀ fojú ọmọ àpò wọn nígbà wọn fẹ́ bẹ́sẹ̀ jẹ́ wọn fẹ́ bá kíní kan jẹ́ ìlara ni. ìlara ni ó lè gbé kíní kan kíní kan ìlara ni àwọn tó bá wá gbẹ́dẹ́ adó ti mọ̀ pé ẹ̀wọ́ ah, orogún orí lára ní ṣe wọ́n ti máa ń dá àwọn àbáwọn lóhùn tọ́lá àwọn àbá náà ń bára wọn fà náà wọ́n sọ̀rọ̀ bó ìjà gbómi àtẹnìkan jọ kan àwọn tí ń sọ yìí nísìnyí yóò sọ mọ́nà ọmọ rántí 2007 àbí 18 ó lákàá ìkẹlẹ̀ nìkan máa pè ní tàbá lọ́wọ́ ni ah! wọ́n tí ń sọ yìí lágbàá ọba fẹ́ di méjì láàfin nu ìjà yóò lè tán bọ́rọ̀ wọ́n á ní à ọba fẹ́ di méjì láàfin kò yé mi lónìí à gbàtà ìsọmi kì í kò yé yín wò gbàtà ìsọmi kì í mú ní à àfi báwo ọba báwo àjọba lónìí à ẹ gbọ́n tí wọ́n ti. owó wọ́n ti rí báwọn wọ́n ti rí báwọn ọ̀pọ̀lọpọ̀ tí àwọn yẹn ńlá ńlá àwọn màláwù máa ń jà sí kẹ́lẹ́ òbí ọmọ jẹ́ yẹn àwọn màdáwù yẹn rí àwọn ànábì ọlọ́ọ̀bí ẹni pé wọ́n fẹ́ bí ìjéyà wọn. ṣé ẹ̀ mọ̀ káwọn tálíkà ti ń tẹ̀lé wọn àwọn fẹ́ sí náà ní àwọn kàti di pé mọ̀nà rẹ̀ wọ́n bá ṣe kí ni àwọn màdáwù ni pé wọ́n fẹ́ bí ọlọ́ àwọn. ìjọba àwọn màdáwù jà ìjà kí ni ẹjọ́ táwọn ọjọ́ olúwa lóye sí ẹjọ́ kí ni ṣé ọ̀rọ̀ ọlọ́wà mi lè wọ́n ní wàmọ́ àná ọlá yóò ju tiwa lọ èèyàn lẹ́yìn náà òpùrọ́ ní àwọn dèdèrè ní tẹ̀lé ọ àwọn ọmọkọ́lé ẹ̀sìn wà bí ìjà kí làwọn màláwù ń jà ọ ìjà kí ni Musa bá fi ìhòòhò náà jà ó ní ẹ̀ máa pẹ́ rẹ̀ ní nǹkan nínú yìí àwọn atọ́ ẹ̀ alámùdọ̀rọ̀ bí kàfí náà wà ní ìdá ibi tí wọ́n gbé ọ̀rẹ́ tàbí yìí káfa ni ولبثت فينا من عمرك سنين سيكون يوجد لو بفوائد وفعلت فعلتك أو ونسيكون لو بفوائد وأنت aláìmoore ni wọ́n aláìmoore ni wọ́n aláìmoore ni wọ́n aláìmoore ni wọ́n ọwọ́ adé ọkẹ́ péré ní nǹkan bíi tí mo wà ìjà tó yẹ wòlé lónìí àwọn. nígbà tí mo sá lọ wọ́n náà lọ́wọ́ lọ́wọ́ ó dáná wọ́n kò kú dáná. wọ́n mọ̀ wọ́n mẹ́rin ó ní ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba èmi lọ́kọ́ tó bẹ̀ tù àbí mọ́fọ́ lọ́hùn kọ́ba fún mi mọ́fọ́ láàmì yé ọmọ àti ọmọ wa kúrọ́ mọ́lọ́ èmi ọlọ́run tó dùn mọ́ kúrọ́ mọ́lọ́ kankan. ìjà lára ni máa ń bíjà ni mọ̀ láwọ̀ àtàwọn ẹni rí bára wá ní àfọ àtọ́ bá ti lóko dára tó ti dé ẹ̀jẹ̀ lómi bá bẹ́ẹ̀ ni yóò dín lé sí. ọ̀rẹ́ sí kọ́ wọ́n ká bẹ̀ sí bojú lásán nù àwọn sùnà ń jarú ẹ bídíà ń jarú ẹ yóò lówó ń jarú ẹ gbọngàn jarú ẹ ẹ máa gbé yín láwọn ọmọ aláwọ kọ́ọ̀mù náà فقال الملأ فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أرادونا وما نرى لكم علينا من فرق بل نظنكم كاذبين قال يا قوم nínú àwọn àsọ̀rọ̀ èèyàn ni. أرأيتم إن كنت على بينة من ربي. ṣé màá pé láyé tí wọ́n gbé lọ láyé bá wọn jà sọ láyé òun dáa padà sí láyé kíní. ó ní ara ètò ẹ̀rí ni abẹ́ rí in kuntu ala bayyinatin min rabbi káni tó kílí àsìlẹ́tọ̀ lọ́dọ̀ ní bá ń sọ. wa atani rahmatan min indi. ìdí èsì wúyè àánú níwájú àbẹ̀lẹ́tọ̀ lọ́dọ̀. fa ummiyat alaykum àánú yẹn lójú ti yóò. ànọ́lìsímùkùnmù àwà àtúnláhà káríhù. àlè fọ́ọ̀sì yìí ṣe tẹ́lẹ̀ yìí ọ̀bá sí kò sí tásì. wáyà kọ́ òun. ẹ̀yìn yẹn ni. la as'alukum alayhi mala. ìbéèrè owó. in ajriya illa ala Allah. ìbọ́lọ̀ ní ọ̀sán mi lẹ́sàn. wa ma ana bi taridil wọ́n máa nà ní. ìkọ́ ìdílẹ́bí na àmà. èèyàn sì ni wọ́n jẹun jẹun mi ní kẹ́ni lé. iná múlá owó bí. ọlọ́run yóò san wọ́n lẹ́sẹ̀ wọn wọ́n pàdé ọlọ́run jọ kan. ọ̀la kì í ní àwọ̀kùn kọ́ máa ń tẹ́jẹ́ àlù. bẹ́ẹ̀ àmọ́ tí mo rí ni pé tí wí òye kò bẹ́ẹ̀ wa ìní àràkùn kọ́ máa ń tẹ́jẹ́ àlù. mo rí pé tí wí òsèkínní kò yé yín tí wí òye yín ni torí tí inú àwọn ọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ kí làwọn sọ ọ̀rọ̀ yìí ní wàá tó wá sàlàyé pé a nítorí kí ni àfihàn lónìí sọ àwọn olóde wa bá mi mo ti sọ tí ń jà lókun yín ràn náà níbi tí méjì ní abẹ́yẹ̀ ọ̀kan sẹ́yìn ẹ wo ẹ wo ẹ bá ṣàdúrà ẹ má tọrọ kankan kó jà lókun kí mo ní kí ẹ má tọrọ hmm. hmm. àwọn ẹ má tọrọ báwo ni ọlọ́run bá dé gbogbo nǹkan ti tán wàláhì tàbí ẹ gbọ́n tọ́ba mi wí ọba mi ní wa rahmati wasi'at kulla shay àánú mi lọ kọ́ ka gbogbo kan ó sọ fún yín jò ní ó sọ fún yín jò ní àwọn tó bá fẹ́ tọrọ ọmọ wọn ni wọn gbà ní abúlé rẹ ní ladonka àánú wọn fi ń béèrè ọwọ amúnilẹ àwọn èsì aka nínú àwọn ti nà afunisi aka nínú aluwa aluwa fífún lọ́mọ nígbà tá yìí kọ́ ọ̀gbádùn tí ẹ wò sàn ọlọ́ni wọ́n sọ jẹ́ mẹ́lẹ́dà o wọ́n kà jẹ́ mẹ́lẹ́dà bíi mi dúró wá àti ẹ̀ náà o ráhùn tàbí ní ìbílẹ̀ náà wọ́n pè é àánú náà wọ́n tún pè é náà àánú náà wọ́n pè é nígbà tí inú abẹ́ máa sọ̀rọ̀ tó nígbà lọ́dọ̀ ọlọ́run ti ń bí sẹ́lá àbẹ́bí kí lọ́ọ́ náà tó pè é àánú ni ọlọ́run dé wọ́n báhùn ànẹ́bì tí wọ́n ṣe wọ́n fi ṣàánú ní àánú ní lọ́njára ní ọlọ́gbà lọ́njára ní ọlọ́gbà ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا ọlọ́njára ní ọlọ́gbà ọlọ́njára ní ọlọ́gbà ọlọ́nfààní ìlú pàbáwá ọlọ́nfààní ìlú pàbáwá àwọn abàrùn àríwá ọlọ́dẹ àná ọlọ́run lé bàbá wọn kí wọ́n sàn àwọn olùsí àríwá ọlọ́dẹ àná ọlọ́run lé bàbá wọn kí wọ́n rọrọ̀ àwọn tó dáa fún ọlọ́dẹ àná ọlọ́run lé bàbá wọn káyé wọn má burú àwọn tí èdè àfún ọlọ́run bá fàánù ẹ̀ lé bàbá wọn káyé wọn dáa àwọn tó ti níyàwó ọlọ́run bá fàánù ẹ̀ lé bàbá wọn ní àwọn tó ti lọ́kọ ọlọ́run bá fàánù lé bàbá wọn kí wọ́n máa bímọ rẹ kí wọ́n. ọlọ́run yára nù rẹ gbà ọlọ́run yára nù rẹ gbà ọlọ́run jẹ́ ara nu rẹ̀ gbà ọlọ́run jẹ́ ara nu gbà ọlọ́run jẹ́ ara nu rẹ̀ gbà gbogbo tó kù lọ́rọ̀ wa tí èyẹjú ọlọ́ba àfààní èyẹjú ẹ̀ ọlọ́ba àfààní èyẹjú ẹ̀ ọlọ́ba àfààní èyẹjú ẹ̀ gbogbo tó tò lọ́rọ̀ wa ọlọ́ba àfààní síbẹ̀ èyí tẹ̀ tó ọlọ́ba àfààní síbẹ̀ èyí tó ti dá ọlọ́kọ́ fàánú sí èyí tẹ̀ dá ọlọ́kọ́ fàánú sí èyí tà dúpẹ́ sí jáde ọlọ́mọ wa bẹ́ẹ̀ èyí tà sunkún sí ọlọ́jáde ọlọ́mọ wa bẹ́ẹ̀ ربنا هب لنا وهي لنا من أمر رسلا ربنا هب لنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رسلا وايوب اذ ربه اني مسني الضر وانت ارحم الراحمين فاستجبنا له وكشفنا ما به من ضر واتيناه اهله ومثلهم معهم رحمه من عندنا وذكرى للعابدين ربنا الله في السماء تقدس اسمك امرك بالسماء والارض كما رحمتك بالسماء fọjá ni láàmà tá àfi láàrú àgbẹ̀fẹ́rẹ́ lẹ́nu àkùnbà náà wákàtà ayé àná àtàrà òkùtọ́ yìí bí anzil alẹ́ni aráàmàtà mi ràmàtìkà wáṣífà anzil alẹ́ni aráàmàtà mi ràmàtìkà anzil alẹ́ni aráàmàtà mi ràmàtìkà anzil alẹ́ni aráàmàtà mi ràmàtìkà wáṣífà àmì ṣífà yìí kà wáṣífà àmì ṣífà yìí kà wáṣífà àmì ṣífà yìí kà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 ṣé kò sí béèrè ṣé kò sí béèrè àbá. ìbéèrè tó fẹ́ béèrè ní lórí ọ̀rọ̀ yẹn ọkùnrin à ń kí ọ̀rọ̀ wọn ọdún ẹ̀rọ ẹ̀jẹ̀ ìrànlọ́wọ́ olóko mẹ́rin tó jẹ́ ìṣàlẹ̀ bàtà wá ń kírun lọ́wọ́ ẹnìkan wá ń jọyìn wa. ó ń pàtàkì irun lórí mẹ́ta. náà. à ń kírun ìṣáì lọ́wọ́ bàtà wá dí orí ìkẹta tá a ṣe àtàyà tá a fẹ́ dìde tá a lórí méjì tá a dìde tá a fẹ́ kí méjì tó kù ẹni ọ̀wà bá wa dìde ẹlẹ́ẹ̀kẹrin ó wá dúró síbẹ̀ títí títí títí tá a fi kí ẹlẹ́ẹ̀kẹrin tán tá a fi sálámà. òun náà ṣẹ̀ṣẹ̀ wá sálámà. ṣé irú ìrùn bẹ́ẹ̀ wọlé. ẹ ta tani ti ń wá lóko yìí tọdún mẹ́rin márùn afọ abalị gị ẹ bá ń dá àfa yìí lóhùn ẹ bá ń dá àfa yìí lóhùn ẹ wá bí ẹ wá bí. ó kí magrib lẹ́yìn tẹ́ ń kí ṣáìnì. ẹ gbọ́. ó kí magrib lẹ́yìn tẹ́ ń kí ṣáìnì. kí ni wọ́n wí wọn. ọtọ́ ọdún mẹ́ta wá. ọdún mẹ́ta. ẹ́ àti ìṣe mọ́tò ọ̀jẹ́ tẹ̀sí wa. àti ìṣerú. abẹ́ wa sá àti ìṣe abájí ìṣe lọ́dún mélòó sẹ́yìn ìgbọ́ fatiwa yìí àti sí abájí ìṣe ọdún mélòó tẹ̀sí wa ṣe é máa ń sálẹ̀ kọ̀ọ̀kan láàrin èmi yín àtọ́lọ́hún ẹ má jẹ́ wọn gbọ́ ẹ máa sálẹ̀ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá wá sá ajá sí pé ń gbọ́ ẹ̀ gbọ́ wọ́n ń ṣe stimahu àwọn wọn ò ṣe àbá àti kéyìn náà lónìí wọ́n ń ṣe stimahu àwọn wọn ò ṣe ọlọ́run jẹ́ lálùbáríkà àbá àwọn onírun ṣẹgbọ́ ṣe é jálù ẹ má jálù o torí kọ́ máa ju àyè màkà fún yín nkí lẹ́yìn ẹni tí ń kí fatiwa mi lọ́wọ́ lórí ẹ̀gán tá a sọ. So. náà fatuwa mélòó ẹ eh, tani ọba nsọ kan méjì mẹ tani ọba nsọ fatuwa kan afa tẹrẹfù afa yìí afa afa ẹ mójútó ilégewu ilégewu níbí o wáàsí ilégewu nàbí ilégewu kọ kéwu tẹ̀ ń ké bí ẹlòmí òkè yunifásitì o opportunity lẹ nígbà wà ń bí o ẹ má mi sì yú sí ẹ ẹ kọ́ ẹ jẹ́ ẹ tẹ́ ti ẹ kẹ́ ẹ má ṣe fatiwa àrùn látijọ́ yìí àwọn dabatọ àrùn olúmọ yìí lójú ládùrún tẹ ti ké ní alukọ yìí náà. alákọ̀ọ́kọ́ ni pé ó lè kí báyẹn. àkọ́kọ́ ni pé ó lè kí báwọn ẹlẹ́ẹ̀kejì. ó lè kí kí ó wá tú kí ìṣá ìlẹ́yìn ẹ̀ kèye báwọn kèye. ó lè kí báyẹn. ọ̀nà kan ni kó kí bá a fa ìtìkí ni. bẹ́ẹ̀ ni wọ́n kíráka mẹ́ta òun wá jókòó nígbà wọn wá kíkẹrin tán wọ́n jọ wá ọ̀nà kanu ọ̀nà mi. ẹlẹ́ẹ̀kejì ni pé ó lè bá wọn kí ìṣá yìí yẹn. yóò kí ìṣá yìí yóò ṣe kí ni. yóò sálámù. yóò pé. pérépéré yóò wá kí mọ́gìrìbì tiẹ̀. yóò wá kí mọ́gìrìbì padà pẹ̀lú kó ti jẹ́ gbèsè. mọ́gìrìbì. kọ̀ wá ìṣá yìí yóò kọ́yà ni. ẹlẹ́kẹta. ìṣá yìí tó ti kọ́kọ́ kí ń kọ̀ ń ó di mélòó báwọn. ó di méjì. ẹlẹ́kẹ̀ta ńkọ́. ó wá tún wá lè tó bá kí báwọn ó tún wá lè tó bá kí ìṣáì tán mhm. bẹ́ẹ̀ lẹ́yìn ẹ̀ tó kí mọ́gìrìbì lẹ́yìn wọn yóò tún wá á tún ìṣáì tiẹ̀ kí. èmi èmi èmi ọ̀sọ́ àwọn yòókù yẹn ti dako yìí àbá yìí ṣe náwó kí ni bàyẹn tẹ̀jì dẹ́ fún wọn wọ́n gba sixty five all over naam ẹlẹ́kẹta mo ti rántí sa. mo ti rántí. mo ti rántí. àwọn tó fẹ́ torí ṣe gán pọ̀. <laughs> tí ó bá sálámọ̀ mọ́gìrìbì bó ṣe sálámọ̀ yẹn ó wá lè dìde. Ah, ah, ah, ọ̀rọ̀ ti dàrú o torí gbólóhùn bí wọ́n ti sálámọ̀ yẹn ti dọ̀rọ̀ rú o bí wọ́n ti sálámọ̀ yẹn ni pé ọba wọn sálámọ̀ ìṣááyì ní túmọ̀ o. bẹ́ẹ̀ méjì tí mo rántí nìyẹn sà. àtọ̀ báǹkì wo mo fún wọn lẹ́ẹ̀kan all over ẹ tiẹ̀ paasi àmọ́ ẹ jíwe wo mi kan ìwé àfa ayé kọ́kọ́ jí wo abẹ́ ẹ̀kọ́ ni ẹ jẹ́ wọ́n sọ kẹta ẹ jẹ́ wọ́n sọ kẹta kí wọ́n sọ ìtọ́rọ̀ làásìá ìtọ́ dájú náà ìkẹta àfa yìí. ẹlẹ́kẹta ni pé èèyàn lè bá wọn téèyàn bá wà lẹ́yìn téèyàn bá wà lẹ́yìn mọ́ bá yẹn tó bá di ẹlẹ́kẹta ẹlẹ́kẹta èèyàn á jókòó tí wọ́n bá ṣe jókòó èèyàn á ṣàtàyè èèyàn á sálámù. láti kí ni lájẹ sókílẹ̀ ní òtún yìí nù ọba ìlú kọ̀ọ̀kan yàtọ̀ tó síra wọn ìlú Islam á rí àwọn ọba níbẹ̀ ìlú Islam ọmọ pé o ẹni a bá pè ní amirul muminin ọ wà lórí àga nabi wa muhammad ẹ padà lọ kẹlẹ ọwọ wáàsí tí mo ṣe fún àwọn kùrìsì yòlẹ ẹnu àga àmà bí oṣù méjì sẹ́yìn mo sàn nígbà tí wọn ní kí n sọ kí ni ń jẹ ìmáàmù ìjọba lọ́wọ́ ọ̀rọ̀ tẹ́ ń lò tẹ́ ní béèrè béèrè ò sí lẹ̀ ọ̀rọ̀ tí gbóyún lórí sílẹ̀ rẹ̀ mọ́ mọ̀gbọ́n àṣọ mọ̀gbọ́n àṣọ nǹkan kan ìgbà wo lẹ́ ní dàdúgbò ó kama ká máa ṣàdúrà kọ́ lọ́nba bawa, tòlú ńkọ́ bá wa fẹ́ bá wa ìmáàmù ní àyàbalẹ̀ kó sì bá wa tòlú náà dáadáa. ẹ lọ wo ọ̀rọ̀ tí mo ni ìyí wọn sọ bẹ́ẹ̀ sì ti sọ tí nǹkan kan ò sí nílẹ̀ tá a yanjú ẹ̀ níyanjú bẹ́ẹ̀ ti yanjú ọ̀rọ̀ ọlọ́mọ àti ìlú tó bá dé lu ẹ̀sìn pé àmírù tó jókòó lórí àgbà bẹ́ẹ̀ mọ́mí ní tó jókòó nípa nẹ́bí ni ìmáàmù jẹ́ kan mínísítà rẹ̀ ni. jẹ́ kan náà àwọn òṣìṣẹ́ rẹ̀ tí ó máa fún un lábọ̀ òun gẹ́gẹ́ ní ìmáàmù ẹnì yẹn ti jẹ́ ìmáàmù yẹn jẹ́ náà ibi rẹ̀ irú ẹ̀ lọ́pọ̀ ní haúsá òbídé lọ́rí bẹ̀rù sáwá lè gbérù dájọ́ yẹn lọ́ba kẹfẹ́ nílé ní káwá ní ìmáàmù jọmọ sẹ́rẹ̀ ẹ̀sìn parán papọ̀ iye òní mọ́sí aláta àrà ńlẹ̀ yóò bá tá àti ìmọ̀ bá ti yẹn ju ẹ̀ báyìí sàlámù aláìkùm Thank you. ìbéèrè mi. ìbéèrè tí mo fẹ́ béèrè lórí mọ́síálà ti sọ̀rọ̀ lórí ẹ̀ wà èyí pass tó yẹ pé ẹ ti sọ ẹ sọ ní ìsọfẹ́fẹ́ onígbọ́dọ̀ wà lẹ́rẹ́ ìkọ́ṣẹ́ sọ̀rọ̀ oníbẹ̀yìn sọ lórí ọ̀rọ̀ yẹn ẹ sọ nípa ẹ̀ ní gbogbo wa gbọ́dọ̀ wà very conscious pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ interest òun ni now káwọn ọmọ tó ń ṣẹlẹ̀ ní àyíká wa ń sìn economic difficulty a lot of people only result into taking interest even ẹ̀ńtẹ́ eh, o but gbogbo àwọn interest yẹn ní gbogbo àwọn loan a lot of people result into taking loan gbogbo àwọn loan yẹn ó wà late pẹ̀lú interest bó ti lè wò ó kéré lọ in fact federal government gbọ́n gbé jáde ó ní interest now àwọn islamic bank náà wá ń jáde tí wọ́n sọ pé wẹ́lẹ̀ lè wá gbowó but um, àwọn islamic banks náà ń jáde tí wọ́n pẹ̀lú wá gbowó bọ̀ tí wọ́n bá wo láàrin owó tó ń sọ pé wá gbà bí ìmí ìmọ̀ sọ pé ẹ fẹ́ ra machinery probably ó fẹ́ ra nǹkan five million a máa rà á fún ẹ wà á tún wà á san iye báyìí eventually now gbogbo àwọn method kan fi ń gbé kalẹ̀ pẹ̀lú àwọn nǹkan tẹ́lẹ̀ sọ fún wa sẹ́yìn about that, that some of them are um, want to predetermine profit more and they Islamic bank as well which ló eh, jẹ́ pé tí n bá gbọ́ in the past ó wrong èèyàn fẹ́ ta èèyàn fẹ́ gba ó fẹ́ gba ó fẹ́ ra machine five million wọ́n wá ní wá gbà á máa wá fi san seven point five million wá fi san six point five million but kọ́nà wa kó ṣàlù wa ṣá ṣé irú nǹkan bẹ́ẹ̀ Islamic bank ló ṣe ìrọ̀lẹ́ gbà but wọ́n ti pè é dámì wọ́n ọ̀fẹ́ ṣe business wọ́n fẹ́ rà fún ẹni wọ́n ti fi ìtàmì profit wọn ṣé a lè gba oúnjẹ bẹ́ẹ̀ yẹn nǹkan tí ọ̀nà sáà ní pé a lè gba bọ́ tí mo rí ìran muslim tó ń jò sínú gbogbo yẹn question aláwọ̀ tó nìyẹn question ẹlẹ́ẹ̀kejì ẹ question ẹlẹ́ẹ̀kejì ni pé lórí ọ̀rọ̀ ẹni tó bá níyàwó méjì mẹ́ta òun ni question ẹlẹ́ẹ̀kejì yẹn àwọn kan máa ń fẹ́ dá òun wọ́n lọ́wọ́ sọ́wọ́n nítò kò ṣọ ọ̀nà lé sí nǹkan tó wọ́n síbẹ̀ a máa fẹ́ pè é ta so that people can gain as well now ìyàwó méjì ìyàwó mẹ́ta eléyìí business ló ń ṣe ó fẹ́ help ẹ̀ eléyìí náà business ló ń ṣe ó fẹ́ ràn lọ́wọ́ eléyìí business ló ń ṣe tó bá fún two million ló ti wà okay fún eléyìí kó máa fún five million ní business ló ń ṣe gan kò tí wà okay fún níbo dédé wà ṣé ó máa tó two million tó fẹ́lẹ̀ lọ́nà gbọ́dọ̀ fẹ́lẹ̀ àfi tó bá fẹ́lẹ̀ two million ó gbọ́dọ̀ fẹ́lẹ̀ five million tó bá fẹ́lẹ̀ five million ó gbọ́dọ̀ fẹ́lẹ̀ five million wọ́n máa wé ìtẹ̀kùn ní ilẹ̀ then àwọn òkè olówó lára ìkọ́tẹ́ kọ́ wa níbi àwọn family family ìyàwó you can help them and you should in fact our responsibility ẹ̀ náà ló bá ní ìyàwó ìyá ilé ìpínlẹ̀ owó wà lọ́wọ́ dáadáa fẹ́rẹ̀ tẹ́lẹ̀ kò sówó every month ló ń fún lè ní nǹkankan látara pé ó kì fún àyè déédéé àsìkò fún ilé ìyá ilé ìfọ̀sọ̀ntà tó bá fún gbádùn mẹ́rin kó máa ń lọ so àwọn nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn báwo lè fi àwọn ayẹyẹ díẹ̀ díẹ̀ díẹ̀ sáwọn. bisimilayi rahman rahim ọ̀rọ̀ nípa rìbá tẹ béèrè nípa bank ṣe rí ẹ need láti lágbọ̀ọ́yé ìjọba ń pè ní aṣẹ́ríkàtúfin islam ìṣe kọ́mpìnì àbí ká pè ní ìṣòwò ní Islam yìí tá à ń pè ní fíkìwò al-muamalat àbí fíkìwò tìjára àbí fíkìwò shirkat tí àwọn afa ń pè ẹ̀yin lè ẹ́ tí wọ́n ń ṣe tí báńkì Islam ń ṣe yẹn àìgbọ́ yìí lè fi pè ní rìbá kìí ṣe rìbá. ìyàtọ̀ sí wà bẹ́ẹ̀ ṣẹ̀rí àsìgbà tí ń ṣe wọlé àmọ́ torí pé rìsọ́ọ̀tì tí mú wá lójú yín jọra wọn lè fi rò pé rìbá lòun náà ìyẹn lọ sí báńkì rìbá wọ́n sọ fún un pé project náà ló ń gbé lọ pé mo fẹ́ kọ́ kọ́mpẹ́nì mo fẹ́ ra mo fẹ́ ra àwọn sọ pé a máa yẹ ilé owó. lóṣù mẹ́ta mẹ́ta tó bá ti sanwó yàrá lọ́dọọdún iye báyìí yọ máa ṣe kí ni yọ máa gùn tí yọ máa interest abẹ́kọ̀ ẹ wá lọ báńkì Islam ìyá wa sọ fún ọ pé òun máa kọ́lé yẹn fún ẹ iye tí wọ́n parí ilé yẹn thirty eight million àmọ́ bó wọn bá gbowó lọ́wọ́ rẹ o wọn gba forty nine million ṣé àbówó yẹn ti lé bí eleven mílíọ̀nù lọ́dọ̀ wọ́n tó lọ yáwó conventional bank àti wọ́n tó lọ tẹ̀lé náà lọ́dọ̀ rẹ̀ náà owó tó tó yẹ kí wọ́n gbà lé náà ní í jẹ́ abẹ́kọ̀ ni mo fi ní rìsọ́ọ̀tì yẹn fẹ́ jọ ìyàtọ̀ wà bẹ́ẹ̀ ìjọ kan àbúrò mi yẹn sì wá dọ̀ mí lánàá irú béèrè yẹn lọ́wọ́ béèrè lọ́wọ́ mi àbúrò mi yẹn tó lùsòwò ńlá tọ́lọ̀ kọ́kẹ́ tó lówó lówó ní àbúrò mi ni ìlú wa dọ̀mí lọ́sàn-án bí wọn náà wò mí báyìí nìsín ọwọ́ làwọn fẹ́ lọ kó ọ̀rọ̀ ọjà kan láti China bí báńkì táwọn wa lọ bá Islamic bank ni bọ̀ tí wọ́n fẹ́ gbowó tó lé lọ́wọ́ àwọn mo ní kí wọ́n lọ lè pe àwọn báńkì yẹn wá báńkì yẹn náà wọ́n sì sẹ́ẹ̀tì ní wá sọ́dọ̀ ní wọ́n jòkó pa lọ́dọ̀ mi àbúrò mi àtọ̀rẹ́ tó fẹ́ sòwò náà wá ọ̀rẹ́ náà lè sọ fún pé òun ní ìkọlù Sheikh Imran torí òun náà àwọn méjèèjì ọ̀fẹ́ gba owó rìbá tọ́lá wọn fẹ́ sẹ́ náà gbàtí àwọn agbóhìnsẹ̀ máa ń kéde àwọn méjì lọ́wọ́ wọn wá ní ọ̀yá ẹ ṣàlàyé ẹ̀yìn olówó wọn lẹ ṣàlàyé bọ́ọ̀bù àwọn oníṣẹ́ báńkì ní níbo ni oníṣẹ́ àyà wọn lówó oníkẹ́lẹ́ ọlọ́wọ̀n yà wọn lówó àwọn bẹ́ẹ̀ tajà fún wọn ní o. sẹ́ni gbólóhùn yìí ìyá yín lówó yẹn rìbá ti ṣe kí ni. ó ní dájọ́ ṣe pẹ̀lú ara wa kọ́dúdú kọ́ o mọ̀ràn bá wà ní o mo fẹ́ tajà kí n jèrè ní o sẹ́rọ̀ dàgbà fẹ́ lọ́ra jẹ́ náà mo fẹ́ lọ́ra wa ìwà ara yẹn kò dé wa tó ta fún ọ yín sì jèrè ìdí àwọn ìwé yẹn lò ẹni di madu adẹ̀lẹ́gbẹ̀ nídìí ẹ̀ Islamic bank lọ́ọ́ lè kó mọ́ni wá wá ọ̀rọ̀ àti seven seven million ó lọ́wọ́ máa tà léèrè ló ẹgbẹ́ million ọ̀tajà fún yín ni kò yá yín lówó èyí wò é ṣe rìbá kankan bí ìgbà tí yẹn lọ kọjá tí ń ṣe kíní ìtajà ni òun yẹn ń pè ní mọ̀lọ́ba báńkì tí ń bá ń ṣe lónìí Islamic báńkì kò rìbá o kò sì gba rìbá ní ọlọ́ọ̀rajà wa ń ṣe kíní ẹ̀sán jàtẹ́ nídìí ẹ̀sìn lẹ́ẹ̀ lówó ó sì lè mí lówó èmi ọ̀rà èmi ọ̀rọ̀ yìí lè ní ṣé ṣẹ̀rí àfẹ́ni kí ọ̀rọ̀ àjàkọ́ wọ́n jèrè yóò ní o pè ní mọ̀rọ̀ bá kí ni wọ́n pè é ọ̀pọ̀lọpọ̀ ndé àwọn yìí wọn gba owó èlé lọ́wọ́ yìí o wọ́n ń bá yìí wọ́n ń tajà fún yín lórí sẹ́ríkàtò lè mọ̀rọ̀ bá kí ni wọ́n pè é sọ̀rọ̀gírí à ọ̀yàtọ̀ sí bẹ́ẹ̀ lọ yẹ̀wò ẹ̀ sì ní pọ̀pọ̀lọpọ̀ báńkì wò ní kówó lé yín lọ́wọ́ ọjà mu ni ó ṣe ni toro bìlíìfù ọjà lòún ṣe kí ni lòún ta fún ọ ń tajà fún ọ ni ń tajà fún ọ ni tọ́ba kọ́lé yóò bìlíìfù pé òun bọ́ kọ́lé yẹn ni tọ́ba ló ní kọ̀ntráktọ̀ yóò yẹ ìyẹn tiẹ̀ náà síbẹ̀ tí wọ́n jọ máa ṣe kí ni wọ́n máa mójútó ọgbà pé ìyẹn tó mú wa o mú wa torí kí iṣẹ́ lè yọrí ni àwọn òun gẹ́gẹ́ lòún ṣiṣẹ́ yẹn òun lòún ṣe tó fẹ́ jèrè tó wọn fẹ́ parí iṣẹ́ òun kóun ta fún ọ kóun wá jèrè ní orílẹ̀ jẹ́sẹ̀lẹ̀ ni ẹ o ọjọ́ra wọn ni kì í ṣe ìkan náà ìtẹ́ ń pè déédéé láàrin obìnrin méjì wọnú ara wọn àwọn déédéé wà tipaka àwọn déédéé wà tipọ̀ka déédéé ń bẹ bí kẹ́ ẹ mẹ́gbọ́n tí wọ́n fẹ́ sọ déédéé ń bẹ kí ẹ fẹ́ yàwó méjì ẹ máa wá sí déédéé níbi pé kìí ò ayé kìí ò sàn òru là á máa ṣe kí ni là á máa pín ẹ máa ṣe déédéé níbi pé kálukú ọmọ jẹun tí ọmọ yó déédéé ni pé àwọn tó ní obìnrin kan ti bẹ́ẹ̀ lèmi ti máa mẹ́rin ìkànnì omi méjì déédéé ni ká òun àtàwọn ọmọ rẹ̀ márààrún jẹun yó déédéé ni kílẹ̀ yàtọ̀ àwọn rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó jẹun yó ẹ wá ní gbé gbáko rẹ sí kànfilé kí n gbé kànfilé tẹlẹ yìí ọwọ tán tẹlẹ yìí sẹkù níwà lẹnu gbà tẹlẹ yìí bá tán kébí máa pẹlẹ yìí dédé kọ dédé ni kí n fọ kálukú ni tí ó sì kíni. ìyàwó mi kan ní mo fẹ́ ní sèto wọn náà ga jèmi náà lọ mo ti ní wọn ga yìí jẹ tó fẹ́ dọ́gùn tèmi mo fún lọ́pàá márùn gan kò lè ṣe kíni mo tó wá fẹ́ kan èmi tó ga òun náà lọ ọ̀pá ń ọ̀ràn eléyìí ọ̀pá mẹ́jọ ní ọ̀ràn eléyìí ọ̀pá mẹ́ta déédéé ni kí n fi léyìí mẹ́jọ kí n fi léyìí mẹ́ta kí n sì gbé wa ní ọ̀yá ìwọ́tọ̀ ọ̀gá ọ̀pá mẹ́ta tí mo fún kúkúrú náà ní ìfún ọ torí pé wọ́n lọ máa ń torí tó fi ga ìwọ́tọ̀ wa kúrú ọ̀pá mẹ́ta tí mo fọ́lọ́gùn rẹ ọ̀pá mẹ́ta tí mo fọ́lọ́gùn rẹ ní ìfún wọn náà wọ́n lọ wọ́n ti ṣe márùn-ún tí déédéé ni kí n rán aṣọ tí ó tó fún un ṣègbọ́n mi Eri, tí wọ́n lọ náà yẹn wà déédéé ọ̀ràn àárín wọn mọ sọ ṣe wá ní tokun owó wọn ṣègbọ́n mi èyí ń wò sí inú pé fún ẹ sọ pé wo bá ti nílẹ̀ ti fún wọn torí ẹ fẹ́ bọ̀ wọ́n ní nǹkan bẹ̀ wọ́n ni ọ̀pọ̀ ọ̀gbàlẹ̀ ṣe ń bẹ̀ ní ìgbéyìí déédéé o kí ni mo gbẹ̀yìí o ìyàtọ̀ àti déédéé àti gbogbo àwọn ti sọ́kùn yìí o ẹ rí pé eyín sọlá tẹ̀ dédé ní pè mo ní káfílẹ̀ ìlàsọ̀ ọ̀pá mẹ́jọ káwá fílẹ̀ ìlọ́pá mẹ́ta kí ni mo pè é káfílẹ̀ ìlàpò rẹ̀ sí méjì káfílẹ̀ ìlàpò kan tọrọ ọmọ mẹ́fà eléyìí ń tọ́ ọmọ méjì eléyìí ń tọ́ abẹ́ẹ̀kọ́ mẹ́ta eléyìí tọ́ káfíkàlùkù ni tí ó yọ kí ni mo pè lẹ́ẹ̀kan déédéé tọ́ba wa dibi tẹ́lẹ̀ dá wọn lóko òwò ẹ wà sọ gbọ́gba kí mo lè ṣe iye tẹ́ bá fílẹ̀ ìlẹ́sìn kí ni lẹ́fẹ̀ẹ́ ọgbọ́gba ni. kí gbogbo yìí wù ọgbọgba mi tẹ bá wà níbi fámìlì wọn ọgbọgba ní fifty fifty kéde ní tọ́ba tọ́sí kálukú ní kásìkí ní káfún ìyàtọ̀ wà láì dédé àti ọgbọgba sọ yorùbá mi yé yín mhm. èyí tí ń jẹ ọgbọgba ní ikú ọ ẹyọ ikú ọkú mbẹ òun ni dédé tọ́ra ẹ̀ tọ́. ẹ yọ ikú ọkọ̀ mbẹ́ hmm. ọ̀rọ̀ wọn ẹ sábà yorùbá ẹ wá níbi ẹ̀bùn àwọn aráalé wọn ẹ̀bùn àwọn aráalé wọn ṣé gbọ́dọ̀ mi ẹ máa fún wọn bọ́kàn yín bá ti fẹ́ kẹ́ fún wọn àti bùkátà wọn bá ti yí torí lẹ́yìn òun sọ́dá kọ̀ ni kí ni mo gbé sọ́dá kọ̀ tí nǹkan kò dé yín bẹ́ẹ̀. Arali ìyàwó wọn ní bùkátà jára lé ìyá mi lọ sádàkà nìyẹn kò sí tó dé yìí níbi sádàkà àbẹ̀wò asọmọlúwàbí kílé mọ́dàmú sẹ́ mọ́dàbí lẹ́sẹ̀ mọ́dàbí lẹ́sẹ̀ kátà ń pè ní sátìrù ẹ̀kọ́ ayé lásìrí tẹ́ ẹ̀ bá kún ayé lásìrí ilé ọ̀wá dàrú torí ìyáálé tó lówó iná wa sọ fún yín pé lóòótọ́ fámìlì mi lówó lẹ́sìn báyìí fún fámìlì lágbájá èmi náà gbẹ̀tọ̀ tèmi náà yóò sọ di ọ̀ràn yẹn fún yín bẹ́ẹ̀ bá wá sí fún ilé ọmọ sí kíní bẹ́ẹ̀ bá ti yá fa àwọn fámìlì yàwó mi lọ́tọ̀ dákun ọmọ kan sí fún dáàdì àti mọ́mí ẹni kì í ṣe má wulẹ̀ kí mi ọlọ́run yóò sànù wa sọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sọ fún dáàdì kan tá a bá pàdé kí a má sọ̀rọ̀ jà torí àtúntò mi bọ̀ ó tètè borí ní ọlọ́run tó ọ lẹ́gbẹ̀ẹ́ bọ́bá túnà sí ara rẹ wàhálà owó ọmọ àná sẹ́gbọ́n mi yé báwọn kan ṣe ti rí sí ara wọn náà ọsùkọ yìí láti wọlé alálejò agbàlejò àwọn àfáà wa láti Ìkòròdú sheikh wa Muhammad Bashir Akata àwọn ni wọ́n jẹ́ olórí Islamic Center ní gbàgà gbàgà ní Ìkòròdú ẹ dákun ẹ bá wa sálámà sí dé. ọlọ́run ó jẹ́ àríwọ̀n pé ọlọ́run bá ń sàlékún dáadáa wọn.